Doctor. ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله سبحانه وتعالى ليت يتوقفه الله سبحانه وتعالى أشياء صلاة فوى النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاة ناكي مبا وعلى إلى النبي أتي صحابة أتي بقوة وأتي وباتل لنا وتشلى محمد صلى الله عليه وسلم تتيو في مادي أجايبين دي القيامة lẹ́yìn náà bí iznillahi ta'ala a tún máa tẹ̀síwájú lẹ́yìn náà lórí àlàyé ọ̀rọ̀ wa tí a ti ń bá bọ̀ tí a ti ń bá lọ láti bí àná lórí àwọn alámọ̀rí eléyìí tí ó kan ọ̀rọ̀ ẹ̀sìn oníkálukú wa tí ó kan ọ̀rọ̀ àlùkìyámọ̀ oníkálukú wa tí ó sì kan ìgbésí ayé oníkálukú wa àwa ń bẹ lọ́wọ́ bá wa subhanahu wa ta'ala bi mannihi wa karamihi wa izzihi wa fadlihi àtúnfẹ́ máa sọ tẹ̀lé lọ́nà rèé ọ̀rọ̀ tí ọlọ́run ọba wa ò sọ ọ̀rọ̀ tá nàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam tá nàbí ò sọ ẹ eh, ọlọ́run ọlọ́mọṣẹ́ àdákùn jọ jáde ọlọ́run dákun mọ́jú tẹnu wa jáde ọ̀rọ̀ fẹ́ nú tó bá níta ní mọ́ ibú bẹ́ẹ̀ àwa tá à ń gbọ́ kọ́ táwa tá à ń gbọ́ ó bá tiẹ̀ forí táwa tá à ń gbọ́ ó bá forí kó nǹkan níbi ọ̀rọ̀ fẹnu ajá sí pé àwo kan mọ ṣẹ̀sìn wa lọ́nà àṣìṣe ni àmẹ́ni tí ó ṣorí ibú jù òun náà lẹni tó ṣe pé ó mọ̀ọ́mọ̀ ó ń fi àìfẹ́nú rẹ̀ tí wọ́n fi ń tú ọ̀rọ̀ ọlọ́run òun làgbákò rẹ̀ pọ̀ jù òun sì ni yóò ṣorí ibú ó dàbí pé èèyàn kan ń pè bóyá àbí ṣé fólùmù tó dálé nínú. hello pàlẹ́kùn sọ́lá àwọn arákùnrin ok pàlẹ́kùn sọ́lá àwọn arákùnrin ok àwọn oníṣẹ́ ẹgbẹ́ wọn ní pé voice yẹn ò tún ṣe dáadáa lẹ́yìn iná jẹ́mọ́ràn ẹ dákun ẹjẹ́ á bá wa bò ó tí ó bá ṣe pé. Bluetooth mode. AUX mode. Ẹ dákun ṣé ó ti ok mo rí táwọn kan ti kọ pé ó ti dáa ẹ dákun ẹ sáà máa bá wa manage gbogbo ẹ̀ àwọn díváìsì wa àti àwọn tá a padà rò pa bùkátà sí ní àwọn tí ó mọ dó ti àwọn nǹkan náà inṣàlá ọlọ́mọṣẹ́ àbáwá sí ní rọrùn eh, jazakumullahu جزاكم الله خيرا يا ويا ó ti wà òkè báyìí tọ́ inṣàlá ta'ala a máa tẹ̀síwájú lénìí lórí ọ̀rọ̀ ta ló wáyé tí n tó sì bí sábàbí rẹ̀ òun náà ni táwọn kan pè ní debate àwọn kan pè ní dialogue àwọn kan pè ní. Ah, hiwar àwọn oníkéwúnú àwọn kan sì pé ní knockout ó dàbí pé àwọn kan ti sọ́dà sànú ah, oníkálukú náà ló ṣàṣọ jòkó náà ló kọ tiẹ̀ òun náà ni ìfojúrinjú ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ìfọ̀rọ̀kóra wọn tó wáyé láàrin òdodo àti àwọn tí wọ́n gbé irọ́ dání látara pé ọ̀rọ̀ tó dá tó yanjú òun tá a jọ ń fà láàrin ara wa alhamdulillah ojú òdodo ọlọ́run ọba fi hàn òdodo ọlọ́run ọba gbé e lékè irọ́ ọlọ́run wá dojú rẹ̀ bolẹ̀ ẹni ó gbérọ́ dání náà àwọn náà wá rí i a ah, àá ah, kíní yóò lọ dáadáa bó ti yóò lọ tọ́ látàrí bẹ́ẹ̀ ó wá fa kí ẹlòmíràn ọ̀rọ̀ nìwà tẹ lọ́rùn labarẹ́ nìkan lòun bá jáde ní tiẹ̀ àti sọ̀rọ̀ ń pẹ́ni náà níjẹ̀ ìlú àmọ́ ńgbà tí ó jáde ló bá wo pọ́nà wo lòun lè gbé ìgbà àmì tí làákàyè rẹ̀ wá sọ fún ni pé bóyá kò ń gbé ìbọ̀nà sáyẹ́ǹsì lọ ló bá bẹ̀rẹ̀ ó sá parọ́ káàkiri gbogbo àwo tọ̀ àmọ́ alhamdulillahi rabbil alamin nínú àwọn irọ́ rẹ̀ tó ra pín in ni ọ̀kan nínú ẹ̀ lámúlànà ọ̀kan tá a mú lánàá òun náà lọ̀rọ̀ ṣe jálàbí kò ṣe jálàbí gbogbo rọ́tàfà náà pa agbìyànjú àti dìbọ́ǹkì rẹ̀ lánàá sọ àmọ́ kan wà tí mo wá fẹ́ tún sáré yán ṣáájú ká tó máa lọ ọ̀rọ̀ tèmi insha Allah òun náà ní rọ́kan táfà nípa pé 1999 sí year 2000 òun ní gbólóhùn jálàbí bẹ̀rẹ̀ pé broken larubawa ni broken arabic ni corrupted buru language ni ọ̀dọ̀ àwọn ọmọ kéwú ló ti bẹ̀rẹ̀ ní 1999 mọ́ yẹ 2000 àti jálọ̀ lánàá o a sì ti ní kóníkálukú wa lọ rí béèrè lọ́dọ̀ àwọn àgbàlagbà kódà ọ̀dọ̀ àwọn bàbá wo láwà ní ká ti lọ rí béèrè jù. tọ́ lẹ́nìí ọ̀rọ̀ mọ̀lánà Sheikh Adam rahimahullah ó wá wà tí wọ́n ti dá kọjá làbí mo wá kàn fẹ́ kákan ọ̀rọ̀ àfihàn ṣe fàájì kákan fi ṣe mọ́tíkàlì ká fi ṣe táàbì wọlé lé pé mọ̀lánà Sheikh Adam rahimahullah wọ́n ti kú láti nǹkan bíi nineteen ninety two tọ ẹni ó wá kú ninety two tá a wá gbọ́gbó ló jálàbí lẹ́nu rẹ̀ àti ẹnìkan wá dé tó wá ní nineteen ninety nine mọ́ iye two thousand ló bẹ̀rẹ̀ ṣe mọ̀ pé irú rọ́bà kò yẹ kí n ò mọ̀ pa bí ẹ̀kan bá ní òkú làmọ́ parọ́ mọ́ láyé jọ ni o sọ láyé ìsìn táwọn kámẹ́rà ti wà táwọn èèyàn ti kámẹ́rà gbogbo ẹ̀ kalẹ̀ bí èèyàn bá parọ́ mọ́kù náà wàláhì yóò jà á ẹ̀ẹ́dì atari gbọ́rọ̀ Sheikh Adam rahimahullah láàrin ìṣẹ́jú di àti kọ́ọ̀tì ẹ̀ débi pé kankan pé gbólóhùn jálá fi jáde lẹ́nu lápọ̀ fẹ́ gbọ́ lẹ́nu wọn kò jù bá náà lọ ìkórè àǹtá lò mí ọ̀rọ̀ wọn náà nù bísímìlà. Thank you. mọ́tà bá wa gbẹ̀ wọ́n àwọn dáadáa àwọn tá a mọ̀ ṣe olúwa ò ẹ̀sán tó ju bọ́ ti ṣe mọ́ lọ àbí bọ́ ti ṣe tó mọ́ ọlọ́mọṣà bá wa ṣe fún wọn àwọn àbùjẹ́ díẹ̀ àwọn ìjà àbùjẹ́ ìjẹkù tá à ń rí tẹ́rù ń bà wá lé lórí olúwa ò dákun mọ́ṣà bá wa foríjì wọ́n bá wa ṣe àforíjì fún wọn. tọ́ jàmá nígbà tá a bá wá gbọ́ lẹ́nu sheikh adam rahimahullah tọkùnrin kan wá dé lọ́sàn kan òru kan ó mú sí sọ lánàá pé ó dàbí pé ń tọrọ rẹ̀ jọ ni pé ìjọ tó òun bẹ̀rẹ̀ sí ní àbóyọ́dún tó bẹ̀rẹ̀ kéwú àbọ́dún tó ṣe tí kéwú ṣe ń yé díẹ̀ díẹ̀ àbọ́dún tó ṣe ń mú jáde lọ tó náà wá gbọ́ pé mo là ń lọ ra ni à ń lò dé jálàbí ni sọlá pọ́dún nìna bẹ̀rẹ̀ sí ní mú lóde ló ń bá kọ̀ǹkúlùkù pé ọdún náà ló bẹ̀rẹ̀ ẹ gbogbo orin èèyàn tí ìmọ̀ ò bá sì sí lára rẹ̀ tẹ́lẹ̀ bí ti mọ̀ ń runù tẹ́lifíjọ́ tí ìmọ̀ bá kọ́kọ́ dáre èèyàn yóò mọ̀ gùn yẹn yóò ṣe bí ọ̀dọ̀ èèyàn mìíràn ní ti bẹ̀rẹ̀ àmọ́gbà tí ẹ bá wá rí i pé ọ̀nà ìmọ̀ jìn odò ìmọ̀ in ni alágbálúgbú nímọ̀ bẹ́yìn ò bá ilé mọ́ wẹ̀jẹ̀ mọ́ ìmọ̀ yóò gbé àbá odò rẹ̀ yóò gbé èèyàn lọ ní èmi ọ̀rọ̀ mọ́ ti rínú lóníkálukú ṣe gbọ́dọ̀ máa ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ kọ́lọ̀mọ́sá àṣàánú wa kó ṣàlékún mímọ́ kó sì ṣe àlékún àgbọ́yẹ̀sì fún ẹnìkọ̀ọ̀kan wa. tọ́ alánà ọ̀rọ̀ jálàbí àwa parí ẹ̀ ẹ̀ àparí ẹ̀ rárá ẹ̀ ìta kan mú wa kan mú ni kí ni ṣókùmù rẹ̀ gan-an rí bá a padà sọ ẹ kí ni ìdájọ́ rẹ̀ ẹ̀rọ ká ní òsínú ṣẹ̀ríà ìgbà wa sọ gbogbo bá ti máa ń ṣe yìí ẹ kí ni ìdájọ́ gbogbo tí wọ́n ń ṣe nì ẹ rí i pé a láǹfààní àti dé bẹ́ẹ̀ ẹ a máa padà wá bẹ́ẹ̀ o insha allah ta'ala ìwà fẹ́ ká tún sọ̀rọ̀ jálà bí lẹ́nu ẹ torí ká lè rí ibi lọ síbi kókó ọ̀rọ̀ gan ẹ a fẹ́ rọra júwe fáfá lè ní pé ìmọ̀ aláyọ̀nà mọ́jìn kóníkálukú lọ rí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹnikẹ́ni mọ́ sábà tẹnumọ́ kinní kan lákòókò tá a wà yìí kìnní kan àwọn bàbá wa náà wá sọ pé kìnní kan wàláì kò sáyè rẹ̀ mọ́ o ọ̀rọ̀ tó bá sọ pẹ̀lú evidence ni ó dà pé gbólóhùn kan tiẹ̀ tí wàá dà sàlẹ̀ níjọ́ mẹ́ta yìí ọgbọ́n kò tẹ́rì kò sí kíni kò sọ̀rọ̀ mo rántí lọ́dọ̀ àwọn àlùfáà wa kan àwọn bàbá àgbàlagbà kan ń bẹ lọ́dọ̀ wọn nígbà bá wa bàbá lọ́dọ̀ àwọn àfáà wa tá a lọ́dọ̀ kí wọn tá a tún lọ́dọ̀ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn bàbá kan wá ń bẹ lọ́dọ̀ wọn tí wọ́n máa ń pè ní bàbá ẹ̀rí ẹ̀dà ọgbọ̀n ẹ̀rí ẹ̀dà bàbá ilé iṣọ́ kiri kan ẹ̀rí ẹ̀dà làwọn èèyàn wa gbogbo àwọn dájọ́ jẹ́ ọlọ́mọ kí làwọn bá yá sọ bàbá níbi bàbá ẹ̀rí ẹ̀dà egbò bàbá náà ọlọ́mọ ṣàbá wa ṣàánú gbogbo wọn kó bá ṣe dáadáa fún wọn. tọ́ ẹ̀rí lákòókò tá a wá wà yìí náà wà láyé ọ̀rọ̀ ẹ̀rí ni o ọ̀rọ̀ mọ́ ti fẹjú kọjá kẹ́nìkó kàn dédé mọ́ sọ kínní kan ṣe ẹ wo irú ẹ̀kúnrin ìwó ti jálè ní báyìí nísìnyí ẹ̀rọ bá ti já lánàá so mo wá ṣe bí yóò sọ̀rọ̀ yóò gbé mú ni ńgbà lọ́wọ́ tó wá ṣe ló bá dè ní àwọn òkúta ẹja àti ẹ̀ mú kí ní bàbá ṣe kà á dàmọ̀ ìmọ̀ ọ̀la kólúkálukú ẹnu ọlọ́wọ́ bá kan ló sẹ́ǹdì ẹ̀sìn mi lọ́sọ̀ ìgbà ṣé kádà máa ń mọ̀ níbi tó máa ti sọ̀rọ̀ jálà bí kan ẹ sẹ́ǹdì ẹ̀sìn jẹ́ káwọn èèyàn gbọ́ ẹ̀ tó ti sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ kókó wọn jẹ́ pa kàn sọ lórí ewé lásán ẹ̀jọ̀ eléyìí ó jẹ́ ká lè mọ̀ pé ọkùnrin tí a wí yìí kò mọ tí ń tẹ̀lẹ̀ kò mọ bí kò àbá kò mọ̀ pé ilẹ̀ ń yọ̀ wàláì àsìkò ìwọ́ tó ọba ilé tẹ́lẹ̀ báṣubàṣu wà láì ìmọ̀ ó sì gbé ọba yóò sì là ó mọ́lẹ̀ àfikẹ́ tó ọba sọ ìyàwó lẹ̀ dáadáa kọ wò dáadáa kọ wò kọ wò kọ wò kọ gbọ́n yẹ́bẹ́ yẹ́bẹ́ ibi tó ọba rí pé mọ̀ bá ní gbẹ́sẹ̀ lébi ibẹ̀ ni ọgbélé o bọ́ ọba ilé gbẹ́sẹ̀ lébi tí mọ̀ ò ní ọgbélé wà láì ẹsẹ̀ yóò sì yẹ̀gẹ̀rẹ̀ tọ́ lẹ́nu ìjọ̀mọ́ àṣírí ọkùnrin yìí yóò tutù o àṣírí èwo ni ó wá tú àwọn èyí ṣẹni tí mọ̀ ń tú àṣírí personal issues èèyàn rárá ẹ̀wọ́ àrùn yìí ò kọ́ làwọ́ ṣe ẹ̀ nítorí pé ìtò bá jọmọ́ mọ̀ àwọ̀ wà mọ́mú jáde fún ọ pé ń bí eléyìí tó àṣírí rẹ táwọn túlẹ̀ ní ìwọ lọ sì tú àṣírí ara rẹ kì í ṣàwá àṣírí rẹ tí ó túlẹ̀ ní òun náà làṣírí àìmọ̀ kan àṣírí òdo àṣírí tó ṣe pé ó níbi téèyàn rí náà mọ́ tó yẹ kéèyàn ó wá mọ̀ mọ̀ mọ̀ mọ̀ pé ah ìmọ̀ mi ò tóbi tó yẹ kéèyàn ó wá mọ̀ wọn ara rẹ̀ jọ̀mọ́ so kò tí yóò bá ti mọ̀ wá ara rẹ̀ àṣírí yóò tú ní o pàláhì yóò tú ohun gẹ́gẹ́ ni ó sì tú àṣírí ara rẹ̀ jama jama àṣírí àìmọ̀kan ọkùnrin yìí yóò tú lè ní èwo láti bí ta fẹ́ tú ó ní kéńgbà tí ó lanu padà ó fẹ́ bú wa ní o àmọ́ èébú tó bù ní ló wá tú láti rí àṣírí tó wá tú ní kò wá mọ̀ àwa lórò pé òun fẹ́ yẹ̀yẹ́ kò mọ̀ pé gbogbo ẹni tó bá jó ní kéwú nílẹ̀ Yorùbá òun ló yẹ kó tara lórí ọ̀rọ̀ náà pé irú ọ̀rọ̀ wo ni a rèé tẹ́lẹ̀ yóò bá wa náà láti ń gbọ́rú ọ̀rọ̀ báyìí kò yẹ ká gbọ́rú eléyìí irú eléyìí ò yẹ kó máa jáde irú ala ilaha illallah jọmọ ẹ̀ka jà ń lọ bí ọ̀rọ̀ ǹjẹ́ kí làkìrí ọ̀hún ni pé nílẹ̀ yóò bá ní àárín àwọn bàbá wa tá a mọ̀ pé wọ́n èé máa ń fi kéwú ṣeré kódà tí ẹ bá ṣe pé dáadáa tá a mọ̀ àwọn bàbá wa ni tí ẹ bá fi ṣe fáwọn boko haramu tán yàyàkuyà tán yẹ hànà tán dà lúrú bí ẹ bá ṣe pá wọn fi ìdà lúrú kó ni kẹrí boko haram tán wì ní àwọn tí ó kọ́kọ́ ṣe ńlẹ̀ yóò bá àwọn bàbá kan tán já àfáà ni wọ́n já àfáà kan làwọn gbà pé àwọn ọmọ àwọn oníkàwé ǹjẹ́ mẹ́rí wọ́n jọ náà ẹ̀rí wọn ni pé ìwé tẹ̀ ẹ́ ká kí ó wàá máa da kéwú mọ́ yín lójú tí ò ní jẹ́ kéwú mọ́ ìwé tẹ̀ ẹ́ ká ẹ̀ tí wọ́n fi wá kó yín lọ bí ẹlẹ́sìn míì ìwé tẹ̀ ẹ́ ká tán ní jẹ́ kẹ́ dọ́lọ́hun ọba màmá àwọn bàbá ni wọ́n bá pe boko ní haramu ìjọ náà fàtiwá wọn jọ náà ní pé ẹ̀sán kò gbọ́dọ̀ kàwé lẹ́ẹ̀ṣẹ̀ rí pé àwọn ọmọ wọn yìí kàwé lẹ́ẹ̀ṣẹ̀ rí pé ìran wọn yìí sábà kàwé lẹ́ẹ̀ṣẹ̀ rí pé ó pẹ́ lẹ́yìn lẹ́yìn kódà bí bá ti ń wù ìyá wọn kan sì ń bẹnu wọn tó jẹ́ pé ìwé náà ò tí ì jẹ́ nǹkan kan lójú wọn ìwé náà kèjámọ̀ nǹkan kan lójú wọn bí bá ti ń wù náà ni o bí bá ti ń wù yìí òun náà làwọn ò tí ì kàwé kúndì sí. tọ́ àmọ́gbà tọkùnrin yìí wá láǹfààní tiẹ̀ ó ń wá lọ́pọ̀túnítì àti lọ kàwé pé ó gba first degree tí máa wo pó tún ní kọjá àlà kò gbọdọ̀ sí ní kọjá masters bó ti wà náà mo bá bújú nu o nígbà òun wá ká ló ah, wá wo rẹ̀ pé kò sí nǹkan kan mọ́ tẹ́lígbò wá wo rẹ̀ pé kò sí nǹkan kan mọ́ òun ní ṣe ń tẹ̀lẹ̀ bàlà ní ṣe ń tẹ̀bi tí ń tẹ̀ nì àmọ́ ńgbà ọtí wá sọ ọtí wá gbé sàrà rẹ̀ kọjá mọ́ṣáláṣí àwọn ojú ìyá ìmọ̀kan rẹ̀ á sì júwe òdo rẹ̀ ìmọ̀ tó ti yẹyẹ ń àwọn òwò ajẹ́kọ̀ mọ̀ pé mọ̀ lápẹ̀lé ìmọ̀ wọn lọ yẹyẹ òun náà nìmọ̀ èdè lárúbáwá àfà ọ̀jìnà símọ̀ o ọ ìmọ̀ bí tó ọ̀jìnà ni tí ọ̀jìnà símọ̀ dé ni pé ọ hadithi ọwá nítorí bá ṣe hadithi ni ìmọ̀ wọn ìmọ̀ olójú ni ọwá nítorí pé wọ́n ti wá lọ nìkan tí wọ́n ti kọ́ sáyẹ́ǹsì ìwọ ni wọ́n wá dàbí sísọ́ọ̀sì inna lillahi fa inna ilayhi raji'un ah kí náà ń pè ní sáyẹ́ǹsì tó kọjá mọ̀tẹ́ẹ̀tì mọ rípìlẹ̀ rẹ̀ nínú Islam kí náà ń pè ní sáyẹ́ǹsì tó kọjá mọ̀tẹ́ẹ̀tì mọ róríta rẹ̀ látọ̀dọ̀ àwọn lárúbáwá ẹ̀ẹ́dẹ́ ni wọ́n fẹ́ dá ọ̀padà sí ni pé sọ́ọ́rẹ́sì tí wọ́n wẹ́ fún ọ lénìí gbogbo àwọn kíní kan geomancy kíní kan mancy tó ń gbé wà náà ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ o àmọ́ ìtí ìfi dami síwájú lénìí ìbá ìtọ́nà bá ní àwa débi yóò lénìí náà débẹ̀ ó ní pé mo kọ́kọ́ gẹ́gẹ́ kọ mọ̀ pé inú kéwú gbogbo ń tọ̀sẹ̀ lọ dààmú ara rẹ̀ kánú ìwé tí wá tó wá da ọpọlọ rẹ tí òjò dá nǹkan mọ̀rú nínú àwọn nǹkan ní bẹnu kéwú. ní tí mo padà wá rí ni pé ọlá pé ìwọ òkè nú kéwú ọ̀dọ̀ àwọn sáyẹ́ǹtìsì lọ́tílọ́ké lọ́rọ̀ bá dàrú mọ́ lọ́wọ́ òun lójú ọmọ rò pé kíní ni àwọn sáyẹ́ǹsì àkíníkan ah, geomancy àkíníkan ah, kìnìkan nígbà àwọn òkàwé ojú rẹ̀ dúdú ló fà á torí kí èyí bá ṣe kójú rẹ dúdú ni ọmọ kí gbogbo tó ń wíwú terminology lásán lọ sí ń sọ ọ sí sọ haqiqatul ilm tá a bá ń sọ̀rọ̀ ń pa pàápàá ìmọ̀ ó lè má jẹ́ èbó lè yẹn ó fi máa sọ ìmọ̀ omédè ìmọ̀ oníṣe pẹ̀lédè ìmọ̀ òǹlọ pẹ̀lédè ọ̀rẹ́ lómi gbogbo tí wọ́n wí pátá gbogbo ẹ̀ lọ́mọ àmọ́ gbogbo èbó tó ń fọ yóò ti mọ̀ sí èmi ò mọ délé ìgbìyànjú jẹ́ jù ó máa ń sí abẹ́ ìṣẹ́gun ní nǹkan mi yóò ti mọ̀ sọ fún ọ kódà yóò tún kọ ara tó dàrú mọ̀ irú yín báyìí nígbà ó ṣe tẹ́ ẹ̀ bá ti kéwú yanjú láti lé tó bá ṣe pé di ìwé làwọn ọ̀làjú kan ti wá dé bá yín èyí tó kù tẹ́ máa ṣe ẹwà máa ń rọ́bì sí kéwú máa wò ní kéwú lọ́wọ́ ó wá yà mí lẹ́nu pé ọ̀dọ́ rú wọ́n ló ti wá tá a mọ tí àwọn tó ṣe pé lánàá wọn tó ń tọ tá a mọ irú tán ti dánwò pẹ̀lú ọ̀rọ̀ kí ó lẹ̀ Yorùbá yìí tá a mọ irú ipò tí kéwú bẹ lọ́dọ̀ wọn ìwọ nìwọ wá ń lanu ọwọ́ ara wọn ní kéwú ọbàjẹ́ o wàláì làrí wọn bàjẹ́ torí tó ṣe bàjẹ́ ni pé káàtì ẹ̀ lọ́ọ̀fì ìbọn kéwòn ilẹ̀ fáwọn ẹni ọ̀hún ni inú mi ò bá dùn ká lọ́ọ̀fì ìbọn kéwòn ilẹ̀ àwọn ọ̀fì ìbọn kéwòn ilẹ̀ ó tún wá rọ́bìṣì wọn ọmọ tó bá ilé mú ọtí ibi kéwòn ilẹ̀ fún wọn gbogbo àpẹ́ ìlọgbọ̀dọ̀ mọ́ fún wọn ọmọ tó bá ti sọ pé àwọn ẹ̀tọ́ náà mọ kéwòn lójú kan ni wọn àwọn tó ti pè lójú kan nú àwọn bàbá tó ń rìn lànà wọn wọn pọ̀ àwọn oníwẹ̀ yìí sábà kéwù ju ọwọ́ adé dọ̀rọ̀ wé kọ̀yàn wá ń dákọ̀ alùsùn náà ọ̀sìtàn lọ́wọ́rọ̀ àmẹ́nu tèmi kọ́ lọ ti gbọ́ èmi ò lọ́rọ̀ bú lẹ́nu ẹ̀yìn sì ní sọ̀rọ̀ bú sí ọ àmẹ́nu ó dá ọ lẹ́kọ̀ọ́ ẹ mo sì gbọ́dọ̀ jẹ́ kọ́ mọ̀ pé ìmọ̀ rẹ níbi tó mọ ojú rẹ sì níbi tó tó òun náà ló ń dààmú rẹ báyìí. jábọ̀ mùsùlùmí tẹ́rí gbogbo tẹ́lẹ̀ ń gbé káàkiri wàláì gbogbo ẹ̀ níbẹ̀ nínú kéwú. tẹ́rí yàtọ̀ sí pé sáyẹ́ǹsì ń bẹ ní kéwú sáyẹ́ǹsì wà lọ́tọ̀ tí o pé ọkọ̀ gbogbo tó ń pè ní sáyẹ́ǹsì pátá èdè lágbára sí lọ́ọ́ fi kọ́ èmi mọ àwọn èèyàn kan mo ti meet consultant kan ní ìdí medical ní ìdí medicine consultant ni o ọ̀rẹ́ ti kúrò nípò kan gba first degree àbúkọ̀ gba ní degree ní ìdí medicine kan àló ti di consultant ẹni àwọn yìí kò lè so èbó gbogbo gbésáyé rẹ̀ lárúbáwá náà ni àwọn èbó sì mọ iye tí wọ́n á tún mọ pèsè conference nílùú èbó kò sì gbọ́ lárúbáwá i mean kò sì gbé èbó lárúbáwá nìkan ló gbọ́ so àwọn ń gbà fi pé irú wọ ojú rẹ dúdú ibi èbó nìwọ ti rí mọ̀ rẹ ó wá jẹ́ kọ́ lè fíìlì bíi pé ẹ̀hán ìdíwọ̀ rí bí èbó yìí kò lè sí bòmí mọ́ lọ ṣe fọ́ọ̀rọ̀ kẹ́ kàwé ọ̀rọ̀ náà subhanahu lọ́mọdé sọ̀rọ̀ tí ò dájú ẹ mọ̀ kí mo ti ní <laughs> mo ti ní ìlọ́rọ̀ bú lẹ́nu ìwà níjọ jẹ́ kọ́rọ̀ bú ọ̀ ìníjọ jẹ́ sọ àmọ́ sọ́rẹ́ lè júwe pé àṣebáyìí lọ dọ́ọ̀lù tó àṣe àṣe ọdọ́ọ̀lù tó yìí ọdọ́ọ̀lù gan wallahi ìràdín ó sì jẹ́ disgrace fáwọn tọ́run nílànà wọn disgrace lọ jẹ́ fún wọn torí pé ìtọ́ ọlọ́rin kọ́ nùwé bọ́ ti dé padà yìí ó yẹ kọ́ ọmọ wá fi propagate ìmọ̀ àwọn bàbá tó báńkì tó ṣe ni ọmọ á ní ẹwọ táwọn sáré títí ìbáyọ ìsì ń bẹnu kí ó tẹ́kọ̀ wá o àbọ́gbà fi pọ̀ kọ́ ọ̀kan àdúró kí ó yanjú ó sì dá mi lójú pọ̀ àdúró kí ó yanjú yìí ò dá mi lójú o wàlúwàyò dá mi lójú ó dá mi lójú pé ọkéwù rẹ ò yanjú tó bá yanjú ni amọrú ọ̀rọ̀ tí ó mọ̀ jáde lẹ́nu rẹ̀ sọ àìwá yanjú rẹ̀ bóyá àwẹ̀ ni ó ṣeé ṣe tó láwọn tó tún kàwé náà ti ń pè mí gáà ogun tí ń sọ náà máa gbé gbáàgì ẹ̀sá fi hàn lẹ̀ àmọ̀dé bẹ́ẹ̀. tó wá nìkan ìwé náà tó wà kékeré bẹ́ẹ̀ lọ sí wá rọ́là ju kéékèèké o olùdẹ́kọ wá fojú ọ̀ndarí ti kéwú tó mọ̀ ìwọ sì lọ mọ́ kìí ṣe pé nítorí ń sọ òun ò sínú kéwú kìí ṣe pé nítorí ń sọ òun nídìí kéwú ojú méjì àwọn èèyàn tó bẹ́ẹ̀ in fact àdíìsì tó sọ páwọn ẹ̀ka àdíìsì nìkan náà mọ̀ wọn ẹ̀mí lè inú àdíìsì gan ọ̀pọ̀lọpọ̀ tó sọ nì gbogbo ẹtí bẹ́nu àbí wọ́n yìí fún ọ lẹ́rìí súnà lẹ́gbọ̀ọ́ Muhammad lẹ́ni nínú àwọn nǹkan tí mo sọ ìmí yìí tẹ̀sẹ̀ dálẹ̀ nítorí pé a ká sọ àwọn ọ̀rọ̀ wa a sì fẹ́ fi àwọn ọ̀rọ̀ a fẹ́ fi wa ọmọ asiri ní àṣírí òdo rẹ yóò tún o àṣírí tún ti pẹ́ ó tún gbà ká lọ sọ́dọ̀ bí a pọ́sà bọ́ndà àbí jẹ́ lọ́pọ̀ ọkọ̀ ẹni ibi àtúnlọ̀dé ṣe ìmọ̀ bí nọ́ka sí ní nọ́ka kódà wọ́n bá fún pé òkè wọn ara ẹ wọ́n fọ́ lákàmọ́ pé nǹkan tó fẹ́ fún un fún lóko tó bá wù ọ́ àbá ti sọ yìí fún ọ lánàá pé bí ìwọ ti rò pọ̀ múra kalẹ̀ òun làwa náà rí páwa náà múra kalẹ̀ bí ìwọ ti rò pé wọ́n sọ fún ọ tẹ́lẹ̀ àwa náà wọ́n sọ fún wa tẹ́lẹ̀ tọ́ ọlọ́run nǹkan dé ó wá gbéra wọn mi ní sọ́ọ̀tì rí èyí tó bá jura wọn lọ wàláì onímọ̀ gbéra wọn mi o èyí tó fúyẹ́ wàláì kò lè gbé tó bá wúwo mi in tó bá sì kéré kò lè gbé in tó bá tóbi mi tọ́ in tó bá jura wọn lọ ẹ̀ òní mọ̀ ń gbéra wọn mì tọ́ tó bá di pé wọ́n gbé ọmọ ìjọ náà ọ̀pàdé àwọn tó ju ọ lọ ni àbẹ́mi sọ fún wọn èmi kọ́ lèmi wí nìrẹ́ o wallahi alazim èmi ò èmi ò ríra rí ní wínà sọ ọmọ tó yẹ̀yẹ́ rẹ ni pé àìmọ̀kan rẹ ló yẹ̀yẹ́ rẹ ìmọ̀ ó wá fẹ̀dí rẹ ta òdodo ó fẹ̀dí rẹ ta irọ́ gbé dání náà ó wá fẹ̀dí rẹ ta àmọ́ tí a bá ní kí ni contribution ṣe èmi ò ní contribution tí gbogbo tí mo sọ́njọ́ náà àdìsí báyìí àdìsí jẹ́ sọ báyìí ló ti rí àlàyé rẹ̀ rẹ̀ àwọn àlàyé nìkan lọ tún bí ní ọba challenge ni pé àlàyé òun lọ ní orí mi ní tí mo wá ni ìmọ̀ ọbọ̀ dápọ̀ pé eléyìí tí mo wí yìí àfáà tó wí rè eléyìí tí mo wí yìí àfáà tó wí rè inú tí làbáyò náà ti wí tọ̀ inú mi wá dùn pé kan wà tó padà béèrè ẹ̀yin dá ọ lẹ́kọ̀ọ́ insha tẹ̀mí wà fún náà nù irú yìí báyìí wá dá yín náà ni ọ béèrè pé tọ̀ ìwọ mọ́bí tèmi ti kà fún ọ lásán ní àbá ànábì Ibrahim ní ànábì tán wípé kéṣe ànábì Ìdírísà pé owó ti wo gbó tíra ọ̀rí ìhàn ká ń sọ fún ọ nù ìwọ́rù kan báwọn ló yẹ kó máa ṣe irú eléyìí náà yìí tó fi gbọ̀dọ̀ àwọn sáyẹ̀nsì lọ ọba ti wá bí wá náà tẹ́ ẹ dákun o ṣé kí ní yìí ń bẹ nú kéwú àbí òsì nú kéwú ṣé ní yìí tiẹ̀ nípìlẹ̀ àbí òsì ẹ̀ nípìlẹ̀ á ti bọ̀ wò pé ah, eléyìí kò nípìlẹ̀ nú kéwú ẹ̀ wà a ti jó yí ọ pé àmọ́dàmọ́ ara yín eléyìí náà ń bẹnu kéwù ẹlọ orí báyìí ẹlọ wàyí báyìí ẹwọ tíra báyìí sọ́rí gbogbo ń tẹ́ ẹ bá ń sọ nu sáyẹ́nsì kò sí ìta àlejò kéwùké kò sí sọ̀rọ̀ èdè lárúbá kọ́ tẹ́ ẹ bá ń sọ nu sáyẹ́nsì sọ wá rí gbogbo ń sọ̀rọ̀ mọ̀ wọ́n pa ọ̀rọ̀ súnà mẹ́wàá Muhammad súnà nábì ti là wá lójú sọ́pọ̀lọpọ̀ tẹ́ ìpẹ́nu sáyẹ́nsì sọ wá rọ́ ní súnà tọ́lọ́ bá ní kó nífẹ̀ẹ́ mọ̀ dáadáa ìjọ tó bá ti ń kọ́ kíníkan nu súnà òun wà lọ wádìí lọ síwájú sí níbi ìwádìí lọ wájú sí rẹ̀ sí kò ní mọ̀gbà tó wọ́n jáwọn ní sáyẹ̀nsì wallahi la ilaha illahu sọ́dí gbogbo ọ̀rọ̀ tó sọ pátá ògbó tí mo fẹ́ mọ̀ sọ lálẹ́ yìí kìí ṣe ọ̀rọ̀ tó yẹ kí ń gbà tó wá sọ tán ni mo ṣẹ̀ṣẹ̀ wá ń wádìí rẹ̀ fún fọlọ́wọ́ bá búra lé lórí àwọn ọ̀rọ̀ tó yẹ pé ó ti tẹ́ téèyàn ti ṣèwádìí ẹ̀ nígbà tí bá pàdé ní súnà ni pé èwo ni atúnlélé yìí èwo ni atúnlélé yìí èwo ni atúnlélé yìí àti wá fojú súnà ni àti wá bi kì í bọ́ nígbà jásì ní káwá ní pé ah, ibi àmọ̀ tí jásì yìí kí ní àwọn sàyẹ́ntìsì mọ̀lá jáwọ̀ yìí ó kó wọn mọ̀lá ti jáwọ̀ yìí amédèwò ládìkà èdè lárúbáwá ni ìdínú lẹ́nìjàmọ́ ibi tó ní òṣọ́nà ìbẹ̀lẹ̀ mi ti fẹ́ gbà wọlé báyìí mo fẹ́ kọ́ lè mọ̀ pé àní ibi títí ẹ̀ bá parí sí ìbẹ̀tẹ̀ lómi ti mọ́ ń bẹ̀rẹ̀ ibi orí náà mọ́ ibẹ̀ làwọn kan ti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí síbẹ̀ máa wòye sọ́ni mọ̀ pé ọ̀nà ò mọ̀ jìn sọ pé wọ́n ti rò pé ń di kéwù kò sọ́nà tàbí lè wọnú ọ̀rọ̀ tọ̀ọ̀tọ̀ọ̀ ni wọ́n rí wọ́n rí pé gbogbo tàbí lọ́dì sọ kó wá tàwọn ilé ìbọn ni gbogbo tó kó wá pátápátá tó wá rí gbogbo tó wá kó wá èmi ò wá mọ wá sọ ní lárúbáwá lẹ́nìí tí mo dẹ̀ tú mo dẹ̀ fírí gbogbo àwọn èèyàn kó ní kálukú ọmọ bọ́ sórí gọ́gù ẹ̀sìn máa lọ rèé wá gọ́gù rẹ̀ náà ni o kẹ́ máa lọ rèé fi wá àwọn tí n bá sọ yìí àmọ́ ìwọ tó bá bẹ́ẹ̀ jókòó ilé ni òwò náà tó o bá mọ̀ èmi ò ní bọ́ sí ìbò tẹ́ ẹ̀kẹ́ lè mọ̀ pé a ní kéwù táwa náà ń ké kéwù kọ́ wa lọ́làjú kéwù táwa náà ń ké kéwù ní kéé ṣe kéwù olójú kan alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin tó bá ṣe pé n tí wọ́n fẹ́ mọ ṣe ń tiẹ̀ ni pé ọ̀fẹ́ mọ yẹ̀yẹ́ ogún tá a bá lọ́dọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá yìí àtogún tá a bá nínú ìsìláàmù kan tó bí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá ìwọ wá fẹ́ fojú ọ̀ndarí tiẹ̀ àmọ́ tí ru ìmọ̀ ṣerú ìmọ̀ ẹ̀pọ̀ tẹ́ mọ́ ṣerú ẹ̀ ẹ̀pọ̀ tẹ́ mọ́ ṣerú ẹ̀ ẹ bá ti wá ráwọn àfa ẹ̀wà ọ̀rá fojú o pé àwọn àfa làwọn eléyìí ah àfa má dẹrú ẹ̀wò tó bá ti ń déwájú àwọn ẹlòmíì o alájúlọ tó bá ti ń déwájú ẹ tó ti pè ní ahlus sunnah ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn yíò ọlọ́run fún wọn láǹfààní kárí ibi kojúbà kan tó pọ̀ wo tọ́ bá báwọn alùsùn náà bí tán bá ti ń jiyàn ọ̀rọ̀ ìmọ̀ pé nǹkan báyìí báyìí ló ti yẹ kó rí tán bá ọ̀rá sí tíra hanra wọn ẹ̀rọ sì mọ̀ bọ́ pé aṣé kí ní ń lọ wọ́n ó lè jẹ́ kẹ́lìmọ̀ yọ̀ kan báyìí pé a kẹ́lìmọ̀ yóò sínú hadidi àhúwà mẹ́ tọ́ bá níbi tí wọ́n bá ti ń làágùn tí wọ́n bá ti ń dààmú lórí pé wọ́n fẹ́ ṣe tàkíkù kẹ́lìmọ̀ wáhìdà ìwọ́n wá dé wọ́n wá rọ́bìṣì wọ́n wá nígbà náà wọ́n ń ṣe academic inna lillahi fa inna ilayhi raji'un kéwù làwọn wà kọ́ lẹ́nìí ẹ kéwù là á sì gbogbo ń tọ̀ ń sọ̀hún jama abẹ́lúwa wa bí mannihi wa karamihi wa izzihi wa fọ́ndé ẹ eh, èyí tá a sọ yìí lẹ́nìí ọlọ́ndàkùn mọ́jà sọ̀rọ̀ fẹ́nu ọlọ́ndàkùn mọ́jà sọ̀rọ̀ mọ́jà sọ̀rọ̀ tá a fi sórí ibú níwájú ọlọ́run gbogbo tí yóò bá jáde lẹ́nu wa níjòkó ilé ní ọlọ́run yóò máa jẹ́ nǹkan tí yóò máa ṣe rẹ́gí pẹ̀lú tá a fi rí ìyọ́nú rẹ̀ jama akoko ó ní pé tá a bá ń sọ̀rọ̀ ń pa ìmọ̀ ìtẹ́ yẹ̀pẹ̀ ẹ má gbàgbé pé tọ́pìkì wa ń gan lo ìyẹ̀pẹ̀ títẹ̀ kẹ́ rí ìmọ̀ ìyẹ̀pẹ̀ títẹ̀ tọkùnrin ní sọ pé òun gbà lọ́dọ̀ tòun torí kò sí tó burú bẹ́ẹ̀ tó ní ẹ ṣe bí calculation ni ẹ bóyá tí ò yé àwàdí ó yé lénìí àwa mú àlàyé lọ́bẹ̀ ní gbogbo ẹ̀ ẹ̀rí kéńjọ́ náà jọ àti wà lọ́dọ̀ pọ́sàbọ́dà lájọ pé oríṣiríṣi ọ̀nà náà máa ń gbà fi ń wo kinní yìí a ní àwọn míì yẹ̀pẹ̀ ni wọ́n ń wò àwọn míì àwo ni wọ́n ń wò àwọn míì gíláàsì ni wọ́n ń wò àwọn míì tẹ̀sùbà ni wọ́n ń wò àwọn míì ìràwọ̀ ni wọ́n ń wò oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń wò láti lè fi wádìí ìmọ̀ kọ̀kọ̀ èyí tó wá jẹ́ calculation ìbẹ̀m̀bẹ̀ èyí tó yẹ pé ọwọ́ àwọn àlìjẹ̀nú ni yóò ti wá ìbẹ̀m̀bẹ̀ gbogbo ẹ̀ náà lásàlàyé lè ní insha Allah ta'ala àmọ́jọ̀mọ́ ẹja kọ́kọ́ mọ kinní kan pé ìmọ̀ yìí nípìlẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá káànábì wa muhammad sallallahu alayhi wa sallam káànábì ó tó dé làwọn lárúbáwá ti mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ káànábì wa muhammad sallallahu alayhi wa sallam káànábì ó tó dé làwọn lárúbáwá ti mọ̀ ń pa àwọn ìmọ̀ tá à ń sọ yìí àwọn ìmọ̀ tá a lè fi po nǹkan pé òkè nǹkan kan ò síbì ká wá fẹ́ wá a fẹ́ mọ kọ̀kọ̀ kan a fẹ́ mọ tó ju wa ò tó kan àwọn lárúbáwá wọn wá ní ìmọ̀ yìí lọ́dọ̀ wọn lóòótọ́ ìpìlẹ̀ ìmọ̀ yìí ọ̀dọ̀ àwọn ọ̀ràn kan ló ti wá ìwá nífẹ̀ lọ́bẹ̀ torí kí n bá tún wọbẹ̀ náà á tún fẹ́ wọnú tàn gbèsè ayé tiwọn náà kí ló padà bí àwọn àti lárúbáwá kí ló dà wọ́n pọ̀ ìlú wọn tán ti wá kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ tán fi wá ń padà ń dà papọ̀ báwọn lárúbáwá àtẹ̀wọ̀n bẹ̀rù àmọ́ tó bá tún tọ́ wá ń jà débẹ̀ náà á bá kojú wọ́ àmọ́ tí ò bá ti tọ́ wá ń jà débẹ̀ ẹja rọra bá gbé ní dẹ̀ǹdẹ̀lẹ̀ ń bì ẹ̀dí àtọ̀rẹ́ mi gan ọgbọ́n alátùlì dẹ̀ǹdẹ̀lẹ̀ wíyá bẹ́ẹ̀ bá ṣe ó ní òjọ́ bẹ́ẹ̀ o fẹ́rẹ́ tí ò bá kí ó yanjú tí ó sọ ní mutẹ́lẹ̀ ìsọ yìí yóò gbà káàbí tó ń bá dọ́dọ̀ àwọn scientist kò ní mà pé gbogbo ẹ̀ ló lè bá nínú kéwú jama lọ́dọ̀ àwọn lárúbáwá ìmọ̀ kan bẹ tá ń pè ní ilmu tanjim ilmu atanjim ó náà ni ìmọ̀ káwóràwọ̀ ìmọ̀ káwo ìràwọ̀ ṣẹwárí ìmọ̀ káwo ìràwọ̀ yìí ìmọ̀ kan ni tó ṣe pé àwọn ìmọ̀ tí ń bẹ lábẹ́ rẹ̀ kì í ṣe ẹyọ ọ̀kan kì ṣe méjì kì ṣe mẹ́ta ní ìta ń pè ní ilmu tanjim òun náà ni ìmọ̀ káwòràwọ̀ ìmọ̀ ìràwọ̀ ní wíwò ṣe rí ìmọ̀ ìràwọ̀ ní wíwò oríṣiríṣi ọ̀nà làwọn lárúbáwá máa ń gbà fi ń ṣe ilmu tanjim ibi ń bẹ nú ìmọ̀ ìràwọ̀ èyí tí wọ́n kàn máa fi wò kò ju pé ó dá òjò à ń òjò ìràwọ̀ báyìí òun ló jẹ́ sábà bí tójò fi ń rọ̀ fún wa òjò tó rọ̀ yìí ìràwọ̀ eléyìí òun ló bí sábà bí tójò fi ń rọ̀ wọ́n tún wá mú àwọn ìràwọ̀ nì wọ́n wá sọ kálukú wọn ló kọ àwọn ìràwọ̀ tí ń bẹ ń sánmà tẹ́lẹ̀ àti ìjọ ríhun náà ni o tọ̀ ìràwọ̀ ni ó wá gbà pé òun ló ń jẹ́ sábà bí tójò fi ń rọ̀ ìyí òun làwọn àfáà mọ̀ pé ń gbà míì ní ilmul anwa' ilmu anwa lábẹ́ ilmu tanjim òun náà ní tá ń pè ní ilmu anwa abẹ́ẹ̀bẹ̀ náà ló wà. ṣé wá rí àwọn ìràwọ̀ yìí òun ló ń pè ní anáwó ṣé wá rí ń pè ní ilmu anwa lọ́dọ̀ àwọn lárúbáwá níjọ́ náà lọ́hùn nígbà táwọn sàyẹ́ntìsì dé tán fún ló kọ lọ́dọ̀ tiwọn tí ìní sókọ rẹ̀ tó ra ti níṣẹ́ àní kéwù láàbí júwe gbogbo ẹ̀ àwọn onílárúbáwá tèmi àwọn náà wá tún wá sọ lóko míì àwọn náà wá pè ní ilmu azọwáhírí jawiya ilmu azọwáhírí jawiya torí tó bá ti gbọ́ azọwáhírí jawiya ó tún ti mọ̀ pé ìmọ̀ nì ó tún ti kọjá ordinary ìràwọ̀ nìkan tẹ́wárí ìmọ̀ yìí ń táǹpẹ̀ ní àlùwá yìí tàbí táǹpẹ̀ ní ilmu zawahiri jawiya yìí lábẹ́ ilmu zawahiri jawiya o ni wọ́n ti wá yọ èyí tó ṣe pé in tóun ní ṣe pẹ̀lú òun náà ni alimọ́tọ́rù wọ́ríyá o ní pé eléyìí òjò rọ̀ báyìí bá ìràwọ̀ yìí bá ti rí yìí ẹjẹ́ àmọ́ rẹ̀ tí òjò lẹ́yìn ọjọ́ mẹ́ta ìràwọ̀ tá a rí yìí ẹjẹ́ àmọ́ rẹ̀ tí òjò lẹ́yìn ọjọ́ mẹ́fà tá a máa rójò sẹ́ni pé ráwọ̀ eléyìí òun náà ló bí òjò fún wa jẹ̀mọ́ àwọn lárúbáwá wọ́n kọ́ ìmọ̀ yìí wọ́n sì dín náà bẹ́ẹ̀. ilmu nujum adéyàgbé ní ilmu tẹ́ńjì ilmu nujum mi gẹ́gẹ́ ni níbẹ̀rẹ̀ àwọn kan padà ń sọ pé tẹ́ǹjì yẹn gan òun tún lóko míì tá tún padà wá ṣàlàyé rẹ̀ ṣẹ́wárí ní àsìkò jàìlíyà káàdínàbí wa Muhammad tó dé kèé tí wá sí gbogbo lárúbáwá ní mọ́mọ́rú àwọn tà ń sọ yìí àwọn ìran méjì kan bẹ àwọn ẹni gbà pé wọ́n jiná jù wọ́n gbà pé wọ́n fakọyọ nídìí ìmọ̀ yìí wọ́n pa àwọn kan ní bànú Maria Banu Maria wọ́n gbà páwọn nínú pé ẹ̀mọ̀ ilmu nùjúm ọ̀gá ni wọ́n bẹ́ẹ̀ bá ti rí àwọn bànú Maria àwọn tó kù jẹ́ ìmọ̀ ọba ó ní àwọn bànú Murra ibn Hammam ash-Shaybani bànú Murra ibn Hammam aṣeibani wọ́n gbà fáwọn ìran méjèèjì tọ́rọ̀ bá dọ̀rọ̀ ká sọ̀rọ̀ ń pa ìràwọ̀ àwọn ni wọ́n máa ń sọ̀rọ̀ ń pa ẹ̀. jọ̀mọ́ àwọn eléyìí ìran kan nù ran lárúbáwá nù lórí ìmọ̀ ìràwọ̀. ṣé wọ́n rí ìmọ̀ ìràwọ̀ yìí àwọn lárúbáwá míì nínú abẹ́ ẹnmú nùjúmi àti bàtẹ̀ ní ẹnmú tẹ̀m̀jì àwọn míì ìràwọ̀ nì ìta máa ń fi ń ṣe ni pé táwọn bá fẹ́ ṣe ìrìn àjò lọ sílùú kan ẹ wo Èkó làwà yìí àwa abẹ́ ṣe ìrìn àjò láti ìlú èkó abẹ́ ṣe ìrìn àjò lọ sí kánò níjọ́ náà lọ́run gbogbo ìtawà ń ṣe róòdù tá a ṣe títì wọn àmọ́ róòdù wọn àmọ́ títì wọ́n kàn lọ rèé bá àwọn bànú múrọ́ ibn hammam àṣeyìbáni àbí kàn lọ rèé bá àwọn tó jẹ́ àwọn bànú maria ipe ẹ̀dàkùn kánò mo fẹ́ lọ ẹjúwe ọ̀nà fún mi àwọn ni wọ́n wá wo sọ́mọ̀ lọ wọ́n wá wo lọ pé wò ó wa sọ rí ìràwọ̀ yìí máa tírèsì ìràwọ̀ yìí lọ káàmọ́ ẹni tó jù rẹ òkú ò lára àràwọ̀ yìí tó ọba ti ń mójú tó ọtí ń gbójú ẹ̀sìn ìràwọ̀ yìí gbogbo ibi tó ọba ń rìn gbogbo olúgbó tó ọba ń gbà gbogbo ojú ọ̀nà tó ọba ń gbà kánù tó fẹ́ lọ òun lọ padà dé sí eléyìí ìran mi ìtúnú lọ́tọ̀ nínú ìmọ̀ ìràwọ̀ ìmọ̀ ìràwọ̀ nìkanu jama àwọn lárúbáwá ti mọ eléyìí káànàbí ò tó dé àwọn ìmọ̀ táwọn yìí ń bẹnu tíra tí wọ́n ti kọ pẹ̀lú èdè lárúbáwá àwọn àmọ̀táwì ń ti ń bẹ ẹni ó bá kọ́ ìmọ̀ ń pa ìgbésí ayé àwọn lárúbáwá dáadáa kọ́ọ̀sì wo lọ́ọ̀kọ́ bọ́ bí kọ́ńkà ìgbésí ayé àwọn lárúbáwá èyí tún ní sọ yìí fún ọ mo fi yìí náà sí ọ̀nà lọ ìfi yìí sàkáìmẹ́ǹtì tó bá kọ́ ìmọ̀ ń pa rẹ̀ dáadáa ọ mọ gbogbo orú eléyìí ìdí wá kù ni pé kí ni Islam sọ ń pa ẹ̀ ìyí ò láwa wádìí àbá ń bọ̀ wá kó gbogbo ẹ̀ tán lápapọ̀ ni àbá ń fi ilé ìṣàlàyé pé èyí tá fà á ṣẹ̀ṣẹ̀ ńlára rẹ̀ lóògùn tọ́ọ̀tẹ̀ ń jẹ́ káwọn sáyẹ̀tì máa fọpọlọ rẹ̀ ṣeré ipò ṣe pọ́pọ̀ sẹ́ni ó kàwé nínú àwọn tọ́ tí ń bá rí àbí tọ́ tí ń bá lò àbí tọ́ tí ń bá wà tẹ́lẹ̀ ìwọ lọ wá láǹfààní àti kanú wọn ó wá jẹ́ kó mọ̀ jọ lójú káfí bí tọ́ ti kẹ́kọ̀ọ́ yanjú pẹ̀lú èdè lárúbáwá ni sáyẹ̀tì ò ní jẹ́ kó mọ̀ jọ lójú ọkọ̀ mọ̀ rí ni pé ah, èyí tẹ́ iṣẹ́ sọ ìyàwó àti kánú tíra èyí tẹ́ iṣẹ́ sọ ìyà àti kánú tó jọmọ́nú àdísí eléyìí àwọn àbá àti sọ fún wa eléyìí gbà tá ń kọ́ ìmọ̀ tó ní ṣe pẹ̀lú gbèsè ayé àwọn lárúbáwá àti kọ́ eléyìí jọ́ta ń kọ́ àyàmùl arab àti mọ́ eléyìí jọ́ta ń kọ́ àwọn ansabul arab ọ́ ti kúmọ́ gbogbo ẹ̀ wọ́n àtẹ ní dékọ́ mọ́ wá sí nǹkan kan tú olójú sẹ́rí gbogbo tá ń pè ní ìmọ̀ tá ń lò láyé lẹ́nu sẹ́rí gbogbo ẹ̀ ó kàn modernize ẹ̀ ni wọ́n kàn tún un ṣe ni wọ́n kàn tún wọ ọ̀nà wo ló lè gbà fi rọrùn jù gbogbo eyi mọ pilẹ̀ ìmọ̀ jọ́hun ni tọ́lọ̀ ti rí káwọn lárúbáwá náà kí wọ́n fakọyọ́ mẹ́ jọmọ́ eléyìí òun náà tún jẹ́ ọ̀kan kọ́lọ́mọ́sá fún wa ní àgbọ́yé rẹ̀ kó jẹ́ ká lè ṣàlàyé ọ̀rọ̀ yìí kó jẹ́ kó lè yé wa dáadáa jọmọ́ lábẹ́ kan tún wá ń bẹ ilmu ilmu tẹ́rí náà ló wà mọ́ nǹkan míì tó tún ẹ̀ táyà èyí ò ní pé ìmọ̀ bátẹ́gùn ti ń fẹ́ tí ẹ fẹ́ gbogbo sáyẹ̀nsì jẹ́ ti ń pariwo kò tí ì bọ́rọ̀ ara rẹ̀ débi atẹ́gùn ti ń fẹ́ bóò láti lè máa fi mọ̀ nǹkan atẹ́gùn ti ń bẹ ti ń fẹ́ tá a lè fi mọ ìmọ̀ kọ̀kọ̀ àbá lè fi mọ ìmọ̀ kọ̀kọ̀ tá a lè fi mọ ìmọ̀ gbangba àbá lè fi mọ ìmọ̀ gbangba jọmọ́ òun ò láǹfààní àti bọ́rọ̀ rẹ̀ débẹ̀ bóyá ó ti bá bóyá ó ti bá débẹ̀ nígbà tí wọ́n kọ́ mọ́ ń pariwo láwọn ìgbà kan báyìí táyà sí ni bóyá ó ti sọ́rí èmi ọmọ àmọ́ bí tí mo gbọ́ lọ́dọ̀ rẹ̀ èmi ò rí kó sọ yìí àmọ́ lára ilmu mahabiriya atẹ́gùn ni wọ́n mọ̀ fi júwe nǹkan jọmọ́ ṣẹ́rí fífẹ́ atẹ́gùn lásán ìmọ̀ ní táwọn nǹkan ti mọ̀ ṣáájú àwọn lárúbáwá nínú ẹni tọ́lọ̀ ń wá ní kó láǹfààní àti mọ̀ ó làwọn lárúbáwá náà wá wà lárúbáwá mọ̀ débi pé wọ́n á sì mọ̀ fi atẹ́gùn ṣèyìn àjò direction bátẹ́gùn bá ṣe fẹ́ bó ṣe fẹ́ wọ́n fi mọ̀ mọ̀ pé á ah, ibi à ń lọ ó dàbí pọ́nà bẹ̀rẹ̀ torátẹ́gùn tó fẹ́ wá látọ̀dọ̀ bíi báyìí ló ti jọ atẹ́gùn tó fẹ́ wá látọ̀dọ̀ eléyìí ọ̀rọ̀ pálíjẹ̀ ló sọ sí wọn létí kó ìmọ̀ náà náà gbà páwọn mọ̀ jama ìmọ̀ mahabiru ya ìmọ̀ tá a pè ní ìmọ̀ fífẹ́ atẹ́gùn yìí kódà wọn tún máa fi máa àkókò wọn tún máa fi máa àsìkò alhamdulillah a lè sọ àbá àtúnlẹ̀ lóhun òmélé yìí torí àpé gbogbo tọ́lọ̀ ní kó bẹ̀rẹ̀ sí ní màjọ́ ojú 1999 iye 2000 lọ ẹni tọ́lọ̀ bá ní kó dáyé ti pẹ́ tọ́ báwọn bàbá wa lògbà dáadáa ọmọ mọ̀ pé ń jọ náà atẹ́gùn ó fẹ́ wá báyìí àwọn bàbá wa ní islam ó sì wọ́n sọ pé ah atẹ́gùn àyílà kọ́ òun atẹ́gùn àyílà atẹ́gùn àsìkò òun zúrì ni wọ́n sọ òun ìyẹn jẹ́ lákòókò tí òòrùn máa ń yẹ̀ kúrò láàrin sánmọ̀ tá ń pè ní wákùtù zawal irú atẹ́gùn tí máa ń fẹ́ ń gbà náà ó yàtọ̀ sọ́dínárì atẹ́gùn táwọn bàbá wa bá rí irú atẹ́gùn yìí wọ́n ní atẹ́gùn eléyìí tó fẹ́ yìí atẹ́gùn àyílà rèé atẹ́gùn àsìkò òun zúrì rèé atẹ́gùn àsìkò òun ásírì rèé jọmọ́ jẹ́ kàn wá fún ọ ní clip kan èyí ń gbogbo wa lálẹ́ mọ̀ yìí àlèmọ́ lè mọ̀ gbòòrò yìí ìsọ̀lẹ́ mọ̀ṣá èwo la jẹ́gùn lórí kò yàtọ̀ jẹ́ fún ọ lá clip kan ìwọ kan jí làárọ̀ kùtùkùtù níbi aago méje mẹ́jọ kọ bọ́ta kọ wúrú atẹ́gùn tí mọ̀ ń fẹ́ gbà náà ìyí ò láàmú ń pè nínà sí mùsọ̀bá atẹ́gùn òwúrọ̀ nù tó látẹ́gùn òwúrọ̀ yìí ẹni tí ò bá rìnà rárá tó bá ti rí tíìlì atẹ́gùn yóò mọ̀ ah, sọ bí ilẹ̀ ṣe mọ́ tó dáwájà wo nílẹ̀ wà níjọ́ náà lọ ẹ̀ ń bá nímọ̀ ni o torí kì í ṣe gbogbo èèyàn ní mọ̀ mọ́. ilmu mahabiriya oníyù abẹ́ ilmu nùjú mi làwọn mi ò gbé sínú àwọn àbá. jọ̀mọ́ aláwọ̀ bàbá tí wọ́n lè yorùbá lè wà mọ̀ mọ̀ wọ́n lè wá ní atẹ́gùn òwúrọ̀ tó máa ń tutù yẹn ọlá pé oòrùn oòrùn tí ìyọ ni ìwò tó bá di ọwọ́ aago kan òru tó rùn ti wọ̀ sí pẹ̀hùn kílẹ̀ tí máa ń tutù jòkó ń ta ń gbà náà kan wọ́n náà lọ o ti sọ tí mo sọ yìí bọ́ta kọ worú atẹ́gùn tí ó fẹ́ lágo mẹ́rin òru worú atẹ́gùn tí ó fẹ́ lágo méje àárọ̀ worú atẹ́gùn tí ó fẹ́ ó rí pé tọ́lọ̀ ń bá ní kọjá lákìyèsí tó láwọn ọmọ yìí nínú àwọn olóòmù tẹ́jìrìbà náà mọ̀ ń pè àtẹ̀jìrìbà tó ṣàṣìyà ìmọ̀ apáwọn èèyàn experience ẹ̀ ni látara pé wọ́n lákíyèsí lójú àmì àkíyèsí náà ṣe bíbẹ̀ náà fi mọ̀ pé ó dàbí pátẹ́gùn tí máa ń fẹ́ lọ́gànjọ́ òru ó dàbí kó yàtọ̀ sí tí máa ń fẹ́ lọ́wọ́ ọ̀dájú pátẹ́gùn ní bá fẹ́ wá wọ́n sì máa fatẹ́gùn ní bára wọn sọ̀rọ̀ ẹni òrí náà yóò sì máa sọ pé ah, ilẹ̀ ti ń ṣúbọ̀ o yẹni òrí náà yóò sì máa jiyàn pé ilẹ̀ ti mọ́ ẹ̀ǹdẹ́lẹ̀ ó sì ní òrí náà yìí kí ni ó fi mọ́ atẹ́gùn ni ó fi wá pé ah, irú atẹ́gùn yìí atẹ́gùn àyílà atẹ́gùn yìí atẹ́gùn àṣùbà rè ìkànnù nínú ìmọ̀ ìkànnù nínú ìmọ̀ láti níwọ̀ èyí tí ò bá yọ tó ọ̀bá mọ̀ mọ́tẹnubọ̀ tẹ́gbogbo tá ń sọ yìí ẹni tó bá mọ sáyẹ́ǹsì lára wọ́n ti wọ̀n sí ah níta bá ń sọ yìí wà nǹkan báyìí báyìí ni àwọn ànífẹ́ àníkéwútọ́ sọ pé kò sọ́nà ń bẹ̀rùn níbi tí wọ́n ti rò pé ọ̀nà òsì ń bẹ̀ ọ̀nà gbígba àfikọ́ tó lọ kàwé òun àwọn ò sọ fún ọ pé àìkéwú yanjú rẹ àìfarabalẹ̀ kẹ́kọ̀ọ́ rẹ àti tùgìyànù àìmọ̀kan rẹ tó wá tọ̀gá lé ọ lórí ló tú àṣírí rẹ báyìí ló jẹ́ àmọ̀ pé àtúnṣe ah, ọ̀kẹ́ ó yanjú àtúnṣe ẹ̀ níbi kéwù rẹ ti mọ in tó jẹ́ àmọ̀ mọ́ rèé jama abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kọ́mọ́tà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ inṣàlá àwọn gbogbo àwọn ọ̀rọ̀ yìí la ṣàlàyé fúnra wa kò ní dàrú lágbára lọ́dọ̀ ọlọ́run sílá alhamdulillah jama àwọn eléyìí tá a ti ń sọ yìí àwọn ìran kan ló bá wọn nínú ìran ìmọ̀ tọ́lọ́wọ́ bá ní káwọn lárúbáwá tí wọ́n ti mọ̀ ṣáájú káàdínlẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam káàdínlẹ́bì ò tó dé bákan náà nínú àwọn ìmọ̀ òun náà ni ilmu alqiyafa ilmu alqiyafa ìmọ̀ ni sáyẹ́ǹsì ni ilmu tí mo ń pè sayensi sáyẹ́ǹsì ni mo ń mìíràn pẹ̀lú ẹ̀ ọdọ̀ sáyẹ́ǹsì kìyáfà àwọn mo ti ní ìní sọlọ mo ti sọlọ ṣègbú ọ̀hún gan àní ìfẹ́ pé sáyẹ́ǹsì ilmu làwọn àmì ń pè sáyẹ́ǹsì nínú kéwù ńgbọ̀ ti yọrọ àrẹ kó nu kéwù àwọn ọ̀yọ́ kó sọrí ilmu tó wíwù sáyẹ́ǹsì làwọn ò pè lágbọ́n gbogbo sáyẹ́ǹsì wa kọ̀ọ̀rọ̀ pé ní òlù tó ilmu kìyáfà ìmọ̀kan ni ṣẹ́rí ìmọ̀ ilé yìí tiẹ̀ oníwàyí àtàtàbọ̀ àtàr wàlìsìdìláàlù mìíràn àyà ó ní orípa ńlá wà wòye sí àwọn àfi máa forípa nìdájọ́ pé pẹ̀lú orípa táàrí ó dàbí pé nǹkan báyìí ń ṣẹlẹ̀ pẹ̀lú orípa táàrí ó dàbí pé nǹkan báyìí ló wáyé èyí ò náà ń pè ní ilmul qiyafa jọmọ́ méjì wá ni ṣẹlẹ̀ ilmul qiyafa yìí a ní ilmul qiyafa tó yẹ pé qiyafatul athar a dẹ̀ ní ilmul tó yẹ pé qiyafatul bashar ṣẹlẹ̀ ilmul bí èèyàn bá rí àtẹ́lẹsẹ̀ wípé èèyàn kan rìn lórí desert ẹ̀sẹ̀ desert lọ́dọ̀ wọn tó pọ̀ jọ́nà wọ́n wá rí àtẹ́lẹsẹ̀ rẹ̀ wọ́n sì mọ́ sọ pé àtẹ́lẹsẹ̀ táwọn òye o àtẹ́lẹsẹ̀ ọkùnrin ni o kódà àtẹ́lẹsẹ̀ táwọn rí àtẹ́lẹsẹ̀ àgbàlagbà ni o àtẹ́lẹsẹ̀ táwọn rí àgbàlagbà tó ti dògbò ni o níbi àtẹ́lẹsẹ̀ táwọn wòye kódà àtẹ́lẹsẹ̀ táwọn rí yẹn tó bá tún jiná nu wọn àwọn bànúfùlàn àwọn ìran lágbájá làtẹ́lẹsẹ̀ wọn mọ níbàyìí atẹ́lẹsẹ̀ eléyìí atẹ́lẹsẹ̀ ọmọbìnrin rẹ̀ atẹ́lẹsẹ̀ ọmọbìnrin bá wí atẹ́lẹsẹ̀ ọmọbìnrin tó lóyún ni atẹ́lẹsẹ̀ eléyìí adélébọ̀ ni atẹ́lẹsẹ̀ eléyìí ọlọ́mọge ni wíwọ́n ti mọ sọ́run atẹ́lẹsẹ̀ oníwọ́n ti mọ sọ́ gbogbo orú yìí ò ti ń bẹ ńlẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá èyí tó yẹ kó wá kù ni pé kí ni ìdájọ́ Islam nípa àwọn ìmọ̀ yìí a máa kọ́kọ́ ń túwèé fọkọ lè mọ̀ pé wá kọjá tó mọ̀ rò pé àlùsùn náà ẹ̀rọ nǹkan á inna lillahi wa inna ilayhi raji'un subhanallah wọ́n ti sọ wọ́n pé àìmọ̀kan rẹ̀ yóò tú ọ láṣìírí sọ́rí gbogbo ìdí ọjọ́ ìgbé gírígírí tọ́níkà gíríkà gíríkà alùsùnà ah, àà ah, inna lillahi wallahi alladhi la ilaha illa hu jama kẹrí kọ́ọ̀sì tó lóun káì mo mọ obìnrin bìnrin obìnrin tó súnmọ́ mi ni obìnrin tó súnmọ́ mi ni obìnrin bìnrin ó ti gba dọ́kítọ́rẹ́ẹ̀tì lórí kọ́ọ̀sì tí kàràǹbà ní ìmúra kankan sí dọ́tọ́rìtì ló ti gbà lórí ẹ̀ ó bèèrè bèèrè alùsùnà ni ẹni náà mú ń tẹ́kíbà ní tó wọ nìkọ́ọ̀bù sójú alùsùnà ó ti gba dọ́tọ́ àwọn èyí wọn ọ̀gá àti ẹni wọ́n jẹ́ àwọn èyí wọn jòkó báyọ̀ àwọn ni wọ́n mọ supervise project rẹ tó ọba kọ́ ẹni táwọn yìí máa ṣe bí nàìjíríà ló ti gbà ó lọ èyí gbàǹtà wa ni ẹni tó ìwọ̀n mọ̀ tí mo mọ̀ dáadáa ṣé ìwà wa lọ́mọ ìwọ wa dé fi wa lójú ìwọ láti bo ìwọ ìwọ ta ni ta ní ọ̀gẹ́ kí lọ sí ìfi ìmọ̀ rẹ kí oríta wo lọ sí ìfidánwò àwọn eléyìí àwọn táwọn sọ àwọn aláwọ̀ funfun ń dùn wọ́n ni àwọn aláwọ̀ funfun wọn alùsúnnà yányán ni ò rẹ́sẹ̀ kìí ṣe alùsúnnà tá a fi ń mánéjì gan o alùsúnnà yányán àló ẹni tó bójú tó lo nìkan nìkan ọ̀bù tẹ́yẹ mọ́ tẹ́ẹ̀tún àwọn ọmọ ilé ìmọ̀ sí Nàìjíríà wo jẹ́ tún sọdá jẹ́ tún fi nǹkan kún fún ọ kọ́dígbọ́tẹ́ nìyí ń gba dọ́kítọ́rìtì rẹ̀ ìjọ náà ó tún gba dìgírì ìjọ náà ó celebrate méjì papọ̀ ó tún gba first degree rẹ̀ nínú sẹ̀ríà ìjọ tún gba dọ́kítọ́rìtì ní kọ́ọ̀sì tí wọ́n rò pọ́tọ́ ní kàrámọ́ yìí ìjọ náà ló tún gba first degree nínú sẹ̀ríà kí ọlọ́ gbé tó ń gbé láti ah ni o coding ni o ní táwa fi táwa fi láwọn tí wọ́n ti ní táwa dà wa nulẹ̀ táwa ti tọ́ fi ọ́ tẹ́tọ̀ lọ bí ṣeré pa ah wọ́n sọrí tó bá ti ń gbó tó bá ti ń gbó pàwọn àlùsùn náà bàbá rẹ̀ kì nǹkan míì mọ́ sọ̀rọ̀ pa wọn lè sún ọsọ́ o bàbá wọn bá ti dọ̀rọ̀ mọ̀ ìyẹn olè ṣe súnà kọ́ mọ̀wá mọ̀ ìjà ń tèyí súnà ìmọ̀ ní jẹ́rẹ̀ sọ́rí bọ́ ọba ti ya láìmọ̀ kan tó lọ́ọ́ ti mọ̀ tẹ̀lé súnà tó bí mọ̀ bá ti ń jòkó lára rẹ̀ tó lọ́ọ́ ti mọ̀ súnmọ́ súnà tó àsúnà rẹ̀ ní mọ̀ ní ìmọ̀ náà fi ń ṣe súnà òkè ìjà ìmọ̀ kan lọ́sí ni kí ń jọ́ fẹ́ láìmọ̀ kan bá ṣe súnà àti ìyóòsì mọ̀ súnfẹ́ àwọn àgbà tí ó mọ̀ kan ni so má máa má máa dúró dúró pọ̀ fẹ́ máa báwọn èèyàn kan máa kojú àwọn èèyàn ọwọ́ abẹ́ kojú àwọn èèyàn ọmọ àwọn tẹ́pẹ̀ ní alùsùn náà ọmọ bá jẹ fẹ̀tó káàkiri sọ pé àwọn ìkan tó bára dà pé ìwọ ọ̀sí lára wa ara wa ni ọmọ ikú wọn wọlé yọ àwọn bá nígbà tó bára dà ní àfà ní fíìdì kọ̀ọ̀kan ní fíìdì kọ̀ọ̀kan alùsùn náà gbọdọ̀ yanranjí ni torí kò kọ́kọ́ sírí kó gbọdọ̀ kọ́kọ́ sírí ọ̀sìn náà súnà ó kọ́kọ́ kọ́ pé èèyàn máa ń sírí ọ̀sìn ni àwa ń sọ̀rọ̀ mímọ́ ìwọ wá dé ọwá ńlá lórí padà inú ọ̀sẹ̀ wá bí ni ọwá ń fi bókò ọ̀fi ń gbá ìmọ̀ èdè lárúbáwá dànù ọ̀n fi bókò ọ̀fi ń gbá ìmọ̀ ẹ̀sìn dànù ọ̀n fi ìwé ọ̀fi ń gbá mẹ́sìn dànù ọ̀rá nígbà àwọn ìkàwé ẹ̀rọ lójú kan ni wọ́n ẹ̀sìn sí ìwọ wá ní sísọ́ọ̀sì kéwú tí ó jòkó lára ti ẹ̀hún ló jẹ́ kọ́ rẹ̀ pé kéwú ò débẹ̀ wọ́n mo ní àwọn tíra kan lọ́wọ́ ọmọ láì lẹ́dí láìla ìlà ò tíra fi pé èdè lárúbáwá sángílítì ni gbogbo ẹ̀ báwọ́lọ́jì ló ti ń discuss èdè lárúbáwá náà ti kọ́ wọ́n ní wọ́n mì mo ní wọn lọ́wọ́ dáadáa ni o abáwo eh, eh, eh, àwọn òwò ẹ̀yìn láti wá sí bá àdíjẹ́ o àmọ́ jọ tí èèyàn bá ti kọjá àyè rẹ̀ a gbọ́dọ̀ sọ pé ọtí ń kọjá àyè rẹ̀ àfà ọtí ń kọjá àbí tó yẹ kọ dúró sí ọ ń kọjá báńdìrì rẹ̀ jàmá ìmọ̀kánu ilmu kìyàfà tíwárí ìkan lápẹ̀ níta yíhun ìtàbí máa ń wà ní òní ilmu kìyàfà sílẹ̀ afar oníkan yóò ríta ojú ẹsẹ̀ ojú ẹsẹ̀ tẹ́ ojú ẹsẹ̀ ọlọ́mọdé ni ojú ẹsẹ̀ obìnrin eléyìí ojú ẹsẹ̀ arúgbó ni ìmọ̀ nílọ́dọ̀ lárúbáwá ń jọ náà lọ́hùn àwọn sáyẹ́ntìsì kàn dé wọ́n kàn fún ní terminology ìwúwọ̀ yóò wá dé bẹ́ẹ̀ ọ wá ṣe bọ́ ti gbé nǹkan ńlá ọwọ́ rò pé kò sínú kéwú tó ti kú ò ìgbà ògbóǹgbà tó ya láìmọ̀ kan tó kéwú yanjú ọ kéwú yanjú ló bá tó o bá kéwú yanjú ni ọmọ aláàbò àmọ̀dúgbẹ́ tó lọ́wọ́ ọmọ ni a kéwú yanjú tá a mọ̀ kí lọ́dọ̀ àwọn tó lọ́mọ nìkan ní ìfàkọ́fà ah olúwa o gbogbo àwọn àfáà tó lọ ní abá kẹ́kọ̀ọ́ lára wọn harafi kan lakọ́ ni harafi méjì lakọ́ ni ọlọ́mọdé àbá ní wọ́n ní gbogbo ní kí n sọ fún ẹ̀ láwọn tá a ti wà ní sánáwì náà ti la ojú wa sí láti ń wá sí láti ń kojú bọ́ ó pé jíwọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ gọ́gù ọmọ ọdún tó ti kí ojú ti wá a ti wa ń sọ fún ọ pé à má fi gọ́gù pẹ̀ má fi gọ́gù dá papọ̀ mọ́rọ̀ torí pé gọ́gù bó ṣe ṣe reality ní tọ́sọ fún ọ̀rọ̀rọ̀ ní dìbọ́ǹkì ọ̀rọ̀ àwé kọrí kọkàn mọ́ fi dá wàhálà lẹ̀ àbá lọ farabalẹ̀ kẹ́kọ̀ọ́ lọ farabalẹ̀ kọ́ mímọ̀ kéwútọ̀ ń fojú kéré ní nǹkan lálọ́ fojú kéré ọmọ pé iṣẹ́ àti wá ní wọ́n fojú iṣẹ́ àti wá ní wọn oníṣẹ́ wúlà wa iṣẹ́ àti wúlà wa tó fojú owó ọtí wọn náà bá mọ́ o sáré gbogbo iṣẹ́ ìṣe èmi ẹ̀ṣà fún wa sí wọ́n ń fà mí wá nu à ń ṣe wá sí ni àwọn ẹwà ti wá sí fún wa ẹwà ti wá sí fún wa ìmọ̀ sọ pé èmi ẹ̀ṣà fún wa sí akọ́mọ́kíw ni wá àwa àtàwà jáfọ́ akọ́mọ́kíw ìwọ wá kàn wá kàn jáwá from nowhere ọwá ń tẹnu ọwá ń tẹlẹ̀ bátabáta níbi kéwù náà ọwá lọ ń gbèrò lé àwọn sàyẹ́ntìsì kan wá àwọn òwò ní sàyẹ́ntìsì bò làwọn jẹ́ fi kọ́ tiwọn àwọn tí wọ́n pè sàyẹ́ntìsì wọn àwọn òwò ní bá bá wọn níbo náà ti kọ́ àwọn ta ló kọ́ wọn níbo náà ti gbà lóòótọ́ lárúbáwá náà lọ gbà lọ́gbọ́ àwọn kan ni ó sì nítàn wọ́n sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ o aláìlọ́rí sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ rí wá ìmọ̀ tó yẹ kóró lọ wá ìmọ̀ tó yanjú jẹ́mọ́ ilmù ìkìyáfà tó jẹ́ ti ilmù kìyáfà ti lásàrì nù níbi táwọn lárúbáwá níbi tí wọ́n mọ̀ dénú ṣe ilmù kìyáfà ti lásàrì níbi tí wọ́n mọ̀ dé jẹ̀mọ́ wọn a tún máa fi wádìí ilẹ̀ láti wọ́n pé ilẹ̀ yìí sómi ń bẹnú ẹ̀ ṣé tá a bá gbẹ́ kànga tá a bá sọmọ pé mọ̀ sáyẹ́ǹsì yìí náà kó àdìbáǹsì dé náà wọn rántí láìpẹ́ ìtafẹ́ gbẹ́bọ́ wò síbì kan wọn mọ́ sábà báwọn yẹn gbẹ́bọ́ wò àwọn kan ẹni tó wá lẹ́ni bọ́ọ̀wò ní ẹni tó lọ ní kóhun tún lajú ni ó bá ní ah, ẹwọ sars àwọn bọ́ọ̀wò jẹ́ kan máa ń báwọn èèyàn gbẹ́ jẹ́ kan gbẹ́ lásán ìmú òfẹ́ bọ́ọ̀wò jẹ́ ẹ̀bẹ́ mi gbẹ́ ẹ̀kọ́kọ́ bá ń lọ ṣe soil test ah, àwọn èyí ṣe soil test o àwọn tó máa ń gba àwọn tó ní kíbrọ̀ tó lẹ́ experience ní onírọ́ òun ó tẹ́ndì èèyàn wá ó sì tẹ́ndì èèyàn wá èyí ń gbé kiri wá ó sì ti kiri kan bọ̀lẹ̀ báyìí ìmú wọ́n tọ́dì wọ́n lọ sí ibi ilẹ̀ nì wọ́n wá bu yẹ̀pẹ̀ ẹ̀bẹ̀ tí ewé bá ń bẹ lórí ẹ̀ wọ́n bu ewé ni àti yẹ̀pẹ̀ ewé nì ni wọ́n tọ́dì wọ́n lè gbọ́ ohun ẹ̀ ńgbà míì wọ́n bá gbọ́ ohun ẹ̀ wọ́n ní ilẹ̀ yìí omi bẹ́ẹ̀ ìmọ̀ níjọ́ náà ìmọ̀ ní níjọ́ náà láti lárúbá ti mọ̀ àwọn dà inú kìyà fásitì afárì olówà gbogbo ilé ìlọrin lọ́dún pé lọ́ fọ́ra balẹ̀ kéwú sọ́rí gbogbo sáyẹ̀nsì ọkọ̀ wọn kọ́ lọ dàrú mi ná wá tún kéwú gbogbo ẹ̀ka wá fi kéwú náà kọ kọtẹ̀ wá mọ́ gbéṣẹ́ ìjọra wọn ọ̀ọ́fin ní mọ́ fojú ọ̀ndà àdé ti kéwú mọ́ àwọn wá dùn ní tọ́dọ̀ ọ̀rú wèrè ló ti wá àwọn bàbá rú ẹ̀yìn báyìí tí wọ́n gbó sí mọ̀ tá a mọ̀ tó ọ̀rin ìlànà wọn àwọn bàbá fẹ́ gbé kéwú lárugẹ ni àwọn bàbá tí wọ́n yí fi kéwú ṣeré ni wọ́n lọ ìlànà wọ́n yí fi kéwú ṣeré wọ́n bá bàrà kí oṣù gbogbo nǹkan nílọ ọ̀dọ̀ ọrú wọn ni wọ́n ti wá ń pe àwọn tí wọ́n fi kéwú ròyìn ọwá lójú kan ni wọ́n ọwá fi ojú méjì ròyìn ara rẹ torí pọ́ sí wọ́n kọ́ kí ni sáyẹ́ǹsì ìsìlá háàpù lọ́n kọ́ kí terminology ni terminology ló kàn kó terminology ìmọ̀ ń gángan gbogbo elédè ló mọ̀ àwọn ará China mọ̀ wọn gbé ìbò èdè wọn náà fi kọ́ ọmọ lárúbá mọ̀ wọn gbé ìbò èdè wọn náà fi kọ́ ará India mọ̀ wọn gbé ìbò èdè wọn náà fi kọ́ àwọn bàbá wálẹ̀ Yorùbá yìí tó ń pè ní omeṣi ṣe fálọ̀ ń sọ odù fálọ̀ ń sọ wọ́n mọ̀ àwọn kan náà mọ̀ okù ni Islam sọ ń pa ẹ̀ àwọn bí táà ń padà bọ̀ wá sọ̀rọ̀ ilé lórí ní insha Allah ta'ala wọ́n àwọn àwọn bí ló dé tí Islam fi condemn gbogbo táwọn yìí ẹwọ́ sí islam kọ̀ndẹ́mù nú ẹ̀ gbogbo ẹ̀ lásàrà yìí gan jama eléyìí ni ilmu kìláfàtì àṣà ó ní wọ́n ìmọ̀ ní wọ́n kàn bu yẹ̀pẹ̀ wọ́n bu ewé orí ẹ̀ mọ́ wọ́n sì gbọ́ ohun ẹ̀ báyìí pé á ah, ilẹ̀ bí ẹgbẹ́ kànga bẹ́ẹ̀ ẹ̀ kan omi ẹgbẹ́ kànga bẹ́ẹ̀ ẹ̀ kan omi ah, sórí tí wọ́n bá ya aláìmọ̀ kan wà lágbó àwọn èèyàn aláìmọ̀ kan o bọ́ ọba ya olódòǹdìke gbogbo èèyàn olódòǹdìke wò wà láì àwọn afárabalẹ̀ tí wàá ti sòkòtì ó láti ní jẹun tiwa iṣẹ́ wa akọ̀dọ̀ ń kéwù kápá gbàǹkéwú ìjọba bá àti ṣe nu wo kódà tó bá mọ̀ sọ́rẹ́ mi àtàwọn ìyàwó àti ìyàwó mi méjèèjì yóò kéwú ni eléyìí ti eléyìí kọ́yàn kéwú èyí náà gbogbo ń kọ́yàn kéwú ni ọwá díẹ̀ wá kan lanu pàǹdà ọkàn sọ̀rọ̀ kéwú ẹ ah kí ni ṣọ́ lọ fárẹ̀ balẹ̀ ọ̀lẹ́ ìlọ́fọ́ lọ́fọ́lá lọ́dẹ òtòrò ó ti tẹ́wọ́ tí wo ó ti tẹ́wọ́ ìdí sì máa ń wù ọ pé wo ẹjá àfilẹ̀ òun náà àbí òun náà ní tó ní náà nù ẹni àlẹ́ ilmu sàlásà ti àṣùgbórì ní ìmọ̀ ìpele mẹ́ta lónìí máa ń bá lágọ̀ sí búrọ́ǹtì àkàbárọ̀ ẹ ń bá dé ìpele àkọ́kọ́ nù wọn yóò ṣe gbéraga tí wọ́n lákòóṣẹ́ ìjà lurú kan nì lójú ọmọ ẹ̀gún níṣẹ́ gapá níṣẹ́ pariwo níṣẹ́ ṣe gbogbo ẹ̀ ó lákòóṣẹ́ ìdíbẹ̀ ló fà á tó ṣe é ṣe gbogbo àti pé àwa ti wá mọ́ láti ìgbà bá ti ń bẹ nílé kéwú tàbí tájá nílé kéwú tàbí tàbí lọ kojú wọ́ tàbí kojú gbogbo àwọn nǹkan lè tàbí introduce tàbí wá káàkiri tó àwọn kan mọ̀ wọ́n ká gbọ́ nǹkan yìí báyìí kò ní jọjú mọ́ orí ẹgbẹ́ gbà tó gbé dé ọ̀rí pé kò jọ wá lójú kí ló bí bí àmọ́ alhamdulillah àwọn tí ò bá yọ ìkọ́wà tó ti bèèrè ń kọ inṣàlá tí ìbá níbi kọ lé ní ń kọ lọ́la ó ní ọ̀rọ̀ pé bó ti dákọ̀ pa nẹ́bí Ibrahim ṣé bóyá ọ̀la nẹ́bí tí wọ́n sọ ń kọ ìdíjúwe tíra ọ ó sì lọ wọ ọba ń bẹ̀ mo sì ní lọ sẹ́ndì screenshot ẹ̀ lọ́ba ọ̀pọ̀ ni pè mí ọkọ̀ bá ń WhatsApp pé wọ́n ni ń ọkọ̀ kárí dáyẹ̀ lẹ́kọ̀ọ́ àmọ́ tí irú yín báyìí bá ti ń fẹ́ máa fi ìmọ̀ dá nǹkan rú àwọn àjẹ mọ̀ pé ìmọ̀ wo lọ ń gbé káàkiri tọ́jú kọ́ra rẹ jẹ́ tọ́jú kọ́ra rẹ jẹ́ ìmọ̀ lásọ̀rọ̀ ń pa ẹ̀kọ́ fara ìbalẹ̀ sọ̀rọ̀ ọmọ làwọn ń bẹ́ sọ gbogbo àwọn ẹlòmíín náà tó máa ń sọ ìkànnì káàkiri àá kiri kan yìí tó bá jọmọ́ rọ̀ mọ̀ ni ọba wa sọ gbogbo yìí tó bá jọmọ́ rọ̀ mọ̀ má gbé kó lọ́dọ̀ ọmọ fi bá sọ̀rọ̀ ìmọ̀ sọ báyìí ká jẹ́ ìmọ̀ ọmọ pé irọ́ lọ pamọ́ tó bá ti parọ́ ìmọ̀ á fún ọ̀pọ̀ parọ́ ìmọ̀ tó mọ́ mọ̀ ìmọ̀yẹjú ìmọ̀ tú àṣírí ìjọba ti parọ́ mọ́ jẹ́mọ́ eléyìí ọ̀kan nu tí ó rí mú ní kìyàfà yìí tí a pàṣírí kan ní kìyàfà tó lásàrì lásọ díẹ̀ yìí ojúbá ogbójárí sí wọn ránṣọ ojúbá ní lọ́wọ́ ojúbá ní lọ́wọ́ tọ́ ìkejì wá ní ìlú kìyàfà sí ìbáṣàrù ó ní pé ìyí oúnjẹ gbogbo ìjà sọ́lá dàrọ̀ ojú ẹsẹ̀ ewé kìíní kan ṣe ásàrù nu eléyìí wọ́n máa ń fi ń dá ìran mọ̀ sí eléyìí ọmọ ìran báyìí alhamdulillah eléyìí àwa gbọ́júmọ̀ àwọn tó ń mọrú ẹ̀lẹ́ yóò báyìí àfa àwọn òhè ọmọ báyìí ó yọ pé ah, ọmọ yìí kì í ṣe ọmọ yóò bá ọmọ tápà ni ẹ wò pé bí wò lẹ ti mọ̀ ó kàn ní mo kàn wò lọ náà ni ó sì wò lọ náà nílò tán kàn wò jẹ́ ìmọ̀ ni ẹni mo kìí ọmọ tìlú bàṣà ìmọ̀ kọ́ ni máa fi gbọ́ nítorí eléyìí ọ́ sì fi ju ẹgbẹ́ yìí náà yìí ló ti wá eléyìí ọ́ ju ẹgbẹ́ náà yìí ló ti wá jẹ̀mọ́ ṣẹ́wárí ni mo kìí ọmọ tìlú bàṣà rèé lójú ayé ànábì wọ́n tún wá lò ó àbá wọ́n lò lójú ayé ànábì náà ànábì tó wá dùn sọ́lá àlùsọ́lá iṣẹ́ kọ́ náà wò débẹ̀ jẹ́ kí wọ́n ṣe lọ́rọ́ jẹ́ ìṣẹ́yìn náà sí ọláǹfààní tó ní mọ̀ kálọ̀ bá mọ̀ yìí ni ọ́ọ̀tù ti sọ di pé wọ́n wo iṣẹ́ tó ní gbogbo ẹ̀ ni wọ́n wo iṣẹ́ lọ́dọ̀ jẹ́ irọ́ tó pa náà ibà nẹ́bùwà Muhammad sọ̀lá àṣẹlá ibà nẹ́bì náà mọ̀ ń wo iṣẹ́ tọ́lọ́rin má dì í ta ìgbà fẹ́ ṣe ìyàdùwà ìmọ̀ ọbẹ̀ o ìmọ̀ ọbẹ̀ o tó ní gbogbo ẹ̀ ní ìtú gbogbo ẹ̀ ní ṣàlàyé ẹ̀ àdìsí tí ó gbé yín parọ́ mọ́ ní sọ́yìn Muslim mo ti ṣàlàyé rẹ̀ tẹ́lẹ̀ ìtúnṣe insha Allah ọlọ́mọṣẹ́ gbàhálà yìí jẹ́mọ́ lójú ayé ànábì wọ́n lọ inú kìyà fatil basha láàrin usamatu ibn zaid àti bàbá rẹ̀ zaidu ibn haritha zaidu ibn haritha ìyàwó rẹ̀ tí í ṣe umu aiman ó lóyún ìgbà tí ó bímọ ó bí usama ìgbó bí usama tásẹ́lù usama ibn zaid usama wá wálé èèyàn tó dúdú tọ̀ Zaid ibn Harisa tó wá ń pè ń bàbá rẹ̀ èèyàn tó mọ́ gbòò láàrin lárúbáwá ni àbá àwọn mùnáfìkì tó ń gbé pẹ̀ láwọn sàábíjọ́ náà náà bá bẹ̀rẹ̀ sí ní nagun ẹ̀rẹ́ nìkan báyìí níjọ́ náà sì ni kó tó di pé àwọn ọmọ ọba padà sílé wọ̀ ànábì máa ń pe Zaid ibn Harisa ní ọmọ rẹ̀ ọmọ ànábì náà náà máa ń pè kó tó di pé ìsìlámù ni àfẹ́tàbá ní tọ́lọ̀ bá gba aláyéjọ́ ní insha Allah àmọ̀ sọ̀rọ̀ débẹ̀ tọ́ Zaidu ibn Haritha ó wá bí Usama Usama wá dúdú rẹ̀kírẹ̀kí bí èmi báyìí tọ́ Zaidu ó pupa ó mọ́ ó fofó ní gbòò wọ́n bò láti wáyé báyìí ẹ́ tó náà ló sì di ẹ́ ọmọ àlè ẹ́ ọmọ ẹgbà ẹ́ ọmọ ẹlòmíì ẹ́ ọmọ tẹ́ńgbà kárí àwọn mọ̀lẹ́bí kí bá fi dá wàhálà alẹ́ wà nígbà Muhammad sallallahu alaihi wasallam anobìnrin ìyàwó obìnrin yìí mo mọ̀ ọ́n kò ń ṣe oúnjẹ náà àrẹ́bì kí fi ń bá Zaidu bá pé ọmọ rẹ nìí kódà wọ́n ti jọ ń nà pàmẹ́bì tí ń fún lẹ́rìí ń gbòwà díjọ́ kan ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ah, nẹ́tíwọ́kì wa ò fẹ́ dá mọ́ nẹ́tíwọ́kì ò fẹ́ ṣe dáadáa mọ́ lálẹ́ hmm, kí gbogbo àwa tí ọlọ́run bá ní ká sì máa gbọ́ òun wa network ló ń fail báyìí ó dẹ̀ ń fail gidi gan ó ní nǹkan kan tí ó gbé wa ká fi máa mọ̀ pé network ò dáa ó sì ti gbé nǹkan náà ṣáwọn èèyàn ń gbọ́ wa báyìí. Salamu alaikum. Wow. ẹjẹ́ àwọn tá a sáré sí náà ẹjẹ́ sáré wo nẹ́tíwọ̀kì míì tá lè sáré lò insha allah nẹ́tíwọ̀kì àwọn ọ̀rọ̀ tá a fi ń sọ lọ ayé kan jẹmọ́ torí àti ìdèbí ọ̀rọ̀ kìhánà àti ìdèbí ọ̀rọ̀ àwọn tó pọ̀ insha allah ẹ ọlọ́run tí ràn wá lọ́wọ́ lé lórí náà agbára lọ́dọ̀ náà àbí iznillahi ta'ala. jọmọ ń ṣe bákan ni ẹja gbà pé bíi méjì ká tó mọ́ gbà pé wọ́n so bóyá ń gbà tá a bá ń gbà pé ok collected a collection successful ẹjí ń gbà pé méjì kí lè mọ̀ pé a sì wà collected lórí kátù tá a wà ẹ kátù tá a tún wíwò náà jẹ̀mọ́ ẹ lára tí àwọn lárúbá ti kọ́ wa náà nù o àwọn sílàhátù wọn náà nù ẹjá gbà pé kan tábàárẹ̀ yẹn kan pè wọlé àbí méjì ká lè mọ̀ pé a sì wà lórí ìlà a sì wà lórí bó ti yẹ kí a wà ṣòkọ́rọ̀ wa tó máa lọ tó rọ̀rọ̀ tó gbọ́dọ̀ tó gbọ́dọ̀ sí tẹ̀léra wọn ó ní ọ̀rọ̀ yìí àwọn èèyàn sì sọ pé network is too bad. a fẹ́ gbà pé kan àbí pè méjì ká lè fi mọ̀ pé ti connect lóòótọ́ ok èèyàn kan ti pè. now Wàlékùn sọ́lá mọ́rákùtùlá, alhamdulillah. Nìkan ní sọ̀rọ̀ láti ṣàkí. Òkè tí ń gbọ́ dáadáa bí? Ilẹ̀ àti gbọ́ dáadáa ní ẹ̀kọ́ ọ̀pìn ọ̀dà ṣùgbọ́n ó ti kílẹ̀ báyìí. Òkè. Alhamdulillah. Wàlékùn sọ́lá mọ́rákùtùlá. Náà. Naam. Wa alaikumus salam wa rahmatullah. Ó ti dá alhamdulillah. Alhamdulillah. Ẹ má jẹ́ àpè mọ́. Ẹ gbọ́ gbogbo ẹ má jẹ́ àpè mọ́ jẹ́ adápè dúró báyìí náà. Kí á lè rí ibi bá ọ̀rọ̀ wa débi tó lámì àti débi tó ní àpẹẹrẹ. Torí gbogbo àwọn nǹkan wọ̀nyí, a fẹ́ wú gbogbo ẹ̀ kalẹ̀ ká wúlẹ̀ ká wúlẹ̀ ká wú ká ń bàbá wú tán ká wá gbé kí ni stand Islam ká wá bẹ̀rẹ̀ sí ní gbé wọlé kí ni islam wá wí kí ni olúwa wá wí àwọn fún ẹrí àwọn nílàágùn pọ̀ mẹ́ o àpọ̀ fún wa ní píríncípù ni píríncípù ni ká àpláì lórí ẹ̀ láti mọ ọmọdé à ń lọ jama ọ̀rọ̀ tá a wá ń sọ lọ lẹ́ẹ̀kan ẹja sàlàyé ẹ̀ ó ní tẹ̀wọ̀n ká ní mùlù kìyáfà ó pín sí méjì àti nìkan ni kìyáfà tó lè ásàrì ìkan sì ni kìyáfà tó lè báṣárì tọ̀dẹ́ á rí kìyáfà tó lè báṣárì a máa ń fi yín mọ ìran ni pé eléyìí ọmọ ìran báyìí ni eléyìí ọmọ ẹni báyìí eléyìí oṣù ọmọ ẹni báyìí èyí dẹ́yìn jẹ́jẹ́ ń pè ní dna test jẹ́jẹ́ ń ṣe láyé lẹ́ni mo ti oh, ní ìjẹ́ sọ tẹ̀yìn ń scientist ayé èsì jẹ́ adigbẹ́kẹ̀ mọ̀ mọ́ fún ara yín tó ń jọ náà náà nínú kìyàfà ti wà tó ti máa ń fi mọ ìmọ̀ pé ọmọ ẹni yìí lọ́mọ ẹni yìí lóòótọ́ ẹni yìí bàbá ẹni yìí lóòótọ́ ìmọ̀ ní àwọn olójú àwọn tó sì mọ̀ nù kéjì gbogbo lágbára ló mọ̀ ló fi jẹ́ sí jọ́nà níwà Muhammad sallallahu alaihi wasallam ìgbà táwọn mùnáfìkì fọ̀rọ̀ usamatu ibn zaidi àti zaidi ibn harisa tó jẹ́ ọkọ fún muhaimani ìgbà fọ̀rọ̀ nìdá wàhálà alẹ́ àwọn nìdábì tí náà lẹ̀ débi pé kálukú ọmọdé ayà mọ́ àti tó dé ọkùnrin ni wà látara kó inú mọ́sálásí Usamatu ibini Zaidi àti Zaidu ibini Harita bàbá rẹ̀, wọ́n wá jọ sùn, wọ́n wá daṣọ kan náà bora, wọ́n wá faṣọ nìbora látorí títí tó fi dé bi ojúgun ẹsẹ̀ wọ́n wá yọlẹ̀. Tọ́ kẹrí bí tí ẹsẹ̀ ti ń yọlẹ̀ lọkùnrin yìí bá dé bẹ́ẹ̀. La ìlà àbíbi tọ́lí ti ń ké yìí, ìbẹnu sọ ìbùkọ́rí, ìbẹnu sọ ìmùsùlùmí kódà nínú ìbùkọ́rí ó bẹ̀ sọ́yè mẹ́rin tó wà. Bẹ́ẹ̀ náà nu Mùsùlùmí kì

ba'duha min ba'd ìkànnù ẹ̀ wá látara kan ni atara kan nìkan ti yọ jáde la ilaha illallah àbá kò tẹ́ yẹpẹ̀ kò wọṣẹ́ kò kàlìjànú ó kàn wọlé ní ẹsẹ̀ tí wọ́n yìí ìmọ̀ ní tẹ́jírìbà náà fi mọ̀ mọ́ lọ́wọ́ ọba máa ń fún àwọn èèyàn tó bá fẹ́ fún ni ó wà wọ́n ní ẹsẹ̀ ilé yìí àtara ẹni ilẹ̀ṣẹ̀ yìí ti jáde ẹsẹ̀ yìí kan jáde látara kan ni jẹ́mọ́ kẹ́rígbà tó ṣẹlẹ̀ báyìí dé fàṣúrọ̀ bí dáàlìkà nàbí yìí sallallahu alaihi wasallam ẹnìyàn ànábì wá dùn ìrọ̀ ni wá dùn máa ànábì ànábì wọ ní báyìí ìyá lọ aisha bí ẹgbẹ́ àbínú Bukhari náà ni ó sọ àwọn muslim bẹ́ẹ̀ náà ó lójú ànábì báyìí ìdùnnú sì yọ lójú ànábì bá ànábì ti wọlé àwọn rí ìdùnnú láàrin dá inú ànábì ṣe wá ń dùn báyìí Ah, ilé anábì kí ló dé anábì níbẹ̀ ní ìṣẹ́wá ní dunú àwọn ọmọ pọ́kùnrin tán lòun ló mọ̀ ń pa kìyàfà ni òun ló mọ̀ dé ó mọ̀ padà tẹ́sí báyìí tí ń tìmọ̀ sọ pọ̀rọ̀ Usama àti ọ̀rọ̀ Zaidu ó ní pé iná hàrí àkùdá bá àbúhá nígbà jọmọ́ eléyìí nínú kéwú ilmul kìyàfà ó là mọ̀ ń pè é láti ní pé ṣe àníkùlọ́wọ́ lọ́wọ́ ìmọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ ìmí ìdátún ìmọ̀ náà ni wọ́n ń pè jọ́nà ọlọ́run náà ni ilmu alkihana ilmu alkihana karamba ní ọkùnrin ká wí nígbà tí wọ́n sọ̀rọ̀ ó ní ẹ ní pé ìmọ̀ àwọn alágbígba ẹ kí ló ń ẹ pé kò kí ṣe máa lágbígbá o ó ní torí pé agbígbá yẹn igi kan ló ń jẹ́ bẹ́ẹ̀ so kíní kan ọ̀pẹ̀lẹ̀dẹ̀ làwọn onífá máa ń lò so ọ̀pẹ̀lẹ̀ ni ẹ má pè lágbígbá ìgbà tó yábì kan ó ní ẹ èyí ò nìyí tó wá láti ọ̀dọ̀ àwọn àlìjẹ̀nú èyí ò ní kíní kan àlìjẹ̀nú ni máa ń pè sí wọn létí ó tún sọ bí náà torí mo bá kọ àwọn kíní rẹ̀ káre dàkún ẹ jí n bá wò nínú ibi tí mo kọ́ sí ó ní kíní kan ó ní ẹni tó lo ìríran ó ní ẹni tó bá lo ìríran ó náà ń pè ní kí àánà olódo ni ọ olódo olódo olódo ràbàtà olódo ràbàtà ojú ẹja ló máa jẹ ẹ onílòwé mọ síléèdì ló máa lò ajíyànwò ẹ nígbà tí wọn kọ́ bàtà wáyé kéré ta kéré jù báyìí lọ́jà mo ti gbàgbé ajíyànwò kìnìkan kìnìkan shame shame shame shame shame olódo ràbàtà olódo ojú ẹja shame shame shame. shame olódo ni ọ́ olódo ni ọ́ wọ́n tún wá fẹ́ gbérú ìmọ̀ nì ìmọ̀ tó fẹ́ di mọ́ àtàkì ìmọ̀ ó wá jẹ́ pé ìmọ̀ ìmọ̀ kan ni ọwá tún wá fẹ́ mọ́ ibi gbé nǹkan tó jẹ́ kúkúrú àti ṣíríkù wọlé rẹ ọ̀rọ̀ rẹ lágbára gan o ọ̀rọ̀ rẹ lágbára gan o aláì ó yẹ ó dùn mí kéyìn ni ni kò yẹ kí n kọ́ dáadáa ni olódò ó yẹ kí n kọ́ dáadáa nígbà náà dákun nígbà náà ká wá ṣe mùbáhálà rẹ̀ mi ti rẹ́dì rẹ̀ o àìbí tí ń bọ̀rọ̀ débẹ̀ èmi náà ti pè wọ́n náà sí mùbáhálà jẹ́mọ́ kẹrí mùbáhálà tó tó wá sí ó ní àwọn gbéra wá sí pè lórí o torí tó bá yẹ́wò máa láwà kan là ń sí pé àwọn ìkan náà sí pè fún wọn òun ló jáde ó ní ká wá gbéra wá sí pè ká gbé ọmọ wá sí pè ká gbọ́jú ọwájú wá sí pè nítorí ọ̀rọ̀ yìí náà àìmọ̀ kankí ní tó ìlú wá sọ mo bá yẹ mo rẹ́dì fún mùbáhálà lórí ọ̀rọ̀ táǹfàì èmi náà sì mú ọ̀rọ̀ míì náà tó ọgbọ́n ṣe wàhálà lórí ẹ̀ kí wọ́n wọ́n lọ́rọ̀ pọ̀ ń bá sọ tó sí bẹ́ẹ̀ wọ́n máa parọ́ táwọn èèyàn ni tó wà mọ̀jẹ́rù mùbáhálà bà wá ẹ̀yìn tá à ń sọ in tó dá lójú ní tá à mọ̀ láńsọ in tá à mọ̀ láńsọ tó tó bẹ́ẹ̀ táwọn èbó àwọn èbó náà kọ́ àwọn ìsìlà áàtù kan sọ pọ̀ lọ tiẹ̀ kéwù ti kó ìsìlà áàtù tó dáa jù lọ ó ti kó sí wa lórí hadith ànábì ó ti jẹ́ àmọ́ inú hadith láti mú jáde fọ́ sọ́rí báwọn inú àdìsí ibú ni kìyàfà oníbà ó dá lójú pé ọmọ àdìsí tẹ́lẹ̀ tó bá sì mọ́ ọ̀tọ̀ alhamdulillah ayé pé ọ̀dọ̀ bí wọn lè gbọ́nwà sí kan wọn lè wọn lè jọ ti gbọ́nwà sí kan ah, tó bá sì pọ̀ kásí wa náà nìkan abọ́ dúpẹ́ lọ́dọ̀ náà kọ́nà tiẹ̀ ní ọmọ yìí torí odò rẹ̀ pọ̀ gan àyèmọ̀kà rẹ̀ pọ̀ gan àyèmọ̀kà rẹ̀ pọ̀ gan wàláì làbí àyèmọ̀kà rẹ̀ pọ̀ gan ó pọ̀ gan lọ́sọ̀kọ́ jẹ́ má máa fi èèbó wọ́n bá ti ń sọ̀rọ̀ má rò pọ́ kàn máa fi èèbó máa fi àwọn èèyàn lè mọ̀ ẹni máa yá ah, ẹ nàìjíríà láwà òyìnbó la mọ̀ mẹ́wọ̀ lóyìnbó kọlẹ̀ mọ́ nàìjíríà èyí ò wá sọ pé kọ́ ọmọ wa jà hálà àwọn ẹni tí ò bá fi ìbò sọ sí wọn ọmọ báwọn bá bá wa tán lọ ti jà hálà wọn ni ọtí kìí olólójú kan agbóngbòsí wọ́n sí ọ̀dọ̀ àwọn ibi tí wọ́n ti wá jáde wá àwọn lámọ̀ sí pé kéwú náà mọ́ jòkó sí àwọn sì gbà pé kéwú wọn oṣù lójú kan àgbà wọ́n lè láti ṣe àgbà pé ó kí àwọn ọ̀bọ̀wọ́dá ìṣẹ́ ń bì a lè disagree pẹ̀lú wọn láwọn agbègbè kọ̀ọ̀kan àmọ́ kí owó pọ̀ nídìí kéwú àgbà pé wọ́n ṣiṣẹ́ kalẹ̀ wọ́n ní kéwú ọlọ́ba aṣogun ọlẹ́sùn olóore alákàmbá ní ìlú ọlọ́sùn ọlẹ́sùn olóore àṣíkà arábùrù ìmọ̀ ọlọ́sùn ọlẹ́sùn olóore wọ́n gbìyànjú ní pé wọ́n sẹ́kí wúrọ̀ wọ́n sọ kí wúrọ̀ tó kí wọ́n kọ́ wá dé kọ́ wá fojú kéré wàhálà àwọn bàbá problem ah, wọn ìbákùnrin ó jára bí kan náà ń bẹ tó kọ̀m̀plé nígbà kan báyìí ẹni tó láwọn lọ bí òde òkú kan táwọn alùsùn náà wá pawó fọ́ọ̀mù òrukàn àwọn àwọn ajẹ́kàwọn pawó àwọn ògbówó sàárà owó ọmọ òrukàn tó wá gbà àwọn oníkẹ́yẹ káwọn méjì káwọn fún ẹgbẹ́ kí sọ ó ní pé ìwé làwọn lọ kà ní òjẹ́ kí ó ṣe ń dàrú ń dàrú mọ́ kí ìpépé kó dákun kó wá bá ń dá ilé kan ó ti gba doctorate kí ìpépé mú ẹ bá ń dá ilé lẹ́kọ̀ọ́ ní ìjìnlẹ̀ láàrin ó dá ọ lẹ́kọ̀ọ́ tí ó dá ọ lẹ́kọ̀ọ́ sáàmù tí ó dá ẹ̀kọ́ sí bí tọ́jòkó tó bá kọ tó bá lọ gbogbo projẹ́ẹ̀tì tó ń bí ṣe bá rí ọkọ̀ projẹ́ẹ̀tì tán àwọn ẹni tí ó supervise rẹ̀ nu kí lọ́run tó kí lọ́run gbé tó ń gbé àlóbìnrin yìí pèsè obìnrin lásán tó bá yóò bìrì yìí mọ̀ tí wọ́n bẹ láàrẹ̀ tí ò sí lára jẹ́ àní ìjọ tí ń celebrate doctorate rẹ̀ ìjọ náà òun ló tún dunú ló tún celebrate pé òun gba first degree nínú sẹ́ríà lọ́jọ́kújẹ́ lọ́jọ́kújẹ́ wàláì lọ́jọ́kújẹ́ alùsùnà kọjá ní alhamdulillah ọlọ́dàkùnmọ́ yọ̀ nípò láàrin alùsùnà ọlọ́mọ yọ̀ nípò torí ọ̀ ní ṣe súnà àbíkóbìnrin ọmọ fẹ̀sí lójoojúmọ́ àbíkọ́ ọmọ wáìmọ̀ sí lójoojúmọ́ jama ibi àwa lọ níbi kìhá ẹ̀rí àlìkìhá náà ó ní àwọn bàbá wa nílẹ̀ Yorùbá náà pè fún wa lálágbígba alùsùn náà kọ́ ló pè lálágbígba jọmọ́ wá àti bàbá kàmọ́lì táwọn èèyàn gbé jáde láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ àtẹyẹpẹ àtẹyẹpẹ àfa àlálìjọ̀nù ẹ lọ rè é gbọ́n bẹ́ẹ̀ ìgbà tí bàbá kàmọ́lì ó tú ọ̀rọ̀ alùkùhánù ìtàn tú sí náà ba lọ́wọ́ bàbá wa ni ẹ wo àwọn bàbá ńlá wà ní tọkùnrin ìlú ara ẹ lọ rè é bèèrè lọ́wọ́

àwọn onímọ̀ sí yóò náà oríbẹ̀ lọ́dọ̀ wọn wọ́n wò pé alikihana àti alìrọ́fà àwọn míì ní ìkankan náà ní méjèèjì àwọn míì ní rárá wípé alikihana àti alìrọ́fà ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì wọ́n ní èyí tí ń jẹ́ alikihana ó ní ká fẹ́ mọ wádìí ìmọ̀ kọ̀ọ̀kan ọjọ́ iwájú in tí ò tí ì ṣẹlẹ̀ káwá fẹ́ mọ wádìí rẹ̀ wọ́n ní yóò ní àlìkìhá náà pébọ̀ àlìrọ́fà ó ní ìmọ̀ kọ̀ọ̀kan tó ti ṣẹlẹ̀ táàwá mọ̀ tá a fẹ́ mọ̀ bóyá lápèjúwe àwọn míì ò ṣe ní hùn ipe ìtẹ́ ń pè ní àlìrọ́fà ó ní pé wọ́n jalè nǹkan kan àwa mọ àwọn ìwo ló jalè rẹ̀ àwa ń wá àwọn tó jalè rẹ̀ àwa ń wá wọn káàkiri kí là ń dààmú ara wa sí. tọ́ kí ni wọ́n wá fi wá mọ̀ kọ̀kọ̀ yìí wọ́n sọ yíò bẹ́ẹ̀ ìtẹ́lẹ̀ ìjọba gbà náà ọ̀pẹ̀lẹ̀ ọ̀pẹ̀lẹ̀ tó wọ́n máa fi ń ta fún ọ̀rí ọ̀rí pé nǹkan sí ọ nǹkan wàlá nǹkan sí ọ torí pé tí nǹkan ò bá mọ sí ọ ni ọ ní mọ sọ pé ọ̀pẹ̀lẹ̀ tí lárúbáwá lárúbáwá mọ̀ pẹ̀lẹ̀ lárúbáwá mọ̀ fá ọ̀tọ̀ ni tí lárúbáwá ń lò bí wá mọ̀ kọ̀kọ́ sí wọn kẹrí bí àlìkìhánà yìí oríṣiríṣi ọ̀nà náà wá mọ̀ ń gbà ìmí ó lè gbé jẹ gbà bí yẹ̀pẹ̀ yẹ̀pẹ̀ kẹ́rìmọ̀ yẹ̀pẹ̀ náà ọ̀tọ̀ ní ìmọ̀ rọ́gùlù lòun náà so òun náà wá fi wá jẹ́ ibù òun náà wá tó fi mọ́ wá nǹkan mi tọ̀ tẹ́wárí ìmọ̀ kìhánà ipa fẹ́ wá di ìmọ̀ tí ó sí èyí tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ ọ̀la ni àbí èyí tí ó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ táwọn ọmọ bó ti ṣẹlẹ̀ wọ́n jalè kankan àwa ń wá ta lójí wọ́n mọ̀ ní kálọ̀ rẹ̀ wáyé o jẹ́mọ́ èyí ò là ń pè ní alikihana àti alẹ́rọ́fà kí lẹ́ẹ̀dì wá wá kò sí anything láwọn èèyàn wá lè lò ó si sí gbogbo èmi ní alágbígbà báwọn bàbá wa ń bá wa tú sí ọ̀pẹ̀lẹ̀ tóun náà tún dákọ̀ yìí ẹ̀ à ń wo omi à ń wo tẹ̀sùbá gbogbo àwọn a yìí à fi ń wá mọ̀ tí ò tí ì ṣẹlẹ̀ ọmọ obìnrin fẹ́ lọ ọkọ ní ẹ bá ń wò ó ṣé ilé ọkọ tí ń lọ yìí ṣé yóò bá a lára mu àbí bẹ́ẹ̀ a lára mu yíhun òun ni àti àlìkìhánà ìtí ò tí ni e wá níbẹ̀ ní lọ́dọ̀ rẹ̀ tẹ̀sùbá ni ó gbé jáde bóun náà ti ń wo tẹ̀sùbá yìí sọ fún wa lẹ́nu inṣàlá iyẹ̀pẹ̀ náà á ọ̀dọ́ ti lọ àmọ́ ìmẹ́nu bá ti yẹ̀pẹ̀ náà díẹ̀ mo ní wọ́n ń kọlà kí ni túmọ̀ wọ́n ń kọlà tí mo wí lẹ́yìn bá débi hadith ti mo sọ yìí inṣàlá tó dáa sọ̀rọ̀ pa hadith náà irọ́ tó sì pa náà ń mọ́kàn máa bẹ́ẹ̀bẹ́kù bẹ́ẹ̀ ló pé àwọn sáyẹ́ntìsì ló làwọn lójú àwọn àfáà ló làwọn lójú àwọn akéwúlájú ni kìí ṣe pé sáyẹ́ntìsì ló ṣe làwọn lójú kéwúláké ló làwọn lójú súnmọ́ làwọn lójú àwọn sáyẹ́ntìsì ló ṣe làwọn lójú tiẹ̀ ló jẹ́ kó o ní mẹ́rin nǹkan mi àfitẹ́rí lọ fi ń takò mọ̀tọ́ ọbọ̀lọ́dọ̀ àwọn bàbá wa tọ́jú àwọn bàbá tiẹ̀ náà ọwọ́ ń takorú mọ́ ọ bàbá ti dààmú lórí ìmọ̀ lórí kéwú gbogbo àti wá ń rí ní nǹkan báyìí ìwọ wá di ọwọ́ ń tẹ̀tẹ̀ ní olójú kan ó ju ẹnu rẹ lọ ó ẹnu rẹ lọ ó ẹnu rẹ lọ àmọ́lọ́wọ́ sàánú wa nínú kan tí wọ́n ń bẹ nínú àwọn lárúbáwá ó yẹ kí sọ fún rẹ̀ ìwà sọ nìsín ó ní ìtànpè ní alifirọ́ọ̀sà àríkíwọ́ pé jẹ̀mọ́ alifirọ́ọ̀sà tù ṣẹ́rí ìtànpè ní kan lòun náà tó ṣe yí pé ọlọ́run ọba máa fi bùn àwọn èèyàn kọ̀ọ̀kan lẹ́bùn èyí ò lálẹ́wà muhammad sallallahu alaihi wa sallam wáyé pé ìtẹ̀kù fìrọ́tàtà lùmọ́mìn fa ìnáwó yanzuru bìnúrìlá ṣẹ́yídá sí ní mùlù fìrọ́tà ó ní kákan wòye sun kárí wọn bí mo ti ṣe wò yìí ah! ọmọ tí mo dẹ̀ ń wò yìí ah! ọmọ yìí ẹ bá mójútó ó súnmọ́ kó dà lọ́jọ́ ọ̀la èyí ò wọ ọmọ ní báyìí rẹ̀ wò kì í ṣe máa ìtànpè bẹ́ẹ̀ o ní maharatu aliyal maharatu fi ta'arrufi ala bawatini al-umuri bí zawahiriha aw min zawahiriha ìta nǹkan lè wò ẹ̀rọ ni ó pé pẹ̀lú taari ìta yìí ó dàbí pé ìtí ń bẹ nínú náà rè ìtànpè níbi lọ́sànù ẹ̀rù lápòjúwe kọ́ọ̀pù yìí rè ẹ̀ máa kọ́ọ̀pù tá máa ń bù sí tá máa ń bù nǹkan sí ó lè má jẹ́rú eléyìí káwá bù nǹkan tútù sí tẹ̀lé yóò ṣe bí ẹni ń gbé ooru àbóru máa ń mu báyìí ṣẹ́wọ̀n bẹ́ẹ̀ ṣẹ́rú ooru tó ń mu jáde ìyẹn ṣẹ́rẹ̀ sí tábà ti rí àwọn ah, omi tútù ní bẹ́nu kọ́ọ̀pù yìí ṣẹ́rí yìí èyí tó fúyẹ́ nínú fìrọ́sà nù èyí kó dàkejì èdè fìrọ́sà pé ah, ẹkàn máa pẹ́rẹ́ ni ṣẹ́rí ìrùn nǹkan làwọn onífìrọ́sà ò lò ìmọ̀ ọlọ́run kàn máa ń jogún ẹ̀mí kan wò ní pé ah, ẹ̀dàkùn ẹ̀ lọ fọmọ ìṣìdì kéwù yóò tí ń wo yìí tó bá kéwù fìrọ́sà nù ìmọ̀ náà ní lọ́dọ̀ lárúbáwá jama tẹbá ni a mọ́ ka àwọn ìmọ̀ yìí lọ́dọ̀ àwọn lárúbáwá bá ti mọ́ ká lọ́nu o bá ti mọ́ sọ lọ́nu o ẹ wá rí gbogbo àwọn ìmọ̀ dákọ̀ dákọ̀ ní gbé káàkiri tó wá kù ní pé kí ni Islam wá sọ ń pa gbogbo ẹ̀ a wà ní ìpìlẹ̀ nínú ìmọ̀ ni pé ìmọ̀ tó dá ni ni a ń wá ìmọ̀ àmọ́ àwọn ọmọ ilé ìdáwà kalẹ̀ yìí àwọn àfa wa wo lọ àbí ká ní ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì wa wo lọ ànábì wa gbé òfin lẹ̀ látara òfin tó wá láti inú alukur'an látara òfin tó wá nínú tírà Ọlọ́run èyí ò ní òun wa lọ síbi nǹkan lẹ́ẹ̀kẹta nínú tọ́pìkì wa kì í ṣe ìmọ̀ ìkọ̀kọ̀ pẹ́tọ̀ gbogbo àwọn nǹkan tá a kálẹ̀ yìí gbogbo àwọn nǹkan tá a sọ yìí èyí tó bá ṣe pé ìmọ̀ kọ̀kọ̀ òun làwọn èèyàn fi ń wá ìdájọ́ rẹ̀ yóò mọ̀ yàtọ̀ o gbogbo yìí tó bá ti fi ń wá ìmọ̀ kọ̀kọ̀ ìmọ̀ tó pamọ́ ìmọ̀ tó dúró yìí gbogbo ẹ̀ àwọn ìmọ̀ tá a gbọ́dọ̀ jìnà sí ni bí à ń wòrà wọ̀ káwá wòrà ká ní àpẹ̀lú àwọ̀ tí mo wò yìí lágbájá àti lágbájá ò lè fẹ́ra wọn a kò lè jẹ wọn lọ́mọ fẹ́ra wọn àbí bẹ́ẹ̀ kọ́ ara kìíní báyìí lè mí wò kódà kò bá jẹ́ calculation jọmọ́ kò bá jẹ́ calculation tí ó bá calculate lọ́wọ́ lọ fún wa ní result tí a rí calculation tó máa ń ṣe yìí fún yín láti rí kan mẹ́ kí yẹpẹ wo ní ṣe sàlàyé dáadáa àmẹ́ẹ̀dí fún yín lápèjúwe ti tẹ̀sùbà mo lè má lè yà sí ìyàntẹ̀ yẹpẹ mọ́ o <clears throat> nígbà tí mo ní wọ́n ń kọlà karama ní ọmọ túmọ̀ wọ́n máa ń falà bá ìtẹ̀ yẹpẹ ní ọkọ̀ ẹwọ́n tó máa gbé ẹ̀pẹ́ lẹ̀ báyìí ẹ̀hẹ́n one kéjì two àwọn one nursery two àbí eh, basic one ṣe é pé tàbá fún wọn ní iṣẹ́ mathematics ṣe tẹ wá ní kán lọ count ṣe é pé wọ́n máa kábàáyì wọ́n máa fàbáyì bí wàá tó ń kọ one one one one báyìí tí wọ́n máa kọ báyìí ṣe é rí bá ti ń kọ kíní tó ń kọ làbáyìí tó ń kọ báyìí bá ti máa ń tẹ yẹ̀pẹ̀ náà nù lọ́dọ̀ àwọn míì tó bá ti kọ báyìí lọ́kọ̀ fàkọ́jọ́ ogun ni zoom ìtàmọ́ni ọdún bí ìkàtí ìmọ̀ ní sọ ni ìtàmọ́ni yẹ̀pẹ̀ alhamdulillah fọ́lọ́wọ́ bá kó wáyọ́ mẹ́ ṣe wá rí ìjà ṣùgbọ́n àkàkúlẹ́ṣọ̀ lónà kẹrí tí ẹ̀rọ tẹ̀sùbá àtọmọ ń fà ó tó bá ti mú tẹ̀sùbá ní báyìí yóò wá mú tẹ̀sùbá yóò ka ọ̀ ìyìn ní tẹ̀sùbá yá yìí ó sì yẹ kí mú tẹ̀sùbá wá kí n bí tàpẹ̀júwe kó lè yé jẹ̀mọ́ àwọn jẹ̀mọ́ yìí ọlọ́wọ́ jẹ́ oyè yín ìyìn ní ẹ̀ torí ẹ̀mọ́ rẹ̀ lo tẹ̀sùbá o tọ̀ kẹ́jú bá mú tẹ̀sùbá wọ́n wá mú wá ka tán bá ka wọ́n wá di báyìí ẹ wo òrùka ẹ̀rí kìíní ẹ̀rí wáyà yìí mo ti dì í wọ́n wá di tẹ̀sùbá bẹ́ẹ̀ kẹ́nígbà tán bá wá dì í tán di tẹ̀sùbá bẹ́ẹ̀ ilé náà níbi ìṣàpòjú insha Allah tọ́ ẹ wo wáyà yìí báyìí ẹ mọ̀ tí mú yìí wọ́n wá di tẹ̀sùmá báyìí tí wọ́n bá di báyìí tán di lára báyìí wọ́n wá sọ bẹ́ẹ̀ ni owó wá yóò sì dàníyàn sí ibi owó oníyẹ̀pẹ̀ náà yóò dàníyàn sí ibi owó yóò sì fi sórí yẹ̀pẹ̀ ṣé nígbà tó bá di tẹ̀wọ́n wà ní pé kó mú kan yóò wá mú kan báyìí ṣé tó bá ti mú calculation bẹ̀rẹ̀ àti ibẹ̀ lẹni tó mẹ́bàá yẹ nǹkan wò yíwá bẹ̀rẹ̀ calculation níbi calculation rẹ̀ jẹ̀mọ́ ó kọ mẹ́ta náà mẹ́ta báyẹ̀ lómi tí wọ́n tẹ̀síwájú ó kọ àkọ́kọ́ yóò máa dárúkọ Muhammad ó kọ ẹ̀kejì Isa ó kọ ẹ̀kẹta ó ní Ibilis Ibilis tó jẹ́ sí ìtaní ó kọ tí wọ́n máa ń dánú mẹ́tẹ̀ta tẹ́lí yóò wá máa fà báyìí yóò máa fà ó láti ìrìn bá ti ọ̀tán ìgbà míì yóò ké kùrìsíyù ó níye kùrìsíyù tí ó ké ìníṣọ́ yóò bú ọ torí wà wà nílé kọ́ọ̀tì ẹ̀tẹ̀ ṣùgbọ́n àlọ́dọ̀ tèmi ìgbà míì ó lè jẹ́ yàásí ní òkè kò ní ké tán ibo ní òkè dé mo fi yíò náà pamọ́ <laughs> ọ̀bí ní kọ́ ọ̀ ní kó ibú lọ́rọ̀ tèmi insha Allah amádẹ́kọ̀ ni mọ́pá mọ́ báyìí tọ́jú bá ti wá ké káníkùrù sí ìdókè ilé ẹ̀kọ́ ké àbókè yàásí lé ẹ̀kọ́ dé kéde yóò wá bẹ̀rẹ̀ calculation yóò wá mọ̀ pé Muhammadu Isa Ibilisu Muhammadu Isa ìbìlísù muhammadu isa ìbìlísù muhammadu isa ìbìlísù muhammadu isa ìbìlísù yóò wá máa káǹtì tẹ̀sùbá yẹn ṣe rí tó bá wá káǹtì ẹ̀ débi tí tẹ̀sùbá ní parí dé tó fi dé bi ìmáàmù tẹ̀sùbá tó bá ti wá káǹtì ẹ̀ débẹ̀ orúkọ tó bá pè gbẹ̀yìn ni ó fi mú dájọ́ wá tó bá ti ń gbà tó ka muhammadu ìbìlí ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ibi ìsá ọkọ ànábì ìsá ni ò dálẹ́ ń pè ní jésù tó bá dé pari tó kà á tí muhammadu ṣẹ́gbọ́n tó bá pé débi muhammadu wọ́n sọ mú pé tọ ọ̀rọ̀ ni ó dànù ọ̀rọ̀ dáadáa rẹ torí muhammadu lórí ayé dáadáa <laughs> jama ẹwu àwọn alábòsí káàsì nígbà tó kà ibi ó rí ìkàdé ìtumọ̀ ni pé ọ̀rọ̀ ni ó àmọ́ tòun ti dídá rẹ̀ ìdààmú díẹ̀ yóò bá olórí ẹ̀ ẹ wò náà tó bá ka tó tó bá parí sí ni Muhammadu ọ̀rọ̀ ni ó dáa ní tí ó sọ fún ni ọlẹ́fẹ́ ìyàwó ni ìyàwó rẹ̀ ìyàwó náà lẹ́fẹ́ ọmọ dáadáa ni lẹ́fẹ́ lẹ́bí sára àwọn gbádùn rẹ̀ àwọn sàbáríkà lára rẹ̀ wọ́n sọ fún bẹ́ẹ̀ tọ́ káwọ́ ní pé ìgbà tó kà orí ìsá ló parí sí wọ́n ni o àmọ́ ọ̀rí dààmú díẹ̀ kò kún tó èyí ò ní wọ́n ní òkún tó ọ̀rí dààmú díẹ̀ ó ní mẹ́rin máa ó méjì ẹlẹ́ẹ̀kẹta ní pé tó bá ilé parí síbi ìbílí ní òfò o mọ́lọ́bẹ̀ o àgbákò ní o wàhálà ní o ìtò fà ní pé ìgbò katẹ̀sùbà orí ìbílí sú ló parí ẹ̀ sí orí ìbílí sú ló parí ẹ̀ sí calculation kan nu yìí tí ń sọ yìí tí wọ ò bá mọ̀ yìí lọ́rẹ̀ béèrè lọ́dọ̀ àwọn tí bá mọ́ wo tẹ̀sùbá tọ́ ṣẹwádìí gbogbo ń ta wá ń wí ìjọ mọ́ in tó wá kù ní pé ẹwájú wa padà sínú alukoran gbogbo àwọn ọmọ yìí ìyíhùn láàfi mọ sí alukoran sọ tá a bá lọ rí sínú alukoran nínú suratul an'am quran chapter six aya fifty nine ọlọ́run ọba ó fẹ́ fún wa lófin olúwa ní وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ọlọ́run ní kọ́kọ́rọ́ ìmọ̀ kọ̀kọ̀ ọ̀dọ̀ òun ọlọ́run ló wà ó la ya'lamuha ẹnì kọ́kọ́ ò mọ kọ́kọ́rọ́ ìmọ̀ kọ̀kọ̀ náà àyàfi ọlọ́run o wa ya'lamu ma fil barri wal bahr ọlọ́run ọba yìí ló sì máa ti ń bẹ lórí ọ̀dàn òun ló sì tún máa ti ń bẹ nínú odò náà jàmáà olúwa ní ọ̀dọ̀ kọ́kọ́rọ́ ìmọ̀ kọ̀kọ̀ ọ̀dọ̀ òun ọlọ́run ló wà gbogbo tó bá ti wá fi ń wá ìmọ̀ kọ̀kọ̀ ẹ gbọ́dọ̀ mọ́ lo àyà líle lórí ìdíjẹ́jì kọ̀dẹ́mù àwọn gbogbo tó bá rí báwọn so èyí tọkùnrin wọn ò wá mọ̀ ní pé òun wà bàbá ni pé ṣe bí mọ̀ ni ọ̀lẹ́kọ̀ọ́ tó ló fà á ọ̀mùkọ́ gbóná kéwò yí ọ tó lọ́sí fojú mọ̀ nìkan wò ìmọ̀ ní lóòótọ́ àmẹ́kí ni ṣẹ̀rí aṣọ ń pa rẹ̀ ìjọ tó ń wòun náà ìmọ̀ ní ọmọ pálùkùrá ní sọ pé ìbọn ní tọ́mọ ń kọ́ idán ni ìmọ̀ ní àwọn èèyàn kọ́ idán náà ní lọ́dọ̀ harut wa marut wọ́n kọ́ idán ni tó ti bẹ́ẹ̀ olúwẹ́ni ni wà láàyò fìlìṣù sáírù sọ́ ní ó ti di haram olúwa ti sọ yí pé wà indahu mafatihul ghaybi la ya'lamuha illa hu ayàkanu nínú suratul jinni súra àwọn àlìjẹ̀nú táwọn ga máa kọ́ àwọn àlìkùhánù ní jẹ́ pé ní ọ̀nà táwọn àlìkùhánù máa ń lò ní olùlọ́nà àlìjẹ̀nú wà kátẹ́ yẹ̀pẹ̀ ọ̀nà wọn ni kátẹ́ àrọ́mùlù ọ̀nà wọn ni tẹ̀sùbá ọ̀nà wọn ni omi ọ̀nà wọn ni alukurani ọ̀nà wọn ni káwo àwo ọ̀nà wọn ni káwo gíláàsì ọ̀nà wọn ni gbogbo ẹ̀ lọ́nà wọn. inú suratul jinni olùwà wa ń sọ fún wa ike ẹgbọ́ ọlọ́run ọba ni alimul ghaib ọba tó mọ kọ̀kọ̀ ó ní fala yuziru ala ghaibihi ahadan kò ní jẹ́kẹ́ nìkan kó mọ ìmọ̀ kọ̀kọ̀ rẹ̀ ìlà àyàfi mẹ́lẹ̀rù tábọ́ ní rasul ẹni tọ́lọ́run bá yọ́nú sí kò mọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ẹni tọ́lọ́run bá fẹ́ kò mọ̀ tọ́ ẹni tọ́lọ́run wá fẹ́ kò mọ́ nínú òjíṣẹ́ ọlọ́run ọlọ́run ó fi ṣe àpẹẹrẹ ìjà nábì fún ni àpẹẹrẹ pàwọ̀ láàrin iṣẹ́ mọ̀jíjà nìyí wọn mọ̀ wá jẹ́ fún wà nábì bẹ́ẹ̀ lọ́rin kẹ́kọ̀ọ́ àwọn nǹkan yìí ni ó ń fa táwọn ọmọ níbi wá ń di èwọ̀ jẹmọ́ ọ̀kan túnú ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala nínú súrọ́tù ali imran aya 179 olúwa ni ẹ̀túbọ̀ ma kana Allahu liyadhara lilmu'minin ala ma antum alayhi hatta yamiza al-khabitha min at-tayyib ìtàwọn lọ́rẹ̀ olúwa ni

ẹ má je pẹ̀lú pé wọ́n jẹ́ ìmọ̀ o ẹ má gbàtànjẹ pẹ̀lú pé á ah, ṣe awon àwọn lárúbáwá ló ti wá irọ́ o irọ́ o irọ́ o tó ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá wa ike inna Allah ilmu sa'a ó ní ọlọ́wọ́ ọba ọ̀dọ́ rẹ̀ ó ní ìmọ̀ kọ̀ọ̀kọ́ wà iye ò ní parí ilmu sa'a ọba ní ìmọ̀ àkókò bá pariwa. wọ́n yìí náà zìlẹ̀ lọ́gọ́ yìí òun lọ bá tí máa ń rọ̀jò ó sì pàtí pé ìràwọ̀ eléyìí òun ló rọ̀jò fún wa ìràwọ̀ yìí òun ló wá yan lọ́jọ́ ti wá yan táwọn oní ilmu nùjú àwọn oní ilmu tanjim tí wọ́n gbé wa ó ti di lọ́dọ̀ nàdẹ́ gbàdánù ẹ má pè ní màmá ó ti dorí ibú nu àlùkùránì ti mẹ́sàn lórí ọ̀nà tó ń gbégbà wàyá alámù mẹ́fìl arham òun ló sì mọ tí ń bẹ nínú aláboyún inú aláboyún ìmọ̀ ìwó ìmọ̀ pé ìjọ òní yóò padà jáde láyé ǹjẹ́ olóríire ni àbó lórí ibú mùsùlùmí ni àbí kèfèrí yóò kú mùsùlùmí àbí yóò kú kèfèrí tọ́ ọkùnrin ní àbóbìnrin èyí ò ti fún onímọ̀ kọ̀kọ̀ torí pé ti ń bẹ́nu ìgbà ẹ̀ bá ti mọ̀ pé ẹ ti lóyún ẹ ti mọ̀ pọ́mọ ti ń bẹ́ńbẹ́ ìjẹ́ ti mọ̀ pọ́mọ ti ń bẹ́ńbẹ́ ẹ ti mọ̀ pé akọ ni ó jẹ́ àbáboko ní kúrò láàrin méjèèjì ìdínú assignment tí wà fún torí kí n tó dúró ìjà ah, wọ́n dẹ̀ ń ṣe dnl test dnl test wọ́n dẹ̀ ń ṣe eh, ọ̀dẹ̀lọ́yà scan èyí wà lùgọ́yìnbù àti àlùgọ́yìnbù ni mùtìlákù àti àlùgọ́yìnbù ni mùkọ̀yàdù àwọn ẹ̀kọ́ tó ọ̀kọ́ tó jà kọlu wọn lójúrú ní kẹ́kọ̀ọ́ báyìí mo fi yín fún ọ lásàìmẹ́ǹtì lọ́wọ́dì ipa kí náà ń pè ní lùgọ́yìnbù ni mùtìlákù wà ní lùgọ́yìnbù ni mùkọ̀yàdù lọ́wọ́dì bẹ́ẹ̀ àwọn ọjà aláìmọ̀kẹ́ olójẹ́ tó gbọ́n sọ́mọ̀ dàrú ọlọ́wọ́ àwọn sáyẹ́ntìsì wa lá olójútọ́ ọwọ́ ń rí Ah, ọwá ń rí àwọn oníkẹ́ òfin ọwá mọ̀ ara rẹ̀ tó ń gbọ́nà sáyẹ́ntì ti wá wọ́n ti wá kí ọ láyà ọwá àfà tájá bá ń gbé mọ́ mojú olówó rẹ̀ ni ò mojú olówó rẹ̀ kí wọ́n kọ́kọ́ kí kọjọ́ rẹ̀ kọ́ sáyẹ́ntì ọkọ̀ ọwá ń tẹ̀lé ṣàwùṣàwù ọwá mọ̀ pọ̀ ọtí ń sọ̀rọ̀ jẹujàù sẹ́wọ̀n bàbá wa jẹ́ ńlẹ̀ Yorùbá tẹ́bi bí kéwù gbọ́ tẹ́bi kéwù tọ́ wa tẹ́bi bí kéwù tọ́ wa tẹ́jú wa lẹ̀ sí bí kéwù alhamdulillah so bí kéwù ní bá ṣú wa kò ṣú àwọn àkàrà dúró sí bí ìzìnlá a ti mọ̀ pé kí irun yìí èsì ẹlẹ́ dúró sí ni ké sẹ́rí pé yóò bá ti dúró sí kéwú pé ìmọ̀ kọmọ kéwú ìmọ̀ katira ẹ̀yìn sì mọ ara wọn sàwọn owó díẹ̀ díẹ̀ tọ́nà bá ní wòlí tọ́nà kọ́bọ̀ sẹ́rí ẹ̀ bá jókòó sí irú ọkọ̀ tó ọmọ ogun ẹ̀sìn ẹ̀rọ mi sí ni irú ìgbésí ayé tó ọ̀fẹ́ lò táwa kan sínú pé bá rọ́kọ̀ bá àrígùn alhamdulillah irú ìgbésí ayé tó ọ̀fẹ́ lónú sẹ́rẹ́ tí ò bá ti wọ́n fẹ́ lórú ẹ̀ ní kéwù ìjọ wọn lójú a tó ń bọ̀ sí bọ́ tó bá sì tún lè ní kọ̀dá tó láyọ̀ ọkàn kí ọlọ́run bò lè ṣe fún ọ ní dípọ̀ kọ́yọ̀ kí ó náà ọlọ́rẹ́ gbọ́ ọkọ̀ ńlá ọlọ́run ṣe gbọ́ lẹ́yìn tó fara rẹ jẹ́ lẹ́yìn fara rẹ jẹ́ abẹ́rẹ́ wa subhanahu wa ta'ala fún ọ̀sàfọ̀rọ̀ rẹ̀ yé wa jẹ́mọ́ àwọn ayà yìí yóò jẹ́ ká mọ̀ pé ọlọ́run ọba ti kọ̀ndẹ́mù tí bá ti jẹ́ pé à ń wá mọ̀ tí ò tí ì ṣẹlẹ̀ olùwàdíwà máa tẹ́bi ní nafsun máa da taxiru gadan ẹ̀mí kan ò ní mọ kí ni ó ṣẹlẹ̀ sóhun lọ́la àwọn awoyẹ tó wáwoyẹ pẹ̀lú ọpẹ́ ah, ọlá tó bá ilé dọ̀la nǹkan báyìí ó ṣe ọ ayé àlùkùrá nìre ìwọ́n wá lọ wo yẹ̀pẹ̀yẹ̀pẹ̀ wá sọ bẹ́ẹ̀ fún ọ awáwíjà wíwọ nígbà náà gọ́gù àwọn iná bíbá kéré wọn wo yẹ̀tẹ̀ ní ọmọ tó sọ nípa àwọn ọmọ tó dàrú mọ́ lọ́wọ́ àwọn terminology àwọn scientists ó ní wọ́n ti ń kọ̀lẹ́tì àwọn nǹkan papọ̀ ṣé wọ́n rí tí ó bí ọkùnrin rẹ̀ o gbogbo wọ́n ti ń kọ̀lẹ́tì wọn tó wọ́n sì tún máa ń separate wọn náà o péjú ó sì yàtọ̀ lágbègbè bíi ságbègbè bíi àmọ́lú àwọn eléyìí ìfarabalẹ̀ kẹ́kọ̀ọ́ àìfarabalẹ̀ kẹ́kọ̀ọ́ wọn wájú ó dàrú mọ́ wọn lọ́wọ́ àlùkùrá nínú ọlọ́pàá sùhárù wọ́n sàárà ní pé wà máa tẹ́sí ní lẹ́sùn bí ayé arúgbó ìtẹ́nu ilẹ̀ ẹ̀mí kan ò lè sọ bí tó wọ́n kù sí afá àfọ́ ní ìmọ̀sọ́wọ́ challenge rẹ̀ wa ibi tí mo wà ìdákun lórí ibi tí mo wà yìí kọ́kọ́ fi yẹ̀pẹ̀rẹ̀ tẹ́ná pé inú ibi tí mo wà yìí ibo ibi tí mo wà yìí ibi mo wá wà yìí jẹ́jẹ́ kọjá lọ fún kí tíra ń bẹ pẹ̀lú mi tí mo dó sí àwọn tíra ń bẹ tí mo sí kalẹ̀ kí kàn ráyè padà wọ bẹ̀mọ́ tí mo wó mọ́ tọ̀ tó wá yẹ àwọn tíra tí mo sí kalẹ̀ ìdákun bá ń tọrúkọ iye tíra tí mo sílẹ̀ tó bá pọ̀ wọn báyìí tíra mélòó mo sílẹ̀ page kíkẹ̀ ni mo sí tíra náà sí tíra ilé tí ń bẹ tí mo fọwọ́ kàn yìí page kí ló wà tíra ilé tí ń bẹ ní tó jìnà yìí page kí ló wà àwọn tíra ilé tí ń bẹ ń bì bóò mo ṣe pléṣì ẹ̀ àwọn tíra yìí page kí ni gbogbo wọn kí mo sí wọn sí page kí ni mo sí kalẹ̀ mo ṣe bọ́rùn padà débẹ̀ mú iṣẹ́ ogun ọlẹ̀ kanibà débẹ̀ tó ọ̀bá ti wá mọ́ òkúrọ́ ní ọyẹ pẹ̀rẹ̀ rọ́rùn pa pé wọ́n lé kan sọ péjì ibi tí wọn àwọn sílà tí mo sí péjì wọn wà tọ̀ mo tún wá fi ṣàánú rẹ̀ ó dẹ̀ ní ìgbọ́ngbà tí ń sọ lọ́wọ́ ni ìjọ bí ìtọ́ ọba sọ̀rọ̀ ó gbé èèyàn tí ò bá ti dáhùn kí ní ẹmọ olókù lọ láti jọ́rọ̀ lọ tọ̀ nínú sílà tí ń bẹ wẹ́dù mi sílà tí mo kọ́kọ́ fọwọ́ kàn níbi tá a ti sọ̀rọ̀ lọ́wọ́ yìí sílà tí mo kọ́kọ́ fọwọ́ kàn yìí kọjá ń sọ fún ọ sílà tí mo fọwọ́ kàn yìí sọ̀rọ̀ sí Muslim ni page kí ni mo wá síkalẹ̀ báyìí nọ́mbà kí dẹ̀ ní page yẹn báàbù wo ló wà lábẹ́ page yẹn then júzíù ke lónìí sẹ́yìn muslim tí mo gbé wájú júzíù mélòó ni ṣọ́ọ̀kan ló yẹpẹrẹ òpùrọ́ òpùrọ́ òpùrọ́ jẹ́jẹ́ ní gbogbo ogun bọ́lá rẹ̀ dàsọ́hùn òpùrọ́ òpùrọ́ tọ́bá lè sọ pẹ̀lú ògùn ọlọ́run àgbà tó yẹpẹrẹ dáa tọ́bá lè sọ page kí ni mo sílẹ̀ jẹ́ wọ́n kó dà jẹ́ sí báyìí mo fẹ́ snap ẹ̀ kọ́ni mọ̀ pé mo mìn so ìmọ̀ bẹ́ẹ̀ snap page tí mo sílẹ̀ so that ìjọ tó ọba ti lè bá ń sọ àwọn ọmọ pé yes ọkùnrin yìí mọ̀ sí ń sọ yẹn sí ni page kí ni eléyìí ẹ̀hẹ́ fóònù mi ti ṣe rárá ẹ̀hẹ́ mo ti snap ẹ̀ eléyìí náà ẹ̀ wo èyí tí mo sílẹ̀ ń bí mo tún gbé kiri kan lé lórí kí ni mo gbélé lórí kí sì ni kọ́lọ̀ nǹkan náà tí mo gbélé lórí page kí lòun náà mo snap ẹ̀ ó di méjì àwọn eléyìí tí mo kọ́ lọ sí ti síra pọ̀ ń bí orí kí ni mo kọ́kọ́ àwọn síra òun lé lórí náà mélòó mo dà wọn kan lójú ara wọn èwo mo dàrí èwo ló wà sálẹ̀ èwo mo dàrí lórí èwo mo gbé dúró èyí tí mo gbé dúró ṣé mo sí dàbí mi sílẹ̀ ó yá gbogbo ẹ̀rọ bá sọ kọba lè má ní yẹ̀kọ̀ lọ tẹ̀sán pé mo sọ̀rọ̀ kọ́lẹ̀ kan pé mo pléèsì kan síbi kan ọ lè fi ṣe clew kọ́ fi mọ̀ pé mo gbé kan dúró karamba ní ọwà ní yẹ̀kọ̀ lọ tẹ̀ ọmọ yẹ̀yẹ́ èmi náà mọ̀ ń pa ẹ̀ sọgbọ́ <laughs> mo tẹ́lẹ̀ níbi tí mo yà ń bì jọmọ́ gbogbo ń táwá kódà yìí tí yóò bá ti mọ ni o tí yóò bá ti mọ náà ló sọ fún ẹ pé ànímọ̀ kọkọ ọ̀dọ̀ òun ló wà òun lòun òun ló yé kò yé ẹnìkan kan kẹ́nìbọ̀dì mọ́ kílẹ̀mù ẹ̀ mọ́ ọlọ́wọ́ bá wa ọlọ́wọ́ bá ló bá wa sọrọ yẹn nínú ń bẹ lọ́dọ̀ ta pè ní ìmọ̀ ọ̀dọ̀ ọlọ́run ló wà ọlọ́run ọba ló mọ̀ nípa bójú tí máa ń rọ̀ ẹ má so papọ̀ mọ́ ìràwọ̀ mọ́ ọlọ́run ọba ló mọ̀ sí ń bẹ́nu aláboyún ẹ má wulẹ̀ mọ́ kílẹ̀mù ẹ̀mẹ́ni kankan mọ́ ẹ̀mí kan ò lè mọ tí ó ṣẹlẹ̀ sóhun lọ́la ọlọ́run ọba ní ẹ̀mí kan ò sì lè mọ bí tóhun ó kù sí iná lọ́ra ó dájúdájú ọlọ́run ní àlímọ́n olọ́ba tó mọ̀ olọ́ba tó mọ̀ gbangba tó mọ̀ kọ̀kọ̀ ṣé ìmọ̀ ọlọ́run lẹ́yìn wá fẹ́ mọ wá claim ṣé ìmọ̀ ọlọ́run lẹ́mọ claim jama ọjọ́ ti lọ ẹjẹ́ ń dúró níbí ilé ẹ jẹ́ ń dúró síbí lè ní iná ó dàbí kéwo tí láwọn èèyàn tó ti fowó sí o àwọn èèyàn ti ń bọ̀ fowó sí àfà ee owó rẹ̀ ti pọ̀ o èèyàn ká ní bí àwì á fifty thousand ó dàbí èèyàn tí ọkọ̀ sọ lójú bẹ́ẹ̀ lọ o ẹnìkan tún ló à àwọn èèyàn ti kó wá fún o ee àbá ọkọ̀ oríire mo sí lẹ́kọ̀ọ́ iye fún ọ lẹ́nìí mo sí lẹ́kọ̀ọ́ oríire rẹ o kékeré jẹ́ yẹpẹ̀ kọ́ wá gbowó owó dé owó mo sì fẹ́ wo kọ́mẹ̀ntì jẹ́ ẹni tó kọ́kọ́ gbowó yìí wá ẹ dákun kẹ́nìkan bá calculate gbogbo owó yẹn ẹnìkan tún àwọn dọ́là náà mọ̀ ń dákọ̀ yìí àfa àfọ yẹpẹ̀ wọn sì wá gba owó yìí ẹ̀yin èèyàn ó sì wá dùn ní abẹ́ fún ládùúgbò owó yìí ẹ́ kò lè mọ́ náà abẹ́yìn náà olówó tẹ̀yìn náà karambà ní sọ́lá ọ̀tọ́ ní tán náà fẹ́ fọ́ lóhùn karambà ní ni wọ́n ti mọ̀ pọ̀ lè mọ̀ èmi ti mọ̀ rú wọn mọ̀ pọ̀ lè mọ̀ ni ní kálukú jẹ́ sọ pé àwọn ò fún ọ ní sórí ìrí kọ́mẹ̀ntì alákọ̀ọ́kọ́ sí lè bọ́ sí iye tó wò lẹ́jẹ́ ẹni náà sì ní if you can get it right iye báyìí ẹ dákọ̀ èèyàn ẹ bá ń gbogbo ẹ̀ pọ̀ ẹ bá ń ka èló ló jẹ́ báyìí ẹ dákọ̀ ẹ bá ń sáré sọ ẹni ẹnìkan tún náà give twenty k ah ẹ̀ka tún ní one thousand euro àbí kí lélẹ̀ ten k àwọn yẹn máa fowó sí mọ̀ ní owó pọ̀ gan ah ọkùnrin yìí tọ́lá bá ń sọ ọmọ kórìíre ah àmọ́ wa sọ àwọn àjọ ṣíà so àgbáwò ah, máa yọ abẹ́ gbádùn owó báyìí wá wọn nìkan máa ń ná oore náà rà á ah, àmọ́ mo mọ̀ pé káàbà ní ìrẹ́ ọ̀lẹ́ rí nǹkan kan òpùrọ̀ ni yẹpẹrẹ o ọ̀rẹ́ báwọn ọ̀dọ́ mi sọ́mọ̀ tán bí ọ̀lẹ́ rí ọ̀tán bí one hundred thousand naira nìkan tó wọ́n fún ọ ah, ẹ̀yin náà ti mọ̀ pé kò lè rí ẹnìkan ní one thousand ẹni nìkan mo trust ẹni tó ní one thousand naira yẹn ẹni yẹn ó sọ̀rọ̀ rárá ẹnìkan tó ní tí owó rèé owó dé owó dé jìkìjìkì mọ́ mi owó dé ọkùnrin yìí mọ́bàjì ó gbọ́mọ́ lọ́wọ́ mo ti snap gbogbo ẹ̀ ìyá tọ́jú fóònù mi dáadáa kó mọ̀ sọnù tó fi dijọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ èyí tọ́jú rẹ̀ tó ọba lè bá rí àwọn èèyàn tí láwọn fọ̀ lówó pẹ̀lú ògbọ́n náà èyí bẹ̀ go through àwọn kọ́mẹ̀ntì gbogbo ẹni tí ò bá sì fọ èyí pariwo rẹ̀ pé ẹni yìí ṣàdéhùn kò sí fún ọ ẹnìkan ní one hundred thousand CFA ẹ̀mí ò mọ̀ mọ́wọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ àbáàdó òkè ní wọ́n tó bá ti ẹ máa sọ owó tí ó yẹ wá six million now ló divide still continue ẹ ìwọ nìkan six million àbá ọkọ̀ tó gbẹ olólọ rírà tẹ́ yẹpẹ̀ kọ́bí sọ tẹ́ yẹpẹ̀ tẹ́ tẹ́ tẹ́ yẹpẹ̀ tẹ́ tẹ́ tẹ́ yẹpẹ̀ kọ́ lè sọ àwọn tíra tí mo kó síbi tí mo wà rẹ̀ ṣe yí òkan ni mọ̀ pé irú ọ̀rọ̀ ń pa tọ́ tó bá rí geomancy rẹ geomancy rẹ náà lọ́ọ̀rì ọ̀rọ̀ pé fani ìbọn aṣọ ọ̀rọ̀ pẹ̀lú ọ̀la inshallah ọlọ́run fún mi tó kún àdágbára tọ́ ẹ̀yin jọmọ́ tí ìbá ti wá ráyè jáde lọ́la ó ṣeé ṣe kí mọ́ ráyè Sunday ó lè di next week nìyẹn àbátọ́rọ̀ wa fi ló kún àdágbára ìntàrí lọ́la náà tọ̀tọ̀ wá rí ọ̀rọ̀ geomancy rẹ náà lo geomancy kan fi gbé rìsọ́ọ̀tì jáde lo geomancy náà gbogbo tó bá lè lò ní ọlò kọkàn sọ àwọn tíra tí mo tẹ́ síwájú bí pẹ̀lú ògbọ́n lọ́wọ́ sílé láwọn nọ́mbà àwọn ọmọ ilé tí wọ́n mọ̀ rúwá kìí lọ́wọ́ bí nígbà tí ṣe tọ́ yín palẹ̀ mọ́ gbogbo ẹ̀kọ́ máa èyí tí èsè sẹ́ndì ẹ̀ sáwọn èèyàn kan ń tọ́jú àwọn screenshot yẹn èyí tí fi tiẹ̀ lórí fóònù mi yóò lè mọ jẹ́ yìí èyí tó lọ́wọ́ lọ́rẹ̀ ájì mi bìkan tó wà gba fóònù tọ́wọ́ àwọn gbogbo ẹ̀ pé ọwọ́ déètì ọwọ́ gbogbo ọ́ fi mu ẹ̀mí ah, náà bàbá ọmọ bí mo ti wá bá. jọ̀mọ́ mo sì rí rèé alukurani gbogbo àwọn ọmọ yìí èyí tó ti jẹ́ pé ìmọ̀ àfi ń wá kọ̀ọ̀kan ní alukurani ti gbéjìlé ó nígbà tọkùnrin tó wá ń sọ̀rọ̀ òsámọ́tù ibìlì zayn àti zayn ibìlì harisa lànàbí ò ṣe gbógun tì í nítorí pé òun ò kílẹ̀mù ìmọ̀ kọ̀ọ̀kan ìmọ̀ yíò ẹ̀bùn ìmọ̀ ni ó kàn wọ́n ní owó ẹ̀sà méjì ẹ̀sà bí mo ti ṣe ń wo ẹsẹ̀ kọ̀kọ̀kọ̀ kọ̀kọ̀kọ̀ ni pé zaidu ló bí Usama kọ̀kọ̀kọ́ ní yóò ìmọ̀ tó ti wà ń lẹ̀ ní ó dàrú mọ́ wọn lójú ni ó kú kí ni wọ́n fi yanjú ẹ̀ lọ́lúwa sí wọn bá wọn yanjú ẹ̀ ẹnìkan tó ní one thousand three hundred inshallah bí àwọn ti Dubai nù ẹ̀yẹ́ yan owó mi ti pọ̀jù jàre ó ti pọ̀jù ẹ̀ lè sanwó ẹlòmíì ti mọ̀ pé òní lówó san ẹ̀rọ sọ ti mọ̀ pé kò ní rí wọ́n ti mọ̀ pọ̀ ní rí wọ́n wá fẹ́ kọ́ wá dójú tí àwọn tó rò pọ̀ ní rí wá dójú tí wà kọ́kọ́ dójú tèmi náà tẹ́lẹ̀ tí ó kọ́ lò pọ̀ ní rí wá tún dójú tí àwọn ẹni náà bí kàpẹ́ ìgbogbo wọn sọ́ sọ́ sọ iye péjì àwọn tí mo sílẹ̀ sọ àwọn tí wà fún bẹ́ẹ̀ bì bẹ́ẹ̀ bí inú bí sọ níbi tí mo wà yìí náà ìrẹ́ fún ọ ní yìí ò lè le fún ọ mo fẹ́ kọ́ ọmọ inú bí tí mo wà mo ti rí bọ̀ mọ́tẹ̀ fún ọ ní yìí wọ àwọn tí mo wà tíra pọ̀ bì àwọn tíra kan bẹ́ẹ̀ wájú ń ṣe yìí náà ní ìsàpẹ̀ àwọn tíra kan bẹ́ẹ̀ wájú mi ń bì ọgbọ̀rọ̀ sọ irú àwọn tíra náà o then àwọn tíra ilé yìí mo ṣẹ̀ṣẹ̀ ra wọn ni wọ́n sì ẹ̀ bá ń kó délé nìyí àwọn ilé mọ́tò wo náà fi rán ẹni ó bá ń gbá wá láti bọ́ sọ̀rọ̀ tó gbé wá sí mọ́tẹ́bà fún mi lẹ́nu tó gbé wá mọ́tẹ́bà kí ló kọ ẹni náà àbúkí làwọn ń pè é sọ mélòó làwọn tíra wọn àwọn tíra wọn tí wọ́n ní àwọn míì ń bẹ tí mo bá àwọn ọmọ kéwù mi rà kódà àwọn ọmọ kéwù tí mo rà wọ́n fún obìnrin ni wọ́n kí ló kọ àwọn ọmọ kéwù mi hùn <laughs> ọ̀rígbọ́ dáná wáyé wọ́n lọ fáwọn mo ti snap yìí náà gbẹ tí ń bẹ lọ́wọ́ mi tó bá lè rí àwọn èèyàn lówó rẹ ti kọjá six million tó bá ti wá rí òkúrọ́ ni ọ́ tẹ̀mọ́ ẹ̀dàpẹ̀já dóbi ẹjí ń gba ìpè mélòó kan ríà méjì àsìkò tí wọ́n sábà lò bí program òmo lò lẹ́nu ẹ̀mọ̀gbẹ́ náà mo sì ní tẹ̀síìrì láàárọ̀ láàárọ̀ ẹ̀ eh, ọlọmọdé àti lálàáfíà o a ní tòkó tẹ̀síìrì jama àìgbé àwọn yìí ò sí online ni kẹmọ́ rẹ̀ pé online ni o àwọn ètò halkọ àwọn jama wa àtàwọn ará mọ́sálásí wa ń bí ni halkọ tó tẹ̀síìrì àti ìbàdàn fàdé ọlọmọdé àṣọwájú ọlọ́run fún wa ní okun àti agbára tó ní mo ti lo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láti ìlàlẹ́ Náà. Salaam alaikum. Wa alaikumus salaam wa rahmatullah. Apá àkútù bíi Ṣùláìmọ́ ìpọ̀tún lórúkọ mi, mò ń pè láti London. Tó bá jẹ́ ìsìnkì ní ìyẹ̀má fún fifty thousand naira. Ayọ̀ à. Wàláì lẹ́sìn. Wàláì lẹ́sìn. Ẹ sọ bẹ́ẹ̀, Okay. ọ̀sibọ́lọ́ gbùrà ń tọ́ bá jẹ́ ti àwọn fún ọ ní fifty thousand naira. Noted, noted, inshallah. Barakallahu fikum. Náà. Náà. Hello? Hello? Hello? نعم السلام عليكم وعليكم السلام ورحمة الله à ń gbọ́ yín o à ń gbọ́ yín Àwọn àlékún rahmatullah. Wa alaikumus salam wa rahmatullah. Ẹkú kí wọ́n lọ́rùn ní jẹ́ rẹ̀ yìí. Àmín, àmín, àmín. Wọn ò lè rí ìkẹ́kẹ́ ẹgbẹ́ wọn bẹ́ ń dá ilá wọn ò lè rí ìkẹ́kẹ́. Ah, yóò yí kan o, ẹjọ́ gbà kí wọ́n pé bó o. Ẹjọ́ gbà kí wọ́n pé bó o. Ìyẹn sọ fún òun tó láwọ pílẹ̀ òun tó láwọ jírí wọn rí. <laughs> Yóò gbà 6 million. Okay, ah, hello. Wa alaikum wa rahmatullah. Wa alaikumus salam wa rahmatullah.

Wàlékùmù sálàmù warahmatullah. Yusuf Abdulhadi ló fẹ́ láti ṣàtí. Láti ṣàtí n'oge Naam. Alhamdulillah, Adọ́nà ọba Àlìsọ́lá tí wọ́n bá sọ ní fún ilẹ̀ yóò fọ́nà ọba Àlìsọ́lá ní ọjọ́ tọ́rẹ̀ yóò. Àmín, àmín, àtẹ́yìnà tó. gbogbo tí ẹ̀kọ́ ń fún dálẹ̀ yọ̀ náà bàmí sẹ́lá ó ti bá wa sílẹ̀ ìjọba ọlọ́run èyí ní gbàgbé tó ń parí títà nígbà yìí. báwo wọn á sì parí tó sílẹ̀ náà lọ́mọ ọ̀rọ̀ ṣe ìjọ àfa ọlọ́run ọlọ́run sọ ilé ẹ̀sùn lórí. náà. wa ẹ kúrò sí ọlọ́run ti àlékún dáadáa yìí. àmín àtẹ̀yìn ẹjọ́ ọmọ mẹ́ta ọmọ fún mi ọ̀sà kan ṣe ìṣòro ní ọwọ́ alẹ́ yìí. tó wá ní pé òun fún àwọn àwọn ẹ̀tọ́ ní assignment pé òun àti àfà àtẹjọ tó program lọ́jọ́ wọn. pé kí wọ́n bọ̀rọ̀ wá ìdí àwọn òbí fún ìfúnra gbọ́n tó kù pé ẹ wà kẹ́rù pẹ̀lú wọn. Ìjọ́ ti gẹ́gẹ́ ní ìrẹ́ ọ̀dà fún ìyàtọ̀ àyíkọ̀ ìdáhùn. Orúkọ àwọn òbí ni òdìlẹ̀ tó bá máa fáwọn náà ìsìnkẹ́ mọ́, kò sí ìsìnkí mọ́. kò níbi kó kó pè mí ẹni kó pè mí máa náà nǹkan tó sọ ìgbẹ́ náà sọ òun fẹ́ wáìdì òun fẹ́ wáìdì àwọn òbí ẹ̀yẹ ẹ̀yẹ àti àká ẹ̀ka òkè. ok sir. ẹ̀rọ ìdìbò ìgbẹ́jọ rẹ̀ ilé ìbù ẹlẹ́yà ìdìbò tó pé ìgbẹ́ yọ́dà tó ń tó Àmín, àmín, jazakumullahu khairan. Hayyakumullah ya Aba Mardi. Wa alaikumus salam wa rahmatullah. Hayyakumullah ya Aba Mardi. Wa alaikumus salam. Àwọn èèyàn ti ń gbọ́ yín. Naam. Assalamu alaikum. Wa alaikumus salam wa ẹlẹ́ẹ̀kalẹ́ o. ẹ̀kalẹ́ sà. à ń gbá kí yín ọlọ́run máa ràn yín lọ́wọ́ láwọn máa kún yín lọ́wọ́. ọlọ́run á àmì ìràtẹ́ mẹ́ta ẹ̀ ṣùn sà. mo fẹ́ kẹ́ ẹ máa tọ́jú náà ṣe rán ọlọ́run ní ìdàpìpìlẹ̀. Kọ́dá àwọn ọmọ ń pa ìmọ̀ mathematics dáadáa. Ah, ó tọ́lá. Àwọn wá tún tí tàà máa ń kọ́, àwọn tí ní Arabic. Númẹ́ra bẹ́ẹ̀ ni, ìyìn láti débẹ̀ ni, ààyìn láti débẹ̀ ni. Yóò gbó orí ìlà ọkọ̀ gbogbo. Èyí tí wọ́n ń lò. Ẹ̀dẹ̀ kọ́ ní Arabic númẹ́ra. In fact, àwọn mathematician tó dáhùn lágbára, ogbó àwọn Ìṣàn tó ẹgbẹ́ láàrín lárúbáwá ni wọ́n àwọn ibùn ìsinmi àwọn ẹgbẹ́ ọ̀bẹ̀n. Bẹ́ẹ̀ ni. Ìpò gbogbo ohun tí wọ́n ń gbé wá Ẹwọ́n bínú àwọn kọlù kan wà àwọn èèyàn tí ìyàjí. Wa alaikumus salam wa rahmatullah. Naam. Àṣẹ́ Kàlùkùtùbì. Hayyakumullah. Ọlọ́dẹ̀ àríyìn sọ. Àmì àtẹ́yìn lórí dáadáa. Àmì àtẹ́yìn sọ. Ṣẹ̀rí, àmì. Ṣẹ̀rí, program alẹ́ yìí, ìfà àtinú wá gùn púpọ̀. Alhamdulillah. Ṣùgbọ́n ọlọ́run kó ṣàánú wa pẹ̀lú àwọn èèyàn yìí. àmín àmín. wọ́n wọ́n ojú ayé inú dẹ̀ bí wọn nítorí ọ̀pọ̀lọpọ̀ wọn kọ́sọ́mà pàápàá jùlọ àwọn aráàlú òyìnbó àwọn ni wọ́n máa ń tájẹ̀. nítorí pé àwọn aráàlú òyìnbó yìí wọ́n dẹ̀ rówó wọ́n rí dátà lò hmm. wọ́n rí prógráàmù wò hmm. ó jẹ́ kí iṣẹ́ wọn fà lọ sẹ́yìn ó ń bí wọn nínú kódà níbi tó ń gun ọ̀pọ̀lọpọ̀ wọn dé wọ́n rẹ́dì láti rúrú ayákìlà láti pààyàn ọlọ́run kó fi àbò ẹ̀bò yìí tó fi bu àwa náà mo fẹ́ àwa ti dá májẹ̀mú pẹ̀lú ọlọ́run pé pẹ̀lú ògùn ọlọ́run súnà yìí a máa kò tẹ̀sẹ̀ bẹ́ẹ̀ tó gbogbo ayé àáfi wọn gbogbo ayé pé àwọn èèyàn òdodo rèé ọlọ́run ti a lè ṣe bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ lálẹ́ yìí ó ti ṣe program kan ó sọ pé òun lè tẹyin ọrìn kó o mọ ìjọba Saudi ìgbà tí ìjọba Saudi máa wó àti ah, eh, fún challenge lálẹ́ ìbáyìí owó ti wálẹ̀ almost six million ti wálẹ̀ báyìí. onírọ́ ni eh, onígbéraga ni hmm. ṣe rí mo fẹ́ sọ kankan fáwọn èèyàn wa lálẹ́ tẹ bá rí àlùfín náà kan tó bá dúró kódà kó má jẹ́ àfà ó jẹ́ ẹni tó ṣì wá nímọ̀ lọ́wọ́ ẹ̀yin àfà oníjẹ̀pẹ̀jẹ̀ ẹ sá kúrò lẹ́gbẹ̀ẹ́ pé hmm. ìmọ̀lélẹ́ yìí hmm. ká má ìjà wá láwọn àfáàlù sí náà hmm. torí pé ìmọ̀ òdodo tó ń ṣe òpinya láàrin irọ́ àtòtítọ́ àti àgbọ́yé ẹ̀sìn òun làwọn àlùkù náà mọ̀ iṣẹ́ ẹ̀yìn aláàpọ̀ ìmọ̀ tó jẹ́ pé dábàá ti ṣe dábàá ti kéwú ṣíkúṣíkú báyìí ẹ fẹ́ máa kó ọṣẹ pọ̀ ní kọ́lọ́n bá bá jàgbá wa kó má jàgbá gba gbé wa lékè yín kọ́lọ́n sì jẹ́ kí òdodo islam kó rin lẹ́lẹ̀ yorùbá kọ́lọ́n kó ṣàánú wa yàtọ̀ jíjẹ ìfani ẹni tó bá tẹ̀kú ẹni tó bá wo tẹ̀sùbà kú kò síbi tó ń lọ oòrùn wọná ni hmm. ọlọ́run máṣá ńlá wa ń bẹ̀ ọ̀sán wọn alẹ́. ààrẹ ìṣọ́ra àgùdà ìkan náà àbá àlẹ́ yorùbá ló pé àlìmọ́nà jì mú náà àlìmọ́nà jà mú náà inú náà ni wọ́n ń lọ sòòṣe èmi kọ́ mo wí o èmi kọ́ mo wí o àbọ̀ wa sọ̀rọ̀ pa àlẹ́ insha Allah náà wa salaam wa rahmatullahi marhaban ya aba mardi. ẹ̀ẹ́dẹ̀ àyàkùn

ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ yorùbá ló ti ní pé àwọn àfẹ́ ìdábà kan mú káwù kó ọ̀pá ìjọ ní. ìyẹn wá láwọn àbòkó dèrò ní ẹni tó bá ìlú wọn bí mo ń tètè ra gàgà tó yóò kò sí ara yìí. Okay, hold on. Ìjọba tó ti lọ kàwé nínú wọn, ìgbéraga yìí pọ̀ torí òkú òsì àrá ìkòrò ẹ̀ẹ́dì tó ń gbà nínú wọn ìlú sábà ara mọ́tò ìdílẹ́yìn ìtura mọ́tò ní wọn kódà wọ́n lè wọ́n tàwa fún rẹ̀ níbi tí wọ́n gbòòdì. irọ́ wọ́n paná mọ́tò wọ́n wà ní kọ́ ọmọ àwọn ọmọ tí ó mọ̀ á tì í wọ́n mọ̀ á tì í wọ́n mọ̀ tì í. níbi tí wọ́n gbòòdì. ẹ̀yẹ́ nǹkan ní ìtura ẹ̀wá tó wù nǹkan tẹ́ ẹ sọ fún wa yìí ní pé tàbá ń sọ ilé ìwé gbà mí mo ti Iye ẹwà bí ti ìlàgbùlù mẹ́yà àdìyàwó rẹ̀ náà. Ìlànà bí ti sọ wípé tọ́mọ yìí bá jọ báyìí báyìí báyìí báyìí ẹjẹ́ pé tó ní ilé yìí tọ́bi pé ìgbé tó ń gbà yẹn ni. Hmm, ṣé táwọn sì kọ́ ní ìyẹn lọ ní ìmọ̀ náà? Ìyá alákọ̀ọ́kọ́ yẹ̀ kejì ní pé fẹ́ràn àwọn jálá yìí owó náà kiri wọn wá. Bẹ́ẹ̀ni. Ṣé Owó lẹ̀ ti wá bá gbádà jẹ́ lálẹ́ ìgbà. Owó ti pọ̀ báyìí, owó ti pọ̀ lẹ̀ báyìí o. Ohun lè lọ́dà mara rẹ̀ mọ́, ọlọ́run ti tẹ́ pírọ́gbẹ́mù rẹ̀. Bẹ́ẹ̀ni o. Wọ́n lówó náà ti lọ bí six million, àwọn èèyàn sọ fún mi, wọ́n ló ti lọ bí six million. Bẹ́ẹ̀ni gbogbo ìtẹ́nu bí náà ó ti pọ̀ jù ká ẹ̀. <laughs> Gbogbo táwọn èèyàn òkú ni, ẹni tẹ́kẹ̀ bí mi wípé tẹ́ẹ̀mọ̀ ní pé dápà mẹ̀ ń lò. Ẹbí wípé lọ́jọ́ bá ìṣòro ìlókù lórí kí ó tẹ̀ bí ó ṣe dá ẹjá fi yóò náà kún ẹjá fi yóò náà kún. Nẹ́tíwọ́kì eh, eh, eh, tí mo ti ní dátà tó pọ̀ gan dáadáa, nẹ́tíwọ́kì yẹn ló pè ìlẹ̀ kan, mo sáré ra dátà sórí nẹ́tíwọ́kì mi ni. So, ó sọ nẹ́tíwọ́kì wo mo ra dátà sí, èló dẹ̀ mo rà síbẹ̀, tí mi gbọ́dọ̀ kó yẹ kó jẹ́ ọmọ náà. Tó bá wá gbà èmi àfọmíyà ìwà tó lára tó bá sọ̀rọ̀. Aláàbọ̀ Aláàbọ̀ Aláàbọ̀ Aláàbọ̀ Aláàbọ̀ Aláàbọ̀ Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikumus salam warahmatullahi wabarakatuh. Ta ló ah. sọ̀rọ̀? Okay. Now. Okay. Àbá yẹn. Okay. Ó lóun mọ yẹ̀pẹ̀ tẹ̀. Okay. Àbúrò dà bẹ́ẹ̀. Ó mọ yẹ̀pẹ̀ tẹ̀. Now. Ẹ mọ̀ pé kí làtẹ́jọ́ pẹ́ tòṣíwájú yóò pọ̀. Bẹ́ẹ̀ ni èmi ò ní kí gbogbo síra yín tó pọ̀ wá jù lé síra méjì nìkan ok méjì nìkan ok ni mo ní òyìnbó yẹ síra méjì báyìí o ẹ ti síwájú ibi jẹjẹ sí rèé tó bá mọ̀ wà láì máa fún one thousand pounds. èló ni ẹ lọ́wọ́ nàìjíríà. bí five ah ọkùnrin mọ̀ ọkùnrin mọ̀ ń dówó lálẹ́ yìí tó bá lè sọ o hmm. pé síra tẹ gbé síwájú o méjì tàbí kó mú kan hmm. ẹyọ kan o síra kan o ìbílẹ̀ hmm. kíre inú ẹ̀ ọlọ́kejì ni nẹ́tíwọ́ọ̀kì bẹ́ẹ̀rẹ̀ atọ́pọ̀ kò sí. ok ó lè sọ iye bẹ́ẹ̀rẹ̀ ayọ̀ à ó parí ó ti parí five hundred thousand aláwọ̀ àgbà ẹkùn yìí mà kú oríire ni ọkú oríire o tọ́lọ̀ bá ní ọ lè sọ o. Ah, ah, kí ẹ̀kọ́ dẹ̀ ní kí wá ṣe ìrọ́bù dọ̀láwà ṣe pàmúra tí máa gbàgbé owó ìdé ìwá ń sáré wọn ṣe ní ẹ́ ẹjẹ́ ìtàlẹ́jẹ̀ yíò ṣe ṣe ìrọ́bù lọ. Wàlékún sàlámù wa rahmatullah. Oye tó ní ẹ̀pẹ̀ nìkẹ́lẹ́ wá ń sàlẹ́jẹ̀. Alhamdulillah. Ọlọ́run máa bá kó yín. Àmín, àmín, àmín mo ka mo ka kọ́mẹ̀ntẹ̀ nìkan ó ní kẹjọ kẹ ṣe fídíò bẹ̀ yẹn. kò yé mi o ó ní kẹ fídíò bẹ̀ yẹn ok ó ní kẹ́ fídíò bẹ̀ yẹn ok so that eh, kẹ́ fídíò bọ̀ àǹdíra yẹn kẹ́ fún kámẹ́rà mọ́ eh, wọ́n ṣe ń jẹ nígbà tá a ok ok ọlọ́run bá pé irọ́ ní sí eh, kankan kò sí lóun bí n mo ti sinai kan ọkọ lọ ọkọ ẹ̀rọ. láti wá bí ìzáàkú lọ kì í mọ́. barakala o fi kún bá oní whatsapp àbí whatsapp náà kọ́ nílé olùwọ́n láti sọ̀rọ̀ yìí sí o hello omi ọmọ yóò omi ọmọ pa ilé ìjọ ṣe yóò òjì ẹ̀yẹ mi gan hello ẹ̀yin oní whatsapp ẹ̀ wo àwọn ọ̀dọ́ abẹ́ pé ẹ̀mí lẹ́kọ̀ọ́ máa ń ṣe dáadáa o hello. Wàlékùmù sọ́lá àwọn ará òtún náà, wọ́n ti láfa ọkọ̀ ọmọ tí ó ní wá, ọmọ tí ó ní wá o, dáadáa. Náà. Ọlọ́run á sọ yín lẹ́sùn dáadáa. Àmì ìlànà ẹ̀yìn náà ẹ ó dọ̀ ẹ ó dọ̀. Ìbéèrè tó ìbéèrè ti pọ̀ jù. Ó ti pọ̀ jù. Ah. Bẹ́ẹ̀ni, ẹ jẹ́ kí ẹ ní gbogbo bẹ́ẹ̀ tẹ̀ bẹ̀rẹ̀ yìí, ó kàn dáhùn méjì ń bẹ̀. Méjì. Ó dáhùn méjì ń bẹ̀. Ok. Bá a gba méjèèjì rẹ̀. Ok. Ọlọ́run ọba tó ń yọjú mi ìyàwó láàyè láàyè tí wọ́n bí láàyè máa fún ní one thousand pounds. Ah. Ìyẹn náà lọ yí five hundred thousand kan náà pélé Ah ọkùnrin mọ̀ ti di olóògbò. ok ọkùnrin mọ̀ ti di olóògbò. unfortunately kò ní ìgbà ṣòro tó bá gbà kájọ wò lórí life kí nígbà ìmídìí àti kéèkì wà sẹ́ńdẹ̀ stéèkì wẹ̀ kó fi gbà. ok ẹ̀kọ́ tó gbà tó tán. Allahu Akbar Allahu Akbar. ọlọ́run á jẹ́ kí n ní gbò. Ọ̀dà àmì o àmì o àmì o. Ọlọ́run àti dáadáa fún mi. Àmín àmín àmín. Ìgbà kan lọ kan. Àmín wa dàgbà. Wa alaykum salaam wa rahmatullah. Now, hello. Number Nigeria number zero eight one seven. Hello. Assalamu alaikum. Wa alaikumus wa rahmatullah. Ẹ̀kàlẹ̀ Ajíṣà ló ń o. Ẹ̀kàlẹ̀ sà Ají ìzàwà. Ok, ẹ mọ̀ sọ̀rọ̀ yín lọ. Ajíṣà ló. Ok. Ọgbà. Ẹ̀pẹ́ tó. Adúpẹ́ sà. o. Amin, amin, amin. Ok, ṣe é ṣe Ọlọ́run fún lágbára tó ká ó ká agbára ọlọ́run fún. Àmì ẹ ṣeun ẹ Hello. Salaam alaikum. Wa alaikum salaam wa rahmatullah. Ìfà àti àfà, ọlọ́run bá mi rà pẹ̀lú lágbára ọlọ́run. ami àmì ami ma. àmì mà. Mo rí iṣẹ́ rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, èmi náà bí mi nínú kọ́ máa wo nǹkan yẹn. Okay pẹ̀lú àtìgbà tí mo ti ń dá program àtàkà ìdìbò yìí ó rí lè change mind mi. ìgbà ọkọ tó jẹ́ títà ìgbà òun tí sọ pé nǹkan mo máa kí òun. lágbára ọ̀nà ọlọ́run wà pẹ̀lú yín lágbára ọ̀nà nǹkan tí mo kàn fẹ́ sọ náà nìyẹn o. ẹ ṣe gan àwọn ọ̀dàdà kó mo lọ ọ̀kẹ́rà ẹ ṣe gan. ó dàrọ sà. ó dàrọ mà ó. ó dàrọ mà. United Arab Emirates. Hello hello oh. hello. Alaikum salam wa rahmatullah. Agbọ́yìn. Náà. Wa alaikum salam wa rahmatullah wa barakatuh. Hayyakumullah ya Sheikh Al-Fadil, hayyakumullah. حياكم وبياكم يا كتبي حياكم الله مولانا جزاكم الله جزاكم الله خير ايوه انتم جزاكم الله الله عليك لا يبقى سيدة تنظوري امين امين سيدة الله سيدة تنظوري امين سيدة ẹjọ́ ọ̀rọ̀ yóò kan mo fẹ́ fi kún ọ̀rọ̀ yìí sẹ́rí ọ̀rọ̀ yíọ́mánsì tí ọkùnrin yìí sọ wà láìlà àbí ìfà ni wọ́n túnmọ̀ ìfibúrí gúgù ẹgbọ́ fáwọn èèyàn ní kàwẹ̀ náà lọ wò fúnra wọn torí àwọn kan kọ́mẹ́tì mẹ́rin pé irọ́ ni ìlà ìlàrí ìjọba tàkù geomancy kan tàkù torí Google pé geomancy o transmini hmm. ní Yorùbá wọ́n máa sọ fún yín pé geomancy yẹn fọ́mátì kan lọ́dà ìfàdù kódà tó bá tó wá gbé síbi image wọ́n máa gbogbo pátá lẹ́yìn ń tẹ̀ gbogbo ẹ̀ ló wà hmm. bẹ́ẹ̀. Kọ́lọ̀ àbàlìkẹ́ lákúbà àti ọkùnrin kó fi mọ̀ mẹ́. Ìdí ṣíríkù ló ń pe àwọn èèyàn lọ. Wàlá ìdí ṣíríkù ló ń pe wọn lọ pẹ̀lú jíọ́mántì. Hmm, Ẹni gbogbo kí tó pariwo ìdí ṣíríkù ṣàìtọ́ọ̀nù ló ń lò so ọlọ́ọ̀bà àdìkẹ́ lọ́wọ́ ń tẹ̀ ẹ̀yìn apá àtún náà ó fi ń la ojú àwọn èèyàn ọlọ́ọ̀bà àdìkẹ́ ọlákótó ọba àtàlẹ́ fún dáadáa fún yìí jazakumullahu khairan wa ahsana ilaykum salamu alaykum wa rahmatullahi pẹ̀lú ògọ́rọ̀ lọ́la insha Allah àwọn image dánwò ìwógbó ẹni bẹ lọ́wọ́ mi o á display ẹ̀ lọ́la bí ìdìnnìlá àwọn ọlọ́mọṣà ṣọwàtò lálọ́ àwọn mo ti sọ lẹ́ẹ̀kan o bí ìbá fi ní strength tó ẹ̀wọ́n lè dọ̀tún lá àbí kó di next week insha Allah wa alaikum salaam wa rahmatullah ya aba marduyi. àwọn ọkọ pèsè ẹwọn lọ bá bọ sí ìlú ti pè padà o ní ìgbẹ́jẹ́ ní mo rí bá pé bá pé jáàbù yẹn lọ. wá bá rí lò fún wá bẹ́ẹ̀ ti kẹ̀rí ọ̀rọ̀ kan yóò kò ní lè jẹ àwọn nǹkan tẹ́ ìwé sọ̀bọ̀ yẹn. Mo mú kan rò pé a ní ìdí rẹ̀ náà. Mo rí kẹ́yìn kan pé ìwà ìpẹ́. Àwa ní àwọn ọmọ obìnrin wọn. Àwa láwọn bí ìbùnú sẹ́yìn gan-an. Àwa hmm. ní gbígbọ̀n ní sọmọ yẹn sẹ́wò dáadáa. Ẹni hmm. gbígbọ̀n ìgbà táwọn wo prógráàmù bọ́dà wà yìí káwọn program gbọ́dọ̀ àwọn òfin àwọn òní wo iṣẹ́ kódà tó jẹ́ kírísítẹ́nì kan sọ wípé òun fẹ́ máa kí ẹ̀rù. sẹ́rí hmm. mo sọ pé kò fẹ́ jẹ ìjọra wọn náà torí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ti ń bọ̀. sẹ́rí hmm. gbogbo àwọn tó torí pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ ní o àbá kan fẹ́ mọ̀ mọ̀ mọ̀ ṣe bí omi ojú omi tí ò ní lórí kan àbí kéèyàn bá fẹ́ lakan láti lójijì kéèyàn nílé dúró déédéé ẹgbẹ́ àjọsọ pọ́ọ̀tì òdodo ibi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan bá wá kù sí ká mọ túnra wa ṣe. ẹ má fi hùn tàbí mò ń wo prógámù kan nírọ̀lẹ́ yìí. Hmm. ẹ mọ gbọ́rọ̀ ní o ẹni ẹ sọ wípé mọ́sálásí o ọlọ́run ló ní ẹgbọ́n rẹ̀ dáadáa mọ́sálásí ọlọ́run ló ní ṣùgbọ́n ẹ má dàwó fún ọjọ́ láti ẹ mọ́ ọlọ́run parí ẹ̀. wọ́n gbé ìṣèwọ́sọ kọ́ọ̀nù ló ní mọ́sálásí ó tún ní ká má dàwó fún mọ́sálásí mọ́ ìwé ní ká mú bẹ̀ tó ní tẹ́lẹ̀. kílẹ̀ ló ń bá jà ní àdìmọ́sálásí ìwé àmọ́ sọ̀rọ̀ kan wípé àwọn tó jáwọn tó ń fẹ̀fọ́ àwọn àfáà kan ti ẹ̀bọ̀ yìí kan pèrè àwọn àfáà yìí bàbá wọn tó ń gbẹ̀sẹ̀ ọlọ́run ọba rú. ibù tó bá ní methodology tó wà òkè tó mọ̀rọ̀ gbé kalẹ̀ tí ò bú yàn. òun rèé kò bú yàrá fún ni ibi tí pèsè tí ó ṣàǹfààní. ẹnìkan tiẹ̀ wá jẹ́ ìgbà kejì. bóyá ó pèsè ibi tó dáa ẹ̀wá àti methodology rẹ̀ sí kágbárùkù kékeré yẹn ká wá pẹ̀lú pẹ̀lú methodology yẹn. ó jẹ́ kí n kọ́ mi wípé sẹ́rí ẹ lè máa kan ní àwọn àwọn èèyàn wo yìí o àwọn tó ń gbé nìkan ló máa ní o sẹ́yìn tí mo wá rẹ̀ ìyá ìlú fẹ́ lọ yẹ̀wò tẹ́lẹ̀ hmm. ṣùgbọ́n wípé ó rówó òun mọ̀ kò sí ní òfin dúró lẹ́tìrì pé náà afáyé ń bàjẹ́. ẹ ọmọ tètè kọ́nà kó n'uwa wa kọ́nà kó dẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa lọ́wọ́ àjàlọ́ subhanahu wa ta'ala tó dín lórí tó dáadáa ẹni ìlú gbélé kó lórí rẹ o. mo ti fẹ́ dàbẹ̀ nìkan lálẹ́ yìí tí mo wò lálẹ́ mo já mo ó ní ẹ̀rọ lọ́wọ́ kú síbí lẹ́yìn mo náà wọ́n mọ̀ ẹ̀wọ̀ àtẹ̀wò tí ó padà di jẹ́jù padà sábà ọjọ́ pẹ̀lú òní tí ó dé bá ní o. ìrọ̀ àwọn òbí dábọ̀ owó òde kọ́lé bá yóò ti ẹ̀yẹ lórí gbogbo òṣòro tí wọn. Hmm. wọ́n dẹ̀ ti sọ wípé tá a bá ti dákẹ́ pé àwa náà a fẹ́ lu ẹ̀wọ̀n ni àwọn náà sọ pé a lè dákẹ́. òdodo náà láàmú ọpọlọ gbogbo ìgbà. lóòótọ́ àwọn òògùn ẹlẹ́wọ̀n ẹ̀wọ̀n fúnra wa o. ṣùgbọ́n èlé dẹ́rù bà ọgbọ́n lábúlẹ̀ ìdákẹ́ orí òdodo yóò láàjọ kú sí kọlọ kó tẹlẹ kọkọ rẹ ẹni tí kò lọ wo sẹmọnì tó báyìí tẹkẹ sínú iṣẹ́ lábẹ́ ẹni tó bá yẹ ẹni ẹgbẹ́ làwọn ti sí ni. olóòní o iṣẹ́ ládàá rẹ ni o kọlọ bá ní ìwọ́n bá ní pé ìṣe òjì hmm. sọ fún ìjọba mi wípé ó mọ orúkọ àwọn táwọn òun fọ́lọ́ ẹni yìí bóyá ìròyìn láàká yìí àkíyèsí táwọn máa àdí pẹ̀lú gbòǹkẹ́ ìdúgbò tẹ́yìn yìí ti ṣe àwọn ti kó ju tẹ́yìn kọ́ńplé tó yìí lọ náà. ìwọ́lẹ̀ ti gbàgbé tó tó bá jẹ́ ìgbàlù kí á mọ̀ ọlọ́run wọ̀ tẹ̀ wá ni. àkọ́kọ́ àkọ́kọ́ ti fi ìjọba ti dé ìdá o ṣùgbọ́n ìdúgbò tẹ́yìn yẹn ń pèsè sí yẹn mẹ́sẹ̀jì ó dùn kí lẹ́kọ́ náà bàtà oríbi wọn náà bá náà. àbẹ̀wò gbogbo àwọn tó ń kọ́ Mo dúró dà àwọn èèyàn púpọ̀ ẹjẹ́ ń gbá kọlù wọn. Àdìsákùnmọ̀lá ah, ẹ má bínú gba àwọn tí mo ti ró dẹ̀jọ́ ní sáré kọ́mẹ́ǹtì lórí nǹkan kan tí mo ti rí ìbọ̀rẹ̀ yẹn. Nǹkan méjì ló tóbi mẹ́ ẹlẹ́wọ̀n òun ní kọ́mẹ́ǹtì lórí ẹ̀ inṣàlá. Ìyí tí mo fẹ́ kọ́mẹ́ǹtì ni pé wọ́n ní kútú bí ń ṣe ìgbéraga yóò jọ bẹ́ẹ̀ lójú yín. Àìgbéjì tí bá jẹ légbò ẹ̀ ní wí. Nígbà tí ń pè wá láláìmọ̀ kan, èèyàn pè láláìmọ̀ kan bó ṣe prúfù ara ní pé mi kì í ṣaláìmọ̀ kan ẹ̀sùn lóní gbèrágà ni wá kí wá lẹ́fẹ́ ká jẹ́ bí ẹ̀bá pò wá lólódo ó dùn yín kó pò wá lólódo mo wá prove ara mi kémi kì í ṣe olódo mo prove àwọn àlùsùn náà pé wọn kì í ṣe olódo mo dárúkọ obìnrin lásán obìnrin mo lọ́múnu wọn mi ì má ọkùnrin wá àwọn ọkùnrin dìpọ̀ mo wá lọ mọ́bìnrin wá ẹ̀ náà proud kí wá lẹ́tún fẹ́ kí lẹ́tún fẹ́ ṣówó mo ní mo ní ju ìlọ́wọ́ sọ̀rọ̀ kéyìn lówó tó yín àbá àkáàtì mo mọ iye jí mẹ́mẹ́ àkáàtì gbogbo náà ju tiwa lọ àwọn bá lówó so ọ̀run bí proud ṣe nǹkan tẹ́ ní mi níyẹn tó bá yẹ tún ní mi lówó náà ọlọ́run ṣe pé tó bá sọ iye ẹ̀ka tó bá ju kíríkà mílíọ̀n síbẹ̀ èyí ti tún sọ pé mo tún níyìn náà so kí ni wàhálà jẹ́ wá kóra yín sí ẹ̀yin lẹ́ béèrè fún nǹkan tó bá fún yín ní nǹkan tẹ́ béèrè fún ẹ̀ tún ni wọ́n ṣe ìgbéraga kí ẹlẹ́dẹ́ ti tẹ́yìn lọ́rùn ọlọ́run kó ṣàánú wọn wọ́n pé àgbéraga lọ́tún ká sí ìwọ lọ́mọ àwọn èèyàn ní ìbéèrè tí mo béèrè ti pọ̀ jù wọ́n ní tíra méjì yẹn nìkan wá ràn lọ́wọ́ bàǹdà kọtíra sáyẹ́ǹsì yẹn agbègbè wo nínú sáyẹ́ǹsì kí lorúkọ tíra yẹn tàdé ló kọ tíra lárúbá ni bọ̀ sáyẹ́ǹsì ni ìkan wà fún geography ìkejì ìnísọ tó wà fún ti ìrànlọ́wọ́ ìkan wà fún geography ìkejì tíra kankan ni tíra sáyẹ́ǹsì rẹ̀ ní gbogbo ẹ̀ mo sí gbogbo ẹlẹ́kí lè kojú bọ̀ tẹ́lẹ̀ ní àmásùkò gbà wá ó kọ tíra méjèèjì ta ló kọ wọn ìlú wo náà ti kọ́ gbọ̀ náà kọ́ bẹ́ẹ̀ yá mọ́ wọn tó bá ti mọ wọn bá ti lè sọ yìí èèyàn méjì ọkùnrin kó obìnrin kan wọn promise yìí wọ́n one thousand ṣe dọ́là àbí pounds àwọn aráàlú èbó ni wọ́n wọ́n promise rẹ̀ ọgbà wọ́n sì ti láwọn fún ọ gbogbo wọn láti jírí kọ́ọ̀dù wọn lẹ̀ àmọ́ bọ́ trace wọn insha Allah náà mo ti yóò dá àwọn èèyàn tó pọ̀ ẹ ti sáré dá wọn kan lò náà. wa alaikumus salam wa rahmatullah. ẹ a kí púpọ̀ a kí ṣéèkì wa fẹ́wúdì rọrùn. náà. ọlọ́run jẹ́ àrí wọn pẹ́. àmín àmín Sẹ́rí Yorùbá máa ń kòwé pé ẹni tá a bá nẹ̀ òun ni ara máa ń ta. Sẹ́rí hmm. àwọn èèyàn yìí ó yẹ kí wọ́n tiẹ̀ ó yẹ kí wọ́n tiẹ̀ ronú. Kí wọ́n wò pé àwọn èèyàn tí wọ́n sọ pé ká má tẹ̀fá ká má tọ̀ pẹ̀lẹ́. Ọ̀nà làwọn ń gbà jẹun tó fi ń kàn dẹ̀mẹ̀? Hmm. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nu wọn arápá òkú ọ̀lẹ. Hmm. Àbúkù ọ̀rìbí sọ̀rọ̀ kan.

two thousand. ara nàìjíríà mélòó ló lè lọ wá ló lè wá mílíọ̀nù náírà lẹ̀. Hmm. aráàlú òyìnbó ló wá ń rí bí opportunity wo dátà ẹlòmíì tó bá wà níṣẹ́ á fi ẹ̀ bèèrè tí a máa gbọ́ bí òtí ẹ̀ lè wojú ẹ̀. ẹ̀mí a máa mọ́ lóòótọ́ pé àwọn òtítọ́ máa ń pè. àbá kan nínú àwọn àgbà afọ́fà ìdálà nílẹ̀ yorùbá yìí ó lọ sórí program ó lẹ́ni tó bá ti fẹ́ lo two hundred years tẹ́lẹ̀ ẹ̀ àwọn ètò wà táwọn máa ń ṣe tẹ́gbọ́n lọ́wọ́ tí wọ́n fẹ́ yẹ ẹ tó bá ń gbọ́ mi á ti mọ àbá tí mò ń sọ yìí náà ló sọ̀rọ̀ débi pé ń jẹ́kọ̀ pé ewé kan wà lẹ́yìn epo ń àwọn lè fi ẹ̀sẹ̀ǹdì ọdún èèyàn hmm. ọ̀rẹ́ àbá yìí ti kú o kò ẹ̀sẹ̀ǹdì ọdún hmm. o kò ẹ̀sẹ̀ǹdì ọdún ẹ̀gbọ́n

hello. hello. hello. wàlékùmù sọ̀rọ̀ ẹ má bínú mo ti ó dùn yín fún nǹkan bíi nine minutes ẹ má bínú mo ti gbàgbé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wàlékùmù sọ̀rọ̀ àmọ́ rahmatullah. ẹ ẹ gbọ̀ngẹ́ orúkọ mi ẹ̀rọ. à ń gbọ́ yín sà à ń gbọ́ yín sà. orúkọ mi ni ẹmọ̀ṣọ́lá tẹ̀mí lórúkọ mi. ok sà. láti láti Ìbàdàn lè ní kí n pè. ok sà ìgbà tó ṣẹlẹ̀ ni pé adúpẹ́ lọ́wọ́ gbogbo jẹ́bẹ̀ ń bá wa ṣe lórí àwọn afa ẹlẹ́bọ yìí. bọ̀kọ́ tí mo fẹ́ sọ ni pé wọ́n sì pọ̀ tán wà ń bàtàn gan gbogbo ọ̀rọ̀ àwọn ìbàdàn yìí ẹ̀ tí ì sọ rárá wọ́n pọ̀ gan tí wọ́n tán wà ń bàtàn gbígbà yìí. Hmm. bọ̀tẹ́lẹ̀ tó tó wọ́n wà ń bẹ̀ ni pé afa pílọ̀tà ẹ̀sìn jẹ́ ọkùnrin tó ń tẹ yorùn yẹn. ó dàbí nǹkan gbàdá kan wà tó di méjì ni. Hmm. tẹ bá rí tó bá ń sọ̀rọ̀ yẹn ẹ máa tó lè bóyá ẹ máa tó rí méjì bó ṣe wà wípé ó ti ní àjọ níbi kó sí lára a máa wò tá máa là níbi bàbá ẹ pé níbi kọ́mẹ̀ntì báyìí bẹ́ẹ̀ni wọ́n fi ẹjọ́ tó ń pè ní ọ̀kan lọ́mọ náà nǹkan tí mo kàn mẹ́jọ tí mo kàn fún yẹn òní pé ó ń sọ̀rọ̀ làánà làánà làánà tó bá mọ̀ sí mo làánà mi ayé ó ti mọ̀ pé ìjọ ìjọ tí wọ́n lè lọ́jọ́ iwájú ayé òun àtàwọn fámìlì rẹ̀ ló lè bàjẹ́ lórí àwọn kan tó ń sọ yìí. Ẹ̀tọ̀ bẹ́ẹ̀ ni lókọ̀ ń ṣẹlẹ̀ ọ̀rọ̀ láàrín òkè oúnjẹ ẹ̀mọ̀ ọ̀dẹ́ ìtẹ́kùn ọdún ṣẹlẹ̀ ní ètò ìgbẹ̀lẹ́gbẹ̀ ẹni bá ti rẹ̀ bá lọ́wọ́ lẹ́ tó bá ná mọ̀ ẹ̀dàkùn ìmọ̀ ni ẹ̀dàkùn. bẹ́ẹ̀ ní nínú nínú mi ìṣe pé fún kẹ́kẹ́ mú tẹ̀lé pé òun ló ń sọ làánù fún àwọn kan òun ṣe pé fáwọn kan. ìmọ̀ yóò bá ti sọ̀rọ̀ ọmọ ẹ̀mọ́ ìdàkùn ìmọ̀ làwọn fẹ́ sọ bí ìmọ̀ ẹ̀dàkùn ẹni tó bá rí tí wọ́n ṣépè fún wa ń bì kẹ́dàkùn ẹ bá fi wọ́n lẹ̀ ṣẹgbọ́ ìmọ̀ ẹni bá fi mọ̀ sọ̀rọ̀ ẹ sọ fún wa ká lọ rí gbọ́ ká fún létí ìmọ̀ ẹ̀dàkùn ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ṣẹgbọ́. náà wàlékùmù sàlámù wàlékùmù sàlámù arákùtùlà. náà àmì làtẹ́nà sà àmì sà tẹ́nà sà. bàbá wa ẹ̀ sà bàbá wa ẹ̀ sà òkè àbájáde ṣe é àbáwa kùtọ́ inú gbogbo yín fẹ́ gbé sínú aláàdá ní lẹ́sọ̀tù tó wà ní lórí nàìjíríà fẹ́ sojú wa nínú oko ọlọ́run ní yẹ̀yẹ́ sáà ọlọ́run ní dára jù ú àgbákò tó máa ń báyọ̀ tí wà ní fi ṣe tún lọ́mọ ọ̀nà ìbánimọ́ ti bá wa lọ. mo ti bá wa táwọn ìgbódò tó alábí ti òdodo mọ́ ti bá wa ọ̀nà ti bá aláàpò ti bá wa o. ìyá lọ́rọ̀ tó wà lẹ́yìn. ìta ọ̀sìn ẹsẹ̀ yóò kò lè rí kankan o lè rí kankan bàbá ti ní iṣẹ́ wò bàbá ti ní jẹ iṣẹ́ wò mo lọ apply fún títà lẹ́bi wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe ní pé wọ́n ní títà lẹ́bi hmm. mo lọ apply fún títà fún gbẹdẹ àwọn ọmọ ìyẹn kó lẹ́bi alákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ lọ fún fún mi hmm. ẹlẹ́kẹ̀ẹ́ tí mo tún lọ wọ́n fún mi wọ́n ṣe rí fún wọn ní sinmi gbà mo ti máa wọlé ìdíwọ́ mi hmm. ìlú tí mo tún wá wà yìí mo ti ṣe é sí ètò ìjẹ̀kùn tàbí wọ́n lọ́wọ́ ìwé ìfàmù ọ̀lẹ́dí àwùjọ Ghana wọ́n ti fọ ọ̀tọ̀ ọ̀tọ̀ ti ti máa bẹ̀rù kí kí mọ ẹni tí mò ń ṣe pé kí mọ ẹni àbá ọ̀rẹ́ wa dákun mọ́jà kí àwọn mílíọ̀nù yìí sọ̀rọ̀ náà. Hello, Hello. Hello. Assalamualaikum. Waalaikumsalam warahmatullah. Era kun ayi so to ya si pojo ti lojo. A sì ní program mi. Ọlọ́run Ọlọ́run jari mo so. Àmì la tayin lórí dáadáa sa. Inshallah karim. Jazakumullah khair. Ah aki si pẹ̀lú mi gan ti. Okay sir. Okay sir. Oya bismillah. Ege bi se ti ẹgbẹ́ lọ́wọ́ yìí. Na. Ìyá àwọn yẹn ti ń ya ó ní pé tábà fẹ́ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí dáwà ẹni tí ń fa burú tó bá ipa fà lópin rẹ̀ fọ́nà àwọn ipa aláburú náà ní bá ń ṣe kò gbọ́dọ̀ pa nǹkan kan mọ́ nínú iṣẹ́ ọlọ́run tó bá fẹ́ sọ ọ yẹ kó bá òun náà wí. Hmm. yóò máa bá ẹni tí nítorí ẹ̀ sọ̀rọ̀ yóò sì máa bọ́ òun náà tí ń sọ̀rọ̀ jáde. èmi ọba ní ká ní àdéhùn kan tọ́lọ́run yányán dàbádáyà ẹ ti kò yí pé kí gbogbo wa náà dúró lérí pé bàbá bẹ wọ islam islam káwọ bẹ̀rẹ̀ yẹn káàkàtà ìwò wa náà ti mọ. ìbánikàmọ́ ní àtẹ̀kọ́ọ̀dù kan lójú ọ̀nà kan pẹ̀lú pé àdéhùn kan wú lórí ẹnìkan pé à ń ta fọ̀ọ̀rọ̀. ilé ìbánikà yẹn di kéèkì gẹ́gẹ́ bí pé iṣẹ́ ọlọ́run tí ti jẹ́ gbogbo wa náà bí gbogbo wa náà ti mọ̀ pé bàbá ti ṣe tàbí ṣe ọlọ́run bẹ́ẹ̀ hikma wal maw'izati hasana kájíṣẹ́ àwọn kó clean ká má jẹ́ kí àwọn tí wọ́n máa pè kí wọ́n máa lọ́n kankan máa wà tá a láàbí ṣe ọlọ́run lọ́sẹ̀ kí wọ́n máa lọ máa lọ́run nọmba one lápèjú ìlú thailand kí wọ́n máa dárúkọ àfáà kan ọ̀la ìgbéyìí wà kò lè kò bá làkà ìmọ̀ rárá kàwọn mẹ́ta àbá àkẹ́lẹ́ kan àbá àgbà kan àbá àkẹ́lẹ́ ó ti fẹ́ kó tọ́lọ́hún ó ti fẹ́ di pẹ́lú míì tí ó ti ti gbé bọ́yá àdáwò kan ti gbá lára ẹnìkan tí wọ́n gbọ́ra wọn yé kẹ́yìn wá wà lórí ojú ọ̀nà yìí pé a fẹ́ máa ṣàtúnṣe díẹ̀ díẹ̀ gẹ́gẹ́ bí wípé ọlọ́run mẹ́ta láta àdínà àbọ̀tún ọ̀la kí n lọ máa yá àdìmọ̀ ìṣà ẹnì kan lè fìyàn mọ̀nà àfẹ́ni tọ́lọ̀ ń bá bẹ̀ fi mọ̀nà àmọ́ ní ọmọ lu sábà bí ọmọ ènìyàn tó ń kí mọ̀nà àwọn èèyàn wà tẹ́lẹ̀ pé ní mm. wọn ò pé púpọ̀ mm. ọbẹ̀ pé nígbà kejì ni àfa wa àwọn ẹlòmíì ni wọn ò pé èyí wọn tí wọn wá pé yẹ wọn wà máa wá lo opportunity tí wọn ti rí ṣẹrọọgù tí wọn ti rí láàrin ìgbà yẹn wọn máa wá lò nítorí pé. tẹ́tọ́ lọ jìnnà sá ṣe bí náà sáré kọ́mẹ́ǹtì díẹ̀ tẹ́rí ẹlòmíì tí ń kọ́mẹ́ǹtì. mùsíbà tẹ́lòmí ti fojú rí lọ́dọ̀ àfáà mi ó kọjá àfẹnusọ. èmi gbọ́ iye iná mi sọ̀rọ̀ ọ̀gá. ẹni sùúrù sà èmi ẹni sì láti gbé ogbó ọrọ tẹ́mi sọ látàárọ̀ ọ̀rọ̀ ni ó wá bó ti yẹ wá. ẹni ọ̀rọ̀ kárí tẹ̀ fún pariwo rẹ̀ àmọ́ yẹn ti àbẹ́ni bá wo pẹ́nì kan ṣe nǹkan fún ẹgbẹ́ tó bá àfá àti ò bá wùwà tó dáa náà tàbálẹ̀ tó ń fẹ́ expose wọn sọ expose wọn ṣogbó ní ká lukú bá ṣe lágbára bágbára sí ti mọ́ ní ṣíṣe yóò ti bá lágbára sí báyìí lọ níbi ìmìnà ò bá ṣe jù báyìí lọ torí pé ọ̀rọ̀ dáwà ẹnìkan èé máa ń sọ fún yẹn pé bá ti ṣe rè bọ́lọ́run àtànábì ti gbé nǹkan rẹ̀ kalẹ̀ àwọn míì wá ń bẹ ìṣìhádù dáíyà òní gẹ́gẹ́ bí dáíyà ìwọ náà lo ìṣìhádù rẹ̀ so dá ìyá ń gbà míì tó bá rí pé á ah, ẹjẹ rọra sọ̀rọ̀ yìí kí n pẹ́pẹ́ rẹ̀ ní ó ṣàǹfààní kó pẹ́pẹ́ rẹ̀ tó bá rí pé á ah, ẹ̀wò ẹjẹ nǹkan ọ̀rọ̀ yìí kí kí nǹkan kíko kíko ní ó ṣàǹfààní kó lò ó òun ni kó sábà pé in tó pàtàkì ni pé àníyàn rẹ̀ tàbí jẹ́ tọ́lọ́ kẹrí lúùkù rẹ̀ sáwọn èèyàn gbà míì ó lè rí bákan ṣùgbọ́n tí dáhìí àbá jẹ́ kó jẹ́ pé tọ́lọ́run lè nífẹ̀ẹ́ ṣe tọ̀ ọ̀nà tó bá wọ́n gbà fi lúùkù sáwọn èèyàn oríṣiríṣi ni ẹni pé ìgbà tẹ́yìn jẹ́ sọ̀rọ̀ ní ti báyìí ìgbà tẹ́ mú nǹkan jáde àwọn èèyàn tán pè lẹ́mú wá ẹni pé kèjì tèmi gẹ́gẹ́ lẹ́mú wáyìí sọ́dún wà sí pé ibi tọ́lọ̀ ní kẹrí ibi wò ó lọ́nu tẹ́lómi ilé dé kó ń wọ pé ah, àwọn ẹni tó ń pè ń wọn tó ju ẹlòmíì ti rí wàláhì ẹnìkan pè mí ní jẹta àbí jẹrin tá a ṣe prógráàmù kan ó lóun ti bọ́rọ̀ ní pé àáfà àwọn ti gbórí èèyàn kalẹ̀ káwọn olólókù orí èèyàn orí èèyàn tó gbé ẹ̀mí yẹn tó experience irú ẹ̀ ìjọ tí irú ọ̀rọ̀ báyìí bá délẹ̀ tí irú rẹ̀ bá láǹfààní àti sọ̀rọ̀ kò ní sọ tó dá ẹ̀rọ bí ẹ ṣe irú ọ̀rọ̀ báyìí ẹ jẹ́ ẹ má jẹ́ á lọ bẹ̀rù sọ afá àtúbẹ́ pèpè ní pé èmi ni ẹfún mọ̀ràn ẹ̀rì kéyìn bá ń jiyàn ẹfún mi mọna ẹgbà mi mọ̀ràn ẹdẹ mi náà lẹ́kọ̀ọ́ nígbà tí a fẹ́ ṣe ni so ẹ bá dé náà lẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ ti máa ah, náà èmi náà mú lo kọ́lọ̀ subhanahu wa alákòóso náà ní ẹ̀sọ́ lórí ẹ ẹjọ kò ní gbèsè kan lọ. ṣe rí akí àfa bàbá àfa wa tí wọn pè kọjá ẹ̀. ṣùgbọ́n ṣe rí ọ̀rọ̀ tí wọ́n sọ ó wọn ò fi bẹ́ẹ̀ Facebook àti báwọn àfa ń lò lóde òní. tí ẹ bá mọ báwọn èèyàn ṣe ń lò pẹ̀lú tí wọ́n wọn dáwà ti kọjá pé má tí ò bá fẹ́ parọ́ tó dẹ̀ fẹ́ ṣe islam tó fẹ́ ṣe dá wà gidi ẹni tó gorí íńtánẹ̀tì tó sọ pé obìnrin lè máa fi dọ́kítọ́ tẹ̀ sẹ́tọ̀ ó lè máa kíbọ̀ kíní nǹkan ara rẹ̀ àtàwọn aburú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà tó tún ní kọ́ wá gba fọ́ọ̀mù pé kọ́ wá kọ́rí ẹ̀pẹ̀ títẹ̀ wá ọ̀wọ̀. ṣùgbọ́n àwa ní dárúkọ ẹni náà tí ó bá yé ti mọ̀ pé ohun rẹ̀ ó ẹwọ àmàdà o ibi tó ń bọ̀ kan àwọn èèyàn ó máa ṣí ààrẹ ọlọ́run jẹ́ gbogbo ayé gbọ́kọ́lẹ̀ ìjàǹfààní lẹ̀ ọ̀sálàmù alẹ́. wàhálẹ́kùn mọ̀sálàmù ẹ̀rù ìṣẹ́jú márùn-ún ló kù kí aago bá ti pé pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́run a nígbà kọlù wọn jẹ́ kí a wò pé ó ti tó báyìí náà ya alhamdulillah tí gbogbo wa bá ní ká fi wọ́rọ̀ ní ṣe ń ká wa lára sọ̀rọ̀ gbogbo àsìkò lágbà tán so inshallah ẹ̀yin ìṣẹ́jú kan lẹ́nu ó three seconds lọ four seconds hello. Wàlékún Sàlám Aráhùtọ́lá. Ìṣẹ́jú kan lẹ́ní ẹ̀yìn tẹ̀sọ́ tẹ́bà sọ sà. Orúkọ mi ní ìdílé sí ìdílé. Ẹ̀sọ́ tẹ́bà sọ, ẹ má wọrí, àwọn ẹ̀sọ́ tẹ́bà sọ. Ok, wọ́n ti lọ. Ẹ má bínú kéje pa kàn yín lábùkù ọjọ́ ti lọ ní. Sọ àwọn kọ́ọ̀lù rẹ̀ ń jára wọn àdìfẹ́ tí ó dàbí pé àwọn gbẹ́tẹ̀nìkan wọn wọn ti ẹni mímọ̀ wa bí àwọn mọ̀ṣáìkì wa tí wọ́n ń pè tọ́ abẹ́lúwa wa bí mọ́nìhì wà kọ́rọ̀mìhì wà ìzìhì wà fọ́lẹ̀ ètò wa gùn lálẹ́ yìí púpọ̀ ọlọ́run mọ́ṣá àgbálẹ́sìn lọ́wọ́ wa o àwa bẹ̀ ọlọ́run pé yẹ̀kan pèlẹ́ ẹ̀kan wọn ní bóyá àṣègbéraga bẹ̀ ìwọ ọlọ́run gbogbo yìí tá a bá sọ tó bá jọmọ́ ọ̀rọ̀ kárí mi àbójọmọ́ ti gbéraga ọlọ́dà kò mọ́ṣá àforíjì wa o àṣègbéraga àṣekárí ni ẹni ó béèrè ọ̀rọ̀ ẹ̀ eh, bí ẹ bá sì béèrè ọ̀rọ̀ ó gbọ́dọ̀ rí ìdáhùn òun ló fa òun. Wa alaikumus ورحمة الله. rahmatullah. Wa alaikumus. Naam, ẹ̀kàlẹ̀ naam. Ẹkùṣẹ́. Naam, mi tọ́ ní pẹ̀lú ìbẹ̀rẹ̀ ìlú tó ní Àìkùránì parí jẹ fún wa. Àìkùránì tọ́ tó máa fà wọ́pọ̀ lẹ́kùn tí wọ́n mú ṣe yìí. Nẹ́tíwọ́kì yẹn. Ṣé ń gbọ́? À ń gbọ́ báyìí, à ń gbọ́ báyìí. Àìkùránì tọ́ tó máa fà wọ́pọ̀ lẹ́kùn tí wọ́n mú ṣe yìí. À ń gbọ́ yìí. Ìdọ̀yára tó ń tóbi àmọ̀ àǹtà lórí ìlú Àkíyì, àwọ̀ àmọ̀ àǹtà lórí ìlú Àkíyì. Jẹ́jọ́. Ẹ sọ̀rọ̀ ẹ̀kan káyà lùkùnrin àti ìsọ̀rọ̀. Ó yà sọ́lẹ́bọ̀ tó gbé ní ìgbà àtàmọ̀ àti abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bimannihi wa karamihi wa izzihi wa fadlihi kó ṣe àlékún mímọ̀ àti àlékún àgbọ́yé ẹ̀sìn fún ẹnìkọ̀ọ̀kan olúwa gbogbo yìí tá a bá sọ tí a fi dẹ́ṣẹ̀ ọlọ́run ṣàforíjì wa o gbogbo yìí tá a bá sọ èyí tí ò jọmọ́ ti rẹ̀ ọlọ́run wọ́n fún wa gbogbo yìí tá a bá sọ tó sì jọmọ́ ti ẹ̀ ọlọ́run ṣàsanwá wa ní ẹ̀sùn lórí abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala kọ́nà kó bá a san kálukú lẹ́sàn àwọn tí wọ́n ṣàdúrà fún wa ní àwọn tí wọ́n béèrè àlàáfíà wa ní kódà àti ráwọn tí ẹnì kan tẹ̀lé mẹ́sẹ̀jì lánàá bí àfà ilẹ̀ níbi fáwọn kìíní aṣáàdáwọ̀ lóògbé ọlọ́run sàn yín lẹ́sàn lákòókò yìí náà ètò sì ń tò báyìí ọlọ́mọṣà àmọ̀ṣà wa náà olúwa àmọ̀ṣà wa lẹ́sàn lórí wàsálì ala abdika rasulika muhammad wa ali wa wasallim subhanaka allahumma bihamdik ashhadu أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته